الحمد لله حمدا كثيرا طيبا مباركا فيه ثم الصلاة والسلام على رسوله النبي الكريم وعلى آله وصحبه والتابعين له بإحسان إلى يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم أما بعد فالسلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fún ọlọ́run ọba ọlọ́run ọba tí ó tún ṣẹ́ ẹnìkọ̀ọ̀kan wa kù lórí Islam àti sunna anabi sallallahu alayhi wa sallam títí di àsìkò tí a wà yìí òun náà ni ọba tí a dúpẹ́ fún àtọrọ àlékún ìkẹ́ ọlọ́run ọba àánú ọlọ́run ọba àti rẹ̀ àjẹjẹ tán ọlọ́run ọba fún aṣíwájú ẹ̀dá anabi sallallahu alayhi wa sallam àti àwọn ará ilé àtàwọn sọ̀hábà yìí àti gbogbo ẹnìkọ̀ọ̀kan wa náà tí a ń tẹ̀lé ìlànà nàbì sallallahu alayhi wa sallam títí di ọjọ́ gbọdọ̀ kíyàmà. Ibadallah eléyìí tí a fẹ́ ta ìmọ́lẹ̀ sí tí a fẹ́ ṣàlàyé fúnra wa ní àsìkò tí a òun náà ni ọ̀rọ̀ kan tí ẹnìkan nínú àwọn ọmọ ìyá tí ó fọ́n káàkiri so ẹni yìí ó fọ́n ọ̀rọ̀ yìí káàkiri mohiman lẹ́ni tí ó ń ṣe nǹkan yìí ní ìṣe wípé èmi àti òun àdìjọ sọ̀rọ̀ lórí àlámọ̀rí náà so òun wá ń bá mi sọ̀rọ̀ òun fún mi nínú sífà lórí àlámọ̀rí yẹn so tí mo dẹ̀ dákẹ́ tí mo ń gbọ́nà sí ìhà rẹ̀ so bó ṣe ojú pànà tí ó gbàgbé ọ̀rọ̀ yìí tó gbàgbé wá nìyẹn tó dẹ̀ fi fọ́n káàkiri nìyẹn ṣùgbọ́n ọ̀rọ̀ yìí so ọ̀rọ̀ kan ni tó jẹ́ sí pé èmi ò ní ìkópa níbi ọ̀rọ̀ yẹn pẹ̀lú ẹni yẹn kódà àná mo ní àtọ̀dọ̀ ìkan nínú àwọn ọmọ ìyá tí ó fún mi lọ́rọ̀ yẹn gbọ́ wípé ẹnìkan ó pretend bí ẹni pé òun pè mí òun wá ń bá mi sọ̀rọ̀ so ó dẹ̀ ka ọ̀rọ̀ yẹn kalẹ̀ so ó wá ń fan káàkiri bí ẹni wípé òun bá mi sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yẹn o so ọ̀rọ̀ yẹn tí òun wá bá mi sọ tí mi àti ẹ̀ dìjọ sọ ni òun wá ń fan káàkiri yìí ṣùgbọ́n tí mo wá gbọ́rọ̀ yẹn tó wá ṣe mí ní ìmọ̀ púpọ̀ ó ṣe mí ní kàyéfì ó sì jọ mí lójú so àwọn kókó kan wá ń bẹ nínú ọ̀rọ̀ náà àwọn ànàkọ́tò tí ó tóbi òwò wà nínú ọ̀rọ̀ yẹn tó jẹ́ sí pé a gbọ́dọ̀ tan mọ́lẹ̀ sí àwọn ànàkọ́tò wọ̀nyí tí a gbọ́dọ̀ dákẹ́ lórí ẹ̀ nítorí pé gbogbo ẹnikẹ́ni tó bá ní rẹ́yọ̀rọ̀ tó bá ní rẹ́yọ̀rọ̀ fún ẹ̀sìn tó bá ń gbọ́ wípé nǹkan kan ó ń kọjá lọ nínú ẹ̀sìn àbí ọ̀rọ̀ kan bẹ tí ó nídi kí yàn sọ̀rọ̀ nípa rẹ̀ nínú ẹ̀sìn tó yẹ kí yàn tàmálẹ̀ sí irú ẹni báyìí kò gbọdọ̀ gbẹnu dání kọmọ wá wo aburú yìí kọmọ wá wo ní à so ó gbọdọ̀ ṣàlàyé nípa irú nǹkan báyìí ni ṣùgbọ́n tí mo gbọ́ ọ̀rọ̀ yẹn so ni mo wá rí pé ọ̀rọ̀ náà bùkátà kí a sọ̀rọ̀ lórí ẹ̀ awalan ẹni yìí ìgbà tí mo gbọ́rọ̀ tí ẹni yìí sọ so, nínú maqta' gígé ọ̀rọ̀ tí wọ́n kálẹ̀ tí mo gbọ́ yìí àmọ́ rí pé ohun ẹni yìí ohun ẹnìkan tó yẹ pé èmi àti ẹ̀ dìjọ sọ̀rọ̀ lórí fóònù tó tọ́ ni ṣùgbọ́n eléyìí tó wá kálẹ̀ yìí èmi ò nímọ̀ nípa rẹ̀ torí pé èmi àti ẹ̀ ò jọ sọ̀rọ̀ ní orí yẹn rárá so bó ṣe ṣẹlẹ̀ lélẹ́ báyìí so ẹni pè mí láti fi ẹ̀dùn ọkàn rẹ̀ hàn àti láti ṣèwádìí lórí ọ̀rọ̀ tí ó ń jà rìnrìn tí mo sọ tí ó ń jà rìnrìn níta wípé mo sọ̀rọ̀ báyìí nípa Dr. Abdulrasaq Abdulmajid Alaru so ẹni wá pè mí láti ṣèwádìí wípé àṣé mo sọ̀rọ̀ yẹn nítòótọ́ so ládẹ̀ tí fẹ̀hónú hàn nípa nǹkan yẹn so àjọyọ̀ sọ̀rọ̀ nígbà àkọ́kọ́ so owó ọmọ ìyá yìí owó tí wọ́n fi ń pè ní wọ́n tún pè ní lẹ́lẹ́kejì wọ́n lè ṣàlàyé fún mi owó so a dẹ̀ tún jọ sọ̀rọ̀ a tún jọ sọ̀rọ̀ títí tí a fi cut so ṣùgbọ́n ẹlẹ́ eléyìí tí kìí bá ṣe bí gbọ́ tí wọ́n fún mi gbọ́ tí kan náà ọmọ ìyá tó fún mi gbọ́ pé à ń gbọ́ bí àtẹni báyìí jọ sọ̀rọ̀ nípa nǹkan báyìí tó dẹ̀ mi tó fún mi nasíhà lórí àwọn nǹkan yìí tí ń dẹ̀ sọ̀rọ̀ kankan lórí ẹ̀ ìgbà tí mi ọ̀rọ̀ yẹn ṣe mí lè mà púpọ̀ nítorí pé ọ̀rọ̀ tó jọ lórí nǹkan báwọn kò wáyé láàrin èmi pẹ̀lú ẹni yẹn kò so ṣùgbọ́n ẹni yìí sọ̀rọ̀ yẹn ó kálẹ̀ ó dẹ̀ gbèsè ayé bí ẹni wípé àkọ́dà bẹ́ẹ̀ ni ṣe ń sọ̀rọ̀ ń bẹ̀ bí ẹni pé èmi àti ẹ̀rí jọ ń sọ̀rọ̀ ni ṣùgbọ́n gbogbo ẹnikẹ́ni tó bá gbọ́ ọ̀rọ̀ yẹn insha Allahu ta'ala màá pè ọ̀rọ̀ yẹn fún yín tí gbogbo wa náà ti á gbọ́ gbogbo ẹnikẹ́ni tó bá gbọ́ ọ̀rọ̀ yẹn tó sì lákìyèsí dáadáa yóò rí wípé ẹni yìí kàn ń dá sọ̀rọ̀ tó sì ń sọ̀rọ̀ sí òfurugbádá ni èmi àti ẹni ọ̀jọ́ mọ̀ sọ̀rọ̀ tó kéwìn fún lésì kankan lórí gbogbo tí ń sọ kò lè rọrùn kẹ́ni yẹn tó sọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ báyẹn kí n má fọ èsì kankan kò yí báyìí nísìnyí so mi ń sọ nǹkan kan wàhálà harfan kódà kó jẹ́ pé harfu kan mi ń sọ kò yí báyìí nísìnyí mi ń sọ lé tí ń sọ bóyá kí n fi sọ dákọ̀ nǹkan tí ń sọ ni o àbí kí n fi kàdábà rẹ̀ bóyá kí n fi sọ kódodo ní sọ ni o àbí ọ̀rọ̀ ní sọ àbí bóyá kí n fi àyádà ni o àbí kí n fi àárọ̀ bọ̀ bóyá kí n fi kún lọ́wọ́ lórí tí ń sọ pé n tí sọ èmi náà sọpọ́ọ̀tì ẹ̀ ni o àbí mo tiẹ̀ tako ní ìsọ̀n kankan so kódà ẹni tí bá lákèsí dáadáa yóò rí i pé ẹnì yìí kan sọ̀rọ̀ láì ṣe pé kódà kó tẹ̀ jẹ́ kí nǹkan tí àwa gbin lásán ní gbin so gbajúmọ̀ wá gbọ́rọ̀ yẹn mo àríkà ah, kò ní da kí ọ̀rọ̀ yìí kó lọ báyìí nítorí pé àwọn kókó kan jáde nínú ọ̀rọ̀ yẹn tó yẹ pé ó bùkátà kí n tan ìmọ́lẹ̀ sí ṣùgbọ́n àníṣe náà wọ́n fẹ́ pé kò yé ọmọ ìyá yìí tí ọmọ ìyá yìí dẹ̀ sọ sínú ègígé ọ̀rọ̀ tí wọ́n kálẹ̀ náà so mo wá fẹ́ gbìyànjú pẹ̀lú gbọ́dọ̀ ọba lẹ́yìn tí n bá ti play ọ̀rọ̀ náà sí etí gbọ́ wa tán tí a gbọ́ kí n tàn málẹ̀ sí àwọn kókó yẹn ala ala bọ́ọ̀lì kitabi wa sunna bi fahmi salafil umma lórí àgbọ́yé kìtàbà ti súnnà lórí àgbọ́yé kìtàbà ti súnnà níbàámu sí àgbọ́yé àwọn salafil umma òun náà ni màá fi sọ̀rọ̀ eléyìí tí mo fẹ́ sọ yìí ليهلك من هلك عن بينه ويحيى من حي عن بينه kí gbogbo ẹnikẹ́ni tí ó bá sọnù tí ó bá parun kó lè bá sọnù kó lè bá parun lẹ́yìn tí àlàyé tí ó dájú àlàyé tó yé kéékèé tó bá ti dé wá bá gbogbo ẹnikẹ́ni tí ó bá dẹ̀ mọ̀nà tí yóò yè kó lè bá mọ̀nà kó lè bá yè lẹ́yìn tí àlàyé tí ó dájú tó ti dé wá bá ẹni náà. inṣàlá ta'ala so máa fi wálẹ̀ láti gbọ́ ọ̀rọ̀ náà báyìí káwa náà ká kọ́kọ́ gbé yẹ̀wò náà pé ǹjẹ́ ọ̀rọ̀ yìí jọ ọ̀rọ̀ ẹni tí òun àtẹnìkan jọ ń takùrọ̀sọ láàrin ara wọn àbí ọ̀kan jọ ọ̀rọ̀ pé ẹni tí kan sọ̀rọ̀ lásán tó sì ká ọ̀rọ̀ yẹn kalẹ̀ pé nìyẹn so a ní àfikún ẹni tó pè mí yìí hatal ad tó ti tó fi dé àsìkò yìí ìmọ̀ ẹni rí so ní ìmọ̀ rí ara torí pé àwọn èèyàn tó pè mí lórí àlámọ̀rí àwọn èèyàn tó pọ̀ ni àwọn èèyàn pọ̀ gidi pè mí ṣùgbọ́n nígbà tí mo gbọ́ ohun ẹni yẹn ní kíkálẹ̀ mo rántí wípé ohun tó jọ báyìí pè mí ń tòótọ́ àrẹ̀jọ sọ̀rọ̀ ṣùgbọ́n bo lẹ́ni yẹn ti ń pè mí mọ́ irú ẹni wo ni ń pè mí mọ́ dúdú ni funfun ni mí mọ́ ṣé bá mi sì yìn mo kàn sáré pọ̀ mọ́ ìyá kan pè mí àrẹ̀jọ sọ̀rọ̀ lórí mo dẹ̀ rí pé ohun tí mo padà gbọ́ yìí ó jẹ́ òun ẹni tó bá mi sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yẹn rí nítòótọ́ ṣùgbọ́n eléyìí tó ń padà wá fún káyé yìí eléyìí tèmi àti ọ̀rẹ́jọ́ sọ ni tó kàn ń sọ rí báyìí pé àti ẹ̀jẹ̀ sọ so eléyìí báyìí jẹ́ ẹni tí mo fẹ́ tàn mọ́lẹ̀ sí so èmi ò mọ bẹ́ẹ̀ ni ẹ mà mí sójú àbí ọ̀mà mi sójú ṣùgbọ́n èmi ò dá ẹni yẹn mà mi sì mọ irú ẹni tí ẹni náà ṣe ṣùgbọ́n ọ̀rọ̀ ẹ̀sìn ni ṣòwò ẹnikẹ́ni tó bá ti bẹ̀rẹ̀ nípa rẹ̀ àbí ó fẹ́ àlàyé nípa rẹ̀ ṣòun náà nìyẹn gbọ́dọ̀ gbìyànjú àti tàn mọ́lẹ̀ sí nǹkan tó wà lọ́dọ̀ yẹn fún ẹni yẹn kó lè bá mọ kí ni nǹkan tí èèyàn sọ àti kí ni àgbọ́yé súnà lórí nǹkan yẹn so inshallah ta'ala máa play kíní yẹn fetí gbọ́ wa báyìí inshallah so kí n tó ṣe àwọn ta'liqat àwọn àwọn ta'liqat tí n bá ṣe lórí ọ̀rọ̀ náà àwọn àfikún àti ń bá ṣe lórí ọ̀rọ̀ náà síwájú kí n tó ṣe insha Allah ta'ala màá fi yín lẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ náà báyìí insha màá pẹ́ ẹ̀ ṣe ti gbọ́ mi bismillah. kẹ́hìn mi tọ́tọ́lẹ̀ mo bínú gbogbo nǹkan tí ẹ sọ yìí mo gbọ́ gbogbo ẹ̀ mo sì farabalẹ̀ gbọ́ amaka ti mi ni mbẹ ni pe àkọ́kọ́ náà kò sí afa kankan ẹ dàgbà ẹ̀gbọ́n mi tọrọ lọ ṣẹ ń gbẹ dàgbà ẹ̀gbọ́n mi. sáfà kankan tó bọ́ nínú tó wà màásùn àwọn tí ọlọ́run bá lè kí ọlá fò mọ́lẹ̀ ní àwọn òjijì rẹ̀ kò sáfà kí lè ṣàṣìṣe. aláwọn àṣìṣe yìí tó wá wọ mọ́rútàbà pé káwá lè àwọn afọ àwọn àṣẹ tààrí wọn káyọ̀ máa kọ́ ọmọ lọ́dọ̀ wọn káyọ̀ máa lọ́sọ̀dọ̀ wọn ẹ̀dá kan yá bẹ̀rẹ̀ ọlọ́ọ̀gbà wọn. torí òun bá yìí sáàsì ọ̀rọ̀ tẹ́ sọ gbà mí látàjẹ́ mo kọ̀ farabalẹ̀ gbọ́ ni àmọ́ èyí tèmi rí sí gbogbo ọ̀rọ̀ yìí kò fi lè nígbà tẹ́ bá ní àwọn afáwa ṣe àwọn àtọ̀ tẹ́yìn ló pa àtọ̀ ni ẹ wá rí pé òkè wọn sí lórí mẹ́nájì ṣé ọwọ́ wa ní sátífíkẹ́tì mẹ́nájì wa àwọn là ń ṣòrẹ̀ àbí jáàmì àkàní tó ní bá ṣiṣẹ́ lọ́tẹ̀ nígbà wà lámẹ́ńtò àwọn làní mẹ́rin yàrá ẹni tó wọ bàtẹ́ńtì ò ní wọ bẹ́ẹ̀. وموفقنا إلى ما يجيتون شيخ المغرب ولا لي والناس ما أربعة تولي الناس يلاحظوا فأيشي كما يحيي وغسلا وغسلا وبنت وأربعة سنين بعد ورين أنفاني به شيخ ما تخلي kusaifanya wakichafa ama wachidadadikati waluri amwao manhajo awasikanyanya wakati ukalafa awaluri manhajo dr bakir abu zaid rahimahullah rahmatan wasa سبق سكو وخلف وخلف شكر مدخله بالتأثير كالجاء àti lórí hadisi bẹ́ẹ̀ sọ lórí hadisi bẹ́ẹ̀ sọ nípa lórí hadisi bẹ́ẹ̀ sọ nípa àwọn méjì yẹn wọ́n lọ sí ìṣàrọ̀ nípa ìgbéyàwó lọ́dọ̀ Nabi sallallahu alaihi wasallam ni ìṣàrọ̀ lọ sí ìṣàrọ̀ ni. sọ̀rọ̀ gbéyàwó ni kò sọ̀rọ̀ màmàlà àyà gbáwà gbáwà ọ̀dàmà járùmù lórí tààdì kí ló máa rí pẹ̀lú àkóso àmàna wa wàláyé ọ̀rọ̀ tẹ́ sọ wàhálà tí ó dalẹ̀ yóò kọjá àwọn yóò sì máa fẹ́ náà àwọn onífẹ́ náà nígbà tí gbogbo àwọn afọ àwọn iṣẹ́ ajá Dr. Sharaf Dr. Abdulrahman Adéjì حيث المرأة تبقى خورجي تبقى خورجي إلا تبقى بابو لدى شبابنا ثم أتي يوكل للمنهج إلا تقول لنا تلوك للمنهج قالوا أكو تابع لدى شاو شباب تنتي فهم الطريق لا تلوك قتلا إلو أبو نتوى أتى أبو تواتي بيتوى لدى هذا هو ما كوكو إذا كان جابر لوبا شيخ إذا كنت لولا جابر لوبا كوا شيء إصلاحه لنا وكما أتي بحسن أو أفعل عندك táwọn bí a ṣe sí Allahu ta'ala alam assalamu alaikum wa rahmatullahi wa barakatuh ẹ bá ní káwọn ará ilé assalamu alaikum. wa alaikum salam wa rahmatullahi wa barakatuh alhamdulillah so mo rò pé ọ̀rọ̀ àfáàná ni a ti gbọ́ so gbogbo ẹgbẹ́ tó bá ní àkíyèsí a rí wípé àfáà ni wọ́n dá ọ̀rọ̀ yìí sọ láti pilẹ̀ dé parí kò jọ bí ẹni pé ẹnìkan kan tán bá sọ̀rọ̀ ó ti wà pẹ̀lú wọn rárá so tí gbogbo ẹnikẹ́ni tó bá lákìsí ẹ̀rí pé láti ìbẹ̀rẹ̀ dé parí kódà ìgbà tán sálámà gan ẹ̀rí pé wọ́n kàn sálámà ni wọ́n lọ ẹ̀gbọ́ dáhùn pé ẹnì kankan dáhùn sálámà wọn so eléyìí báyìí dẹ̀lílù ló jẹ́ wípé èmi àti wọn kọ́ ni àdìjọ sọ eléyìí báyìí so ìbá nìsín so wọ́n kàn kalẹ̀ bí ẹni wípé èmi àti wọn ládìjọ sọ ni so ìbá nìsín kò rí bẹ́ẹ̀ rárá so gbogbo ẹni tó bá dẹ̀ lákìsí dáadáa tó bá mọ bá ṣe ń gbọ́ nǹkan yóò pe pé ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ pé ó clear pé ẹni dá sọ̀rọ̀ láti pèlè dé ìparí ni so tí ó sì pé ẹnìkan kan fún lésì so sọ pé tó bá jẹ́ bí sọ tó bá yẹ kí mo fara mọ́ ó yẹ kí n lè àyíyáda yín tí n bá fara mọ́ ó yẹ kí n lè àárọ̀bọ̀ yín kò yẹ báyìí nísìnyí so kò sí ta'yid so bẹ́ẹ̀ ni kò sí mọ̀ àárọ̀bọ̀ so kò sí ìkúnnilápá kò dẹ̀ sí tako nínú gbogbo tẹ́ sọ yìí láti pèdé láti ìpìlẹ̀ dé òpin láti bẹ̀rẹ̀ dé parí látọ̀dẹ̀ ní tẹ́ rò pé ń bá sọ̀rọ̀ so wàhálà amúrún mustahil ilé báyìí bẹ̀ ni n tí ò rọrùn tí ò pọ́sibú ni ọ̀kọ́ sọ̀tà gbogbo àwọn tó bá yẹ sí pé wọ́n bá dá mi mà wọ́n mọ̀ pé mi kì í dákẹ́ báyìí mi kì í dákẹ́ báyìí so kò sínú ìṣesí mi kí èèyàn máa sọ adúrò tuntun báyìí kí n wá dákẹ́ so ìbá ní sísun mo kọ́ fi yẹn clear àwọn nǹkan tí ó lè fẹ́ jọ létí àwọn èèyàn tó ní wọ́n ń fọ́n ọ̀rọ̀ yìí káàkiri bí ẹni wípé àfáà yìí àwọn ṣe nasiha fún mi so mo dẹ̀ dákẹ́ lórí nasiha yẹn so kò rí bẹ́ẹ̀ rárá so yẹ báyìí nìsín so. magmúnù ọ̀rọ̀ wọn àwọn nǹkan tọrọ wọn kó sínú òun náà ni mo fẹ́ gbìyànjú àti ṣe tẹ̀sílẹ̀ tó gbọ́ ò mo fẹ́ tan ìmọ́lẹ̀ sí i. so alákọ̀ọ́kọ́ afa kọ́nà ọba kí ọba wa sàn wọ́n lẹ́sàn-án rí wọ́n sọ àwọn ọ̀rọ̀ tó yẹ sí pé ó wúwo púpọ̀ nínú àwọn èyí tí wọ́n sọ kalẹ̀ yìí tó yẹ pé kò jẹ́ kí yẹn dákẹ́ lórí ẹ̀. so alákọ̀ọ́kọ́ wọ́n sọ̀rọ̀ nípa al-isma so wọ́n ní àlóòótọ́ so àwọn àfà àwọn àfà wa ò wọn kì í ṣe màṣùmù ìyẹn ni pé wọn kì í ṣẹni tí ò lè ṣàṣìṣe wọn kì í ṣẹni tí kò lè ṣàṣìṣe so pé àwọn tí isma wà fún tí ọlọ́run bá lè fẹ́ láti sọ́n bí àṣìṣe òun náà làwọn ànábì ọlọ́run bá so ọ̀rọ̀ tí wọ́n sọ yìí ọ̀rọ̀ òdodo ni kalimatu haqqin urida biha al-batil ọ̀rọ̀ òdodo ni wọ́n sọ ṣùgbọ́n in tí wọ́n gbà lérò pẹ̀lú ẹ̀ wallahu a'lam ìbàjẹ́ ni so nítorí pé ìntọ́ wọn tọ́ka sí kò yẹ bá nísìnyí ó jẹ́ kó yára pé ìbàjẹ́ ni wọ́n gbà lérò pẹ̀lú nǹkan tí wọ́n sọ ṣùgbọ́n òdodo ọ̀rọ̀ òdodo ni nínú àkídàtò ahli sunnati wal jama'a ni pé a nígbàgbọ́ pé nìkan ní isma a nígbàgbọ́ pé nìkan bẹ tí ò lè ṣàṣìṣe àbẹ́nìkan bẹ tó kọjá pé kí á takò tó bá sọ tí ò bá tí ò sí inú ẹ̀sìn so àwọn ànábì ọlọ́run ọba nìkan ni wọ́n ní isma lọ́lọ́run ọba nìkan lásọ̀kùn bí àṣìṣe àwọn ṣíà àtàwọn súfì àwọn ni wọ́n ní àdìsọ́kàn isma fún àwọn àìmọ̀ àwọn àtàwọn àwòlíyá wọn wọ́n gbà pé àwọn àìmọ̀ wọn ò wọn à lè ṣe àṣìṣe àwọn ṣí àgbàbẹ àwọn sufi náà gbà fáwọn òlìyáwó àwọn òlìyáwó wọn ò lè ṣàṣìṣe ṣùgbọ́n ẹnikẹ́ni tóun náà bá ń nírú àdìsọ́kàn yìí nínú ẹni tí ń pè rẹ̀ ní sunna wọ́n mọ̀ pé àdìsọ́kàn àwọn ṣíà àwọn sufi òun ní ìpèsè àdìsọ́kàn ahlu sunnati wal jamaa so gẹ́gẹ́ bí àfáà ṣe sọ so ṣùgbọ́n àfáà bá ṣe sọ̀rọ̀ yìí ìṣesí wọn ó jọ bí ẹni pé ń takò nǹkan tí wọ́n sọ yẹn lisanul maqal ahọ́n wọn ẹnu wọn fi sọ tí wọ́n sọ yìí ṣùgbọ́n lisanul hal ìṣesí wọn jẹ́ pé wáyé pé wọ́n ní ẹ́sìmà wọ́n ní ìgbàgbọ́ ẹ́sìmà sáwọn àfáàrí wọ́n ní ìgbàgbọ́ pé wọ́n lè ṣàṣìṣe nítorí pé mò ń gbóòórùn nínú àwọn ọ̀rọ̀ tó ń sọ àtàwọn ọ̀rọ̀ míì táwọn èèyàn míì náà ń sọ nípa lórí ọ̀rọ̀ yìí dìgbà wípé àwọn wọ̀nyí wọ́n kọjá ẹni tí yẹn lè sọ̀rọ̀ pa wọn so àwọn èèyàn kan sọ̀rọ̀ yẹn wọ́n kan ń ìṣesí táwọn èèyàn ń ṣe ìṣesí pé àwọn wọ̀nyí o wọ́n ní ìṣúná ni pé wọ́n á máa ṣe òmùn pé a lè sọ̀rọ̀ ń pa wọn ṣe bá ní sìn torí tẹ́ bá rí bí àwọn èèyàn ṣe ń bá ọ̀rọ̀ yìí lò àti báwọn ìyá táwọn èèyàn kọ sọ̀rọ̀ yìí àti báwọn èèyàn ṣe ń ṣe kódà ó jẹ́ nǹkan tó bá èèyàn jẹ́ pọ̀ pé àwọn èèyàn ò tí ì gbọ́ súnà yìí rárá bí sílẹ̀ kó mà kò yẹ bá ní sìn torí pé ha yuqimuna ad-dunya wa yuq'idunaha lórí ọ̀rọ̀ yìí wọ́n ṣe ń gbáyé náà ró bẹ́ẹ̀ ni wọ́n ń gbé jòkó tẹ́ ń gbé gbogbo ayé náà ró tẹ́ ń gbé jòkó gbígbà pé ẹni tí yẹn sọ̀rọ̀ nípa rẹ̀ o ẹnìkan tí yẹn gbọ́dọ̀ tọ́ọ̀ṣì ni so lisanul hal ó ti ń jẹ́ kó yọ pé ẹgbà pé ẹni yóò máa sùn lisanul maqal lẹ́kàn sọ pé kó wà máa sùn torí pé kí ni irú kí la fẹ́ irú àwọn la fẹ́ kọ́ sí ẹni tí sọ pé ah tó ti gbọ́ wàhálà tí ń ṣẹlẹ̀ báyìí Ìlọrin mà dàrú ayé mà dàrú tó nǹkan tí ìdìbò sọ tó ti gbọ́ àti gbogbo àwọn tasarrufati tá à ń rí yìí so wallahi oúnjẹ bíi wípé èèyàn ní àìsíkọ́dù isma pé èèyàn gbọ́dọ̀ sọ̀rọ̀ nípa àwọn kan kò yí báyìí nìṣẹ́ so eléyìí báyìí jẹ́ ká sọ́ra dáadáa ni mo sọ wípé lisanul hal ìṣesí àwọn èèyàn tí mò ń rí àti àfáà náà tí wọ́n sọ̀rọ̀ tán yìí náà ó ń jọ bí ìgbà wípé ẹgbà wípé àwọn èyí o àwọn iṣẹ́ kan tẹ́ gbọ́dọ̀ sọ̀rọ̀ ń pa wọn ṣé báyìí nìṣẹ́ yìí so bó tẹ̀ jẹ́ pé lórí àwọn ẹ̀ ń sọ pé kò sí ẹ̀yìn símọ̀ fẹ́ nìkankan. so nǹkan tí mo fi wá sọ yìí pé kalimatu haqqin urida biha al-batil mo ní ọ̀rọ̀ tó ń sọ ọ̀rọ̀ òdodo ni ṣùgbọ́n aburú náà gbà lérò pẹ̀lú ẹ̀ ni pé pé wọn kì í ṣe ma'sumun ìtumọ̀ rẹ̀ ni pé àwọn àkọ́tọ̀ wọn ò ní ìdí ká máa mú wọn lé lórí ṣe ìgbà tí wọn kì í ṣe ma'sumun so ká gbàgbé àwọn àkọ́tọ̀ wọn kò yí bá ní sìn ọ̀rọ̀ yìí so ká sọ pé èèyàn kì í ṣe ma'sum kò túmọ̀ sí pé àní ákọ́dà rẹ̀ àní gbámú lórí àwọn àkọ́tọ̀wù tó bá ṣe kò yẹ báyìí sí pàápàá jùlọ tó bá jẹ́ al-akhta'ul manhajiyya àwọn àkọ́tọ̀ àwọn àṣìṣe tó ní ṣe pẹ̀lú manhaj tí wọ́n dẹ̀ bá ha ẹni yẹn tí wọ́n pè sákìyèsí lórí pé tó ṣe yìí tako manhaj eléyìí ò sí lórí manhaj ahlus jama'a pé ahlus jama'a la yasiruna ala hadha an wọn kí lórí nahju tó ń yìí tó wá kakú tó wà sọ̀rọ̀ tó ta tó bó wọn ṣe máa ṣe ń tòun nìyẹn so ó dájú pé bóyá tí ẹ̀bá tí ọba ti tẹ́yìn lọ́rùn fún kálukú dúró tiẹ̀ báwo ṣe máa ṣe nìyẹn àwọn ní àwọn ní yí padà láti máa bá a lọ nìyẹn táwa gbọ́ yé nìyẹn kankan tẹ́lẹ̀ ń mú àwọn ẹ̀rí wá tẹ́lẹ̀ ń pè yẹn sákìyèsí pé kí ní iye ìtako manhaj o kí ní iye ìtako manhaj o tó wá tó takú tó ní bí ṣe máa ṣe nìyẹn so a ní sọ wípé ẹ nígbà tí wọ́n ti ń ṣe màṣúmù so nítorí ẹ̀ńkọ́ gbogbo yẹn ló lè ṣàṣìṣe ìkankan ni bá jẹ́ bẹ́ẹ̀ ni àwọn olùmọ̀ wọn ní àsọ pé àwọn ẹni báyìí wọn sí lórí manhaj àwọn ẹni báyìí lórí manhaj báyìí ni wọ́n wà wọn sí lórí manhaj alusunnati wal jamaa àwọn ẹni wọn sí lórí sàlàfíà wọn ní máa yọ àwọn èèyàn kù nínú sàlàfíà wọn sì máa fi àwọn èèyàn rinlẹ̀ sínú sàlàfíà tó bá jẹ́ pé lè báyìí báyìí pé bó ṣe rí nìyẹn so látara báyìí mo sọ pé kalimatu haqqin urida biha al so ọ̀rọ̀ dúdú ni wọ́n sọ pé kò sí àìsímà fún wọn lóòótọ́ kò sí àìsímà so ìyẹn gẹ́gẹ́ lọ́fà tá a fi lè sọ ń ta sọ nípa àwọn tá a sọ̀rọ̀ nípa wọn so téèyàn bá gbàgbé kò sẹ́yìn símọ̀ fún wa ẹni tí ó bá dẹ̀ gbà bẹ́ẹ̀ so tó bá gbọ́rú ọ̀rọ̀ yẹn kò ní máa lò bí àwọn èèyàn ṣe ń lò yìí tòtòrọ́ yín jẹ́ ẹni tó yà mí lẹ́nu púpọ̀ ní tẹ́mi rò pé ó yẹ káwọn èèyàn ṣe gẹ́gẹ́ bí ẹni tó gbà pé kò sẹ́yìn símọ̀ fún wa ni pé ah ẹni tí ẹ sọ yìí nípa àwọn wọ̀nyí o kò rí bẹ́ẹ̀ o àbí ó rí bẹ́ẹ̀ ṣùgbọ́n ṣé ó tọ́ sáà lè fi yẹn yọ̀yàn kó nu manhaj hadha mahalu niqash ibi tẹ́mi rò pé ọ̀yẹ́ ká máa fà nù pé ìtọ́ sọ yìí kò rí bẹ́ẹ̀ ń pa wọn ó rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ náà láwọn gbà ọ̀yá kí ni tí wọ́n kí ni àwọn ẹ̀rí rẹ̀ tó fi lórí bẹ́ẹ̀ èmi tí mo ní òrí bẹ́ẹ̀ kí làwọn ẹ̀rí mi tí mo fi ní kò rí bẹ́ẹ̀ pé wọ́n ṣe bẹ́ẹ̀ wọ́n ṣe bẹ́ẹ̀ wọ́n ṣe bẹ́ẹ̀ lọ́yẹ́ ká máa fà tọ̀ àbí tọ awágbà tí wọ́n ṣe bẹ́ẹ̀ nítòótọ́ ṣùgbọ́n sọyàn jáde kó nu manhaj àbí ọ̀ràn jáde kó nu manhaj kí n tọ́ yẹ ká máa fàánù kí ẹ ṣe pé ẹ ṣe lè sọ bẹ́ẹ̀ ẹ ṣe lè máa sọ̀rọ̀ lórí àwọn afá wa ẹ gbogbo fitna tẹ dálẹ̀ yìí fitna tẹ fẹ́ dálẹ̀ yìí ẹ fẹ́ máa gbogbo tẹ bá ti wo ẹ tẹ bá ti wọ́n sọ̀rọ̀ lórí àwọn afá tẹ́ ń sọ̀rọ̀ nípa alágbájá tẹ́ ń sọ̀rọ̀ rájá tálẹ́kù tẹ fẹ́ fi rìnlẹ̀ fún súnà èyí àbẹ́ni tí ó ń gbìyànjú lórí pé òun fẹ́ kọ́mà àbí nítorí pé àbó ń gbìyànjú láti nashru al-ilm ó ń fọ́n ìmọ̀ káàkiri kò yẹ kó jẹ́ ìyún yóò jẹ́ ìṣesí wa kò yẹ báyìí ṣe nǹkan tó yẹ kó jẹ́ ìṣesí wa ni pé nǹkan tẹ́ni sọ yìí o sódodo ni àbí sódodo tó bá jódodo sójú ọ̀nà kónú manhaj àbẹ́ ìrìnjẹ́ kó jáde kónú manhaj tí ì bá sódodo àkílórí tó fi lè sọ bẹ́ẹ̀ nítorí ká máa sọ káàkiri ẹnu tó dé pé tó wá sọ̀rọ̀ nípa alágbájá ilé ayé ti dàrú o Ìlọrin ti dàrú o kíní ti inna lillahi wa inna ilayhi raji'un so mo sọ pé àwọn lisanu haalu wa ó ń sọ bí ìgbà yìí pé a ní ìsìkọjọ ìsìmọ̀ sáwọn wọ̀nyí torí bá a ṣe ń lò kò yẹ bá ní then a fẹ́ máa sọ pé kíní yìí ń kọ́ o so sọ wá tó nǹkan tí àlèyàn jáde kó ọmọ hajj lé lórí so afábẹ́rẹ́ pé sí àwọn àkọ́wò yìí so táwa ń rò pé tẹ́mi ń rò pé àwọn àkọ́wò ní látọ̀dọ̀ tèmi so alákọ̀ọ́kọ́ ni pé kìí ṣèmi ni mo rò pé àwọn àtọ́wò ni látọ̀dọ̀ mi àwọn àáfàá sunna tó yẹ pé àáfàá fúnra wọn náà tí wọ́n sọ̀rọ̀ tán yìí àwọn àmfàlùhù àtàwọn tán jọrú wọn náà àti gbogbo wa náà tá a lè jọ gbà aláàfáà sunna ni wọ́n sọ pé àwọn kìíní wọ̀nyí àtọ́wò ni tí ò sínú manhaj wọ́n sọ pé àwọn kìíní yìí wọ́n sọ wípé nǹkan tó yẹ pé kò sínú manhaj wa lè sunna tẹ̀jẹ̀ máa ní gbogbo àwọn kan tí mo sọ nípa rẹ̀ so kìí ṣe pé tí mo rò pé ní rò pé pẹ̀lú gbọ́dọ̀ insha Allah ta'ala máa dẹ̀ kó ọ̀rọ̀ wá lórí àwọn nǹkan wọ̀nyí insha Allah kálíbà máa mani muhiqqu minal mubtil ẹ́ so talenti ń sọ òdodo talenti ó wà lórí ìbàjẹ́ òye bá nísìnyí so torípa ń ṣe gbélé báyìí nusratan li dinillahi subhanahu wa ta'ala wa ihqaqan lil haqqi wa izhaqan wa ibtalan lil batil láti ríran ẹ̀sìn ọlọ́run ọba lọ́wọ́ ni ládẹ̀ tí fi òdodo ní lẹ́dòdó kádẹ̀ lè ba ìbàjẹ́ àbúrúkà lè bàjẹ́ ni kò yíra nísìn so ọlọ́run ọba àlekẹ́ ládẹ̀ rí àníyàn nìkọ̀ọ̀kan wa kò yíra nísìn so ọlọ́run ọba àlekẹ́ lámọ nǹkan tí ẹnì kọ̀ọ̀kan gbà lérò pẹ̀lú nǹkan tí ó ń ṣe so ọlọ́run ọba àlekẹ́ lọ́dẹ̀ san wa ní ẹ̀san níbàámu sí àníyàn wa now gẹ́gẹ́ bí nǹkan nínú so ìdí tó fà á tí now so àdẹ́mọ̀ sí àwọn nǹkan yìí pẹ̀lú pé à ń dààmú látọ̀dọ̀ ara wa bal àti àìsèmáàd agbára lé àwọn olùmọ̀ tí gbogbo wa náà gbà pé olùmọ̀ ni wọ́n nínú súnà so àwọn ahọ́n tí mo kà yẹn so àwọn nǹkan yẹn kéde pé mi ni mo dá gbọ́yé lọ́dọ̀ ara mi gẹ́gẹ́ bí apá ti ń sọ pé tẹ́yìn rò pé àkọ́ òní lọ́dọ̀ ti yín so mo fi máa ń sọ fáwọn ẹ̀pẹ́ tó wáyé kọ́ bá rú yín lójú tẹ́yìn rò pé kèsì àkọ́tọ̀wù làwọn kìíní ìtẹ́ rò pé bó ṣe tọ́ gangan nù هاتوا برهانكم إن كنتم صادقين ẹmú àwọn ẹ̀rí yín wá tó wáyé pé olódodo ní ìlú tọ̀ tó èmi ní wọ́n dẹ̀ ka gbogbo àwọn nǹkan tí mo mọ̀ tí mo rí màá dẹ̀ máa bá rahim wa àwọn hujjaj àdánirọ̀ àwọn ẹ̀rí tí tó lágbára lórí pé nǹkan yóò kò sí nínú so pé ṣé àwọn àkọ́rù yẹn tó bá ti wá jẹ́ pé àwọn àkọ́rù náà ni ṣé ó dé ipò tí ó gbìyànjú jáde kó nu manhaj náà ó dé ipò bẹ́ẹ̀ so ẹni tó bá dẹ̀ fẹ́ mọ àwọn nǹkan wọ̀nyẹn bóyá kó padà síbi àwọn ọ̀rọ̀ tí mo sọ kí làwọn nǹkan tí mo kà kó wá sí ìdẹ̀rọ́sà àwọn nǹkan yẹn lẹ́yẹ kọ̀ọ̀kan pé sáwọn nǹkan wọ̀nyí só yọ̀n jáde kó nu manhaj ń tutọ́ àbí kó yọ̀n jáde kó nu manhaj so mi ní padà síbẹ̀ yẹn mọ́ so yìí nìsín ṣùgbọ́n ẹni tó bá láǹfààní àti gbọ́ àwọn ọ̀rọ̀ yẹn àwọn nǹkan tí mo kà yẹn kó lọ wò ó sí nǹkan tó yẹ ni àbí kìí sí nǹkan tó kó bá manhaj. náà mo wá sọ́lá tán ní ìtẹ̀síwájú ní ìṣòro papọ̀ mọ́rọ̀ tí mo ti ń sọ bàbọ̀ ti ń sọ̀bọ̀ so àfáà sọ pé ọ̀rọ̀ nípa manhaj tá a ti hàn gan so se ọwọ́ wa ni ṣàhádà manhaj wà ní yẹn ni pé certificate manhaj táàmù fún yàn pé lágbájá wà lórí manhaj tàbí lágbájá ò sí lórí manhaj sọ wa lọ́wà ni so àti wípé ǹjẹ́ manhajù táwọn wí yìí sọ́jẹ́ bí ilé ẹ̀kọ́ gíga kan ní sọ́jẹ́ yunifásitì kan ní tó ní vice chancellor tiẹ̀ tó yẹ pé wọ́n máa gbà wọ́n ní ọmọ gbà wọ́n wọlé síbẹ̀ náà máa mú yẹn jáde àti pé sọ́wọ́ ni mẹ̀yà òwúwà ni afá béèrè àwọn ìbéèrè wọ̀nyí wọn àbèrè béèrè yìí níbèrè tí ó ń wá dáhùn níbèrè àtakò ni ṣùgbọ́n èmi ó dá wọn lóhùn pé báyìí nísìnyí so èmi ó dá wọn lóhùn torí pé ó ní bùkátà sí ìdáhùn bó tẹ̀ jẹ́ pé àwọn ìbéèrè àtakò làwọn fi ṣe náà fi béèrè náà ṣe èsì béèrè ẹni tí ń wá dáhùn lórí pé pé ìwé manhaj kìí ṣe ọwọ́ wa ni ó wà ọwọ́ gbogbo enikeni. tó bá si sí pé ó bá wà lórí manhaj ó dẹ̀ gbọ́ manhaj yìí òun ló wà. a sọ yìí pé lágbájá wà lórí manhaj lágbájá ò sí manhaj àwọn ṣàlàyé fún wa kí làwọn àwọn awsaf táàrí lára àyàn tá sọ pé wọ́n wà lórí almanhajul mustaqim wọ́n wà lórí manhaj tó dúró déédéé kí làwọn ìròyìn táà bá rí lára àyàn tá sọ pé kò sí lórí manhaj almustaqim so àwọn nǹkan yàrá fáṣí ṣàlàyé wọ́n dẹ̀ kọ tírà tó pọ̀ lórí ẹ̀ pé bá nísìnyí so ọ̀rọ̀ yìí <laughs> ọ̀rọ̀ tí ò rújú ni torí pé ìsìláàmù ni adẹ̀gbà yí pé anabi sallallahu alaihi wasallam tarakana ala mahajjatin bayda anabi fi wálẹ̀ sí ìlànà tó funfun gbòó ni layluha kanahariha ọ̀sán islam àtòru islam bákan náà ìyẹn ni pé kò sí tó rújú kò dẹ̀ sí tó sápamọ́ kò sí tó sókùnkùn ní islam pé ọ̀sán rẹ̀ ní òru ní ẹni pé sẹ́ni pé òru máa ń dúdú tí ó rí ibi sápamọ́ sí tí ò ní clear hmm. àtòru àtọ̀sán islam gbogbo ẹ̀ ó yéyékéyéké kò sí ibi tí yẹn lè ságọ sí kò sí tuntun kò sí kọ̀kọ̀ nínú islam ìtumọ̀ láìlú àkànà hàrì hàní ẹ̀ yẹn ni pé kò sí kọ̀kọ̀ nínú islam gbogbo ẹ̀ dọ́gba ni tó ń mọ́lẹ̀ lọ́rùn kó so ó ń mọ́lẹ̀ lọ́ra gajá ni ṣé báyìí nìyẹn so àwọn olùmọ̀ ti ṣàlàyé dáadáa kí ni àwọn kí ni nǹkan kí ni manhaj ẹ̀ àwọn olùmọ̀ ti ṣàlàyé dáadáa so ààrẹ lè pè ìsọpọ̀ èèyàn wà lórí sàlàfíyà àti kárí àwọn àwòsọ́ọ̀fù sàlàfíyìn àwọn sìmátù sàlàfíyìn àwọn àwọn àmì àwọn tí wọ́n jẹ́ tó ń tẹ̀lé ojú ọ̀nà sàlàf kárí lára rẹ̀ so so ìyẹn láti sọ pé lágbájá sàlàfí lágbájá alal mustaqim so ibà nísìn so eléyìí ni nǹkan tó wà ń bẹ̀ tá a fi ń sọ nǹkan tí yẹn ń sọ kéde pé àbí ṣàhádà yẹn wá jẹ́ nǹkan tí ó wà lọ́wọ́ ẹnìkan bal àwọn olùmọ̀ ti ṣàlàyé ní tí ó máa jẹ́ fún nǹkan yẹn so kìí dẹ̀ ṣe jámíà kan tí a máa wọ̀ yẹ́ bí wọ́n ṣe ń sọ yẹn kò ní báyìí nísìnyí tí ó tí kìí bá ṣe pé àwọn ìmọ̀ àtàwọn àpẹẹrẹ òun náà làwọn olùmọ̀ ti gbé kalẹ̀ ṣé báyìí nísìn lẹ́yìn náà nínú nǹkan tí mo fẹ́ tún ṣàlàyé insha Allah ta'ala òun náà ni ọ̀rọ̀ nípa ọ̀rọ̀ Sheikh Rabi'i tí àfà sọ ó jẹ́ jẹ́ pé mi ní pẹ́ lórí ilé báyìí ló máa padà mú ọ̀rọ̀ wá lórí ẹ̀ nígbẹ̀yìn tó lọ́nà balẹ̀ bá fún mi ní ààyè lórí ọ̀rọ̀ yẹn so àfà sọ̀rọ̀ nípa Sheikh Rabi' ibn Hadi al-Madkhali wípé àwọn kò sẹ́ni tó tako ìjẹ́ àfà wọn pé bá ní sin pé àfà ni wọ́n tó tọ́ ṣùgbọ́n tó bá jọ̀rọ̀ yẹn ká máa tẹ̀lé manhaj wọn ni èmi wà bí àfà léèrè báyìí sin pé kí ni manhaj Sheikh Rabi' ìjàmbá yá kan ṣàlàyé toráwọ̀ ọmọ manhajù kankan mọ̀ wọ́n tó yàtọ̀ sí manhajù ahli sunnati wal jamaa'ah tó bá jẹ́ pé ṣe kọ̀rọ̀ bí ìbá ní manhajù tí wọ́n lọ́tọ̀ tẹ́fí sọ pé sọ́jọ́ ọ̀rọ̀ yẹn ká mọ́ wá tẹ̀lé manhajù wọn ni ẹjẹ́ àmọ́ manhajù yẹn ẹjẹ́ àmọ́ manhajù wọn tí ó yapa sí manhajù ahli sunnati wal jamaa'ah ẹjẹ́ àmọ́ ṣe bá ní ṣe kọ̀rọ̀ bí ní manhajù kan tó yàtọ̀ sí manhajù ahli sunnati wal jamaa'ah idha lam ta'rifu tẹ́ ẹ̀ bá mọ̀ tẹ́lẹ̀ ẹ̀ bá mọ̀ tẹ́lẹ̀ ẹ̀yà lọ mọ̀ báyìí iṣẹ́ sọ̀rọ̀ bí ibùn hajj al-madkhali wọn ní manhaju kankan tó yàtọ̀ sí manhaju al-sunnah wal jamaa'ah sànáwó àwọn afá adẹ́pọ̀ lórí wọn gan sànáwó àwọn ahlul ilm ọ̀pọ̀ lórí wọn gan hmm, sànáwó ahlul ilm ọ̀pọ̀ lórí iṣẹ́ sọ̀rọ̀ bí ibùn hajj al-madkhali ẹ̀jẹ̀ kó wáyé pé lórí manhaju al-sunnah wal jamaa'ah ni wọ́n wà so afá wa sọ pé so tí dandan ká tẹ̀lé manhaju iṣẹ́ sọ̀rọ̀ bí ni àti pé sheikh Bakura abu zaid abdulkur bakr abu zaid uh, uh, n tí a mà tó dẹ̀wà alákọọ́lẹ̀ ní kí wọ́n yí sheikh rabi tán fi kú ni. Hmm. Uh, bóyá kí àáfàá yìí bóyá kan ṣe wá láǹfààní so irú ìyapa wo ni kán mú àwọn ibi tí wọ́n ti yapa sheikh rabi wá so yíba nísìn so kí a lè máa rú ìyapa wo ni ká dẹ̀ máa káwá gbé ọ̀rọ̀ àwọn méjèèjì sórí òṣùwọ̀n tó ká lẹ́ni tí wọ́n wà lórí haq tàlẹ́ntọ́ wà lórí sọ̀wáàb tàlẹ́ntọ́ wà lórí khata nínú àwọn méjèèjì mùjárọ̀dù pé èèyàn yapa èèyàn kan kò túmọ̀ sí pé òun ni mẹ̀ríà so fún èèyàn náà láti máa yapa ẹni yẹn so yíba ẹni sìn torí pé tí àwọn àfáà méjì bá yapa ara wọn ní ta wò ní pé kí ni dẹ̀lílù tiẹ̀ lórí tó dúró sí lórí tí tó dúró lé lórí kí ni dẹ̀lílù tẹni kejì so láàfin mọ̀ pé ẹni yìí òun ni ọ̀rọ̀ rẹ̀ wà rọ́ọ̀jì ni iyọ̀ ẹ̀ wà rọ́ọ̀jì ni mọ́kìfẹ́ wà rọ́ọ̀jì ẹni yìí ọ̀rọ̀ ti ọ̀rọ̀ iyọ̀ àti mọ́kìfẹ́ wà marjuh eléyìí ló tẹ̀sùn wọn eléyìí ni ò tẹ̀sùn wọn láàfin mà kéjẹkẹ́ kan sọ pé nítorí pé sheikh bakr abu zayd wọ́n yapa rahma allahu ta'ala wọ́n yapa sheikh rabi ìyẹn ni mẹ̀ríyàrú fẹ́yìn náà láti máa yapa sheikh rabi so eléyìí báyìí wọn kì í lò pẹ̀lú màbá yẹn wọn ẹ̀dẹ̀ kì í lò pẹ̀lú òdodo báyẹn so kọ́nà bàdé kí a kọ́ sọ́wọ́ fún bí ìfẹ́ nú so ibà ní sísò ẹ má sọ̀rọ̀ ọ̀rọ̀ yẹn má ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ tí ó dáa ni ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ tí ó lálàáfíà ni so ibà ní sísò so àtorí pé aqwalul ulama la yuhtajju biha wa innama yuhtajju laha ọ̀rọ̀ àwọn olùmọ̀ ààkí ń fi ń ṣe ẹ̀rí àmọ́ ń wá ẹ̀rí fún ni pé ọ̀rọ̀ tí lágbájá sọ yìí kí ni dẹ̀lílù ẹ̀ kí ni tó gbẹ́sẹ̀ lé so ní tí wọ́n gbá ara lé tán fi sọ̀rọ̀ yìí lé etí pé ògangan láwọn fi ṣe ìdẹ̀lú ó ti yé so ẹ má sọ̀rọ̀ ọ̀rọ̀ yẹn má tó ń gbà tí sheikh bakra tó zayt kan ti yapa sheikh rabin so nítorí àwa náà lè yapa sheikh rabin yẹn then irú ìyapa wo ló ṣẹlẹ̀ irú ìyapa wo àwọn alkhilafatu fiqhiyya ń bẹ káyapẹ ẹni lórí fíkìw ń bẹ ìyún ẹ̀tọ́ kò sí ìyẹn ò fa wàhálà láàrin àwọn àfa súnà pé lágbájá sọ pé nǹkan báyìí ni báyìí láṣe lágbájá ní báyìí kọ́ láṣe lágbájá ní iye òǹkà tá a ṣe ń bi kínní ní ìtọ̀hún ní kò rí bẹ́ẹ̀ lágbájá lílé ìtọ́ ìtọ̀hún ní kò tọ́ lágbájá láka ọmọ yàrá kan èèyàn lágbájá sọ pé àbójú ìkan ní àníbójú gbogbo àwọn nǹkan báwọn ìkan ní àbójú ọ̀ràn yẹn ní jàre àṣàfihàn àwọn fíìmù pẹ̀sẹ̀ntì tó pa àníbójú ká má sí àwọn olùmọ̀gbọ́n musa ṣiṣe ni sápọ́tù lìsáàni ni ẹ ìkan náà àfáà sọ pé ọ̀ràn yẹn ní ká bójú ẹni tí ọba bójú dẹ́lẹ́sẹ̀ ìkan sọ pé àkèé sọ ọ̀ràn yẹn ní ká bójú bẹ́ẹ̀ ọba bójú kò dẹ́lẹ́sẹ̀ ṣùgbọ́n ká bójú lọ́dà jùlọ sùúrù àwọn kìlàfáàtù báyẹn tó ń bọ̀ ni à ń sọ irú àwọn ibo ni Sheikh Rabi' ibo ni Sheikh Bakr Abu Zayd ti yapa Sheikh Rabi' ẹja sí ìdẹ́rọ́sà rẹ̀ so ká máa rú ìyapa tó jẹ́ tó bá máa rú ìyapa tó jẹ́ kí ló ń kálukú wọn gbẹ́sẹ̀ lé so ìyẹn má fi yẹn ṣe dẹ̀lí ìlú mọ́ ó ti bá ní so láti máa kọ́ láfa èèyàn àti bọ́rọ̀ tí àáfàá sọ yìí so ó fi wá lára irú hà àti irú ipò tí Sheikh Rabi' wà lọ́dọ̀ wọn so ìbá ní sìn so ó fi wá lára irú hà tí Sheikh Rabi' wà lọ́dọ̀ wọn so tó túmọ̀ sí pé so àwọn náà so wọ́n rí Sheikh Rabi gẹ́gẹ́ bí ẹni tí ó wà lórí manhaj tó dáa jẹ́rù lẹ́yìn náà ń ṣe yìí so yẹ́ bá ní sìn yìí so ntẹ́yìn sọ pé wọ́n sọ nípa ẹnìkan tẹ́yìn tí ẹ̀ ń gbé ayé sókè tẹ́yìn gbáyé náà ro tẹ́yìn gbé ìjòkó ẹ́ náà lẹ́yìn náà tó ń sọ nípa Sheikh Rabi yìí so yẹ́ bá ní sìn ẹ̀yìn náà sì jẹ́rù Sheikh Rabi ni ẹ̀ pé kó ṣe dandan so mo sọ pé ọ̀rọ̀ tẹ sọ yìí náà ó ń wá lára irú àti irú ipò tẹ àwa ti Sheikh Rabi inṣàlá máa padà sí náà ṣèkà fún yín lórí ìyẹn náà pẹ̀lú gbọ́dọ̀ ọba. ala kulli hal eléyìí tí ọ̀rọ̀ fẹ́ pọ̀ jù lórí ẹ̀ dáadáa tí mo fẹ́ gbìyànjú àti tàmálẹ̀ sí fún àfa yìí kọ́lọ́mù àríkẹ́lá kí ó sàmì kọ̀ọ̀kan wa òun náà ni ọ̀rọ̀ hadith tí wọ́n sọ yẹn so mo fẹ́ gbìyànjú àti tàmálẹ̀ sí hadith yẹn a ó ṣeé ṣe kọ́lọ̀ wà lè gẹ́kùn fi ṣe àfá yìí láǹfààní so àti àwọn tí wọ́n bá wà ala shakirati tí wọ́n bá rí bí àti wọ́n bá nírú òyí tí àfá ní ó jẹ́ pé mo rántí pé nínú àwọn tó pè mí lórí ọ̀rọ̀ yìí àwọn bíi méjì kan abẹ́yàn kan òun náà nírú fíkọ́rọ̀ yìí táfà ní wípé hadithu Fatima hadithu Fatima ta binti Qais àwòbíọ́lá àìhà tí mo fi sẹ̀rí lórí àbóṣelọ bẹ̀rẹ̀ lọ́wọ́ ànábì sallallahu alaihi wasallam pé hadith yẹn ọ̀rọ̀ nípa nìkáhù nìkan ló wúlò fún mo rí pé fírú fíkọ̀rọ̀ tí àfà ní yìí bí àwọn bíi méjì náà tó tún pè mí náà àbẹ́ nìkan náà ní irú fíkọ̀rọ̀ yẹn so ó ní mo wá fẹ́ gbìyànjú kí n tàn málẹ̀ sí pé ọ̀rọ̀ yìí so àṣìṣe ńlá gbà ni kí àfà pín wọn máa ń sọrú ọ̀rọ̀ yẹn mọ́ gbogbo kò yé báyìí nísìnyí so ó burúkú so yé báyìí nísìnyí so mo fẹ́ tíra láti tàn mọ́lẹ̀ sí i èèyàn mọ́bi tí àbá àti tàbá ná fíkọ̀rọ̀ yìí náà so yé báyìí nísìnyí ṣùgbọ́n gbogbo bíi kíbi tí wọ́n bá ti tàbá ná rẹ̀ so mo rò pé tí ọlọ́run bá lè gẹ́lá bá ní kí nǹkan èkó dé tí gbọ́ ibi tí fíkọ̀rọ̀ yìí náà ti jáde ó ṣe ṣe kó ṣe irú àwọn bẹ́ẹ̀ náà láǹfààní ta'ala so torí pé fíkọ̀rọ̀ tí ò dáa ni ìròrí tí ò so in sì mẹ́ni tó ṣe ṣẹ́rù hadisi yìí tó ṣe fún wọn báwọn wípé àtẹni tó wà fáadà wọn wípé hadisi yìí o ọ̀rọ̀ nípa nìkáhù ni ó nìkan lọ́wà fún so torí pọ̀rọ̀ yẹn gan kódà ó kọ́ tako usulu náà torí ọwọ́ máa ń yà mí lẹ́nu gan táwọn yẹn máa fi pé pé usulu fíkì àwọn mọ àwọn ṣe kí nìkan àwọn àwọn tó ní usulu làwọn ẹ sì máa rí pé <laughs> ọ̀rọ̀ tá ń sọ gan àyè gbọ́ usulu yé ni ọ̀rọ̀ tí ń tako tó rẹ̀ tó bá ma usul ò ní sọ nǹkan tá a fa ìsọ torí pé nínú usul àtorí pé yìí ma usul ó máa ń jẹ́ kéèyàn ma béèyàn ṣe ń lo ẹ̀rí ni béèyàn ṣe ń gbọ́ ẹ̀rí yé àti bá a ṣe ń yọ ìdájọ́ nú ẹ̀rí ẹni tó bá ma yìí ma usul àbẹ́ni tó bá kẹ́kọ̀ọ́ lọ́bẹ̀ tó ma ò ma ní sọ nǹkan tí a sọ yìí torí pé al-ibratu bi umumi al-lafzi la bi khususi as eléyìí báyìí qa'idatun usuliyatun mọ̀kọ̀rọ̀rọ̀ so kọ́ídà usulu tó yẹ pé ó fẹsẹ̀ àwọn ilẹ̀ ni tí àwọn apàṣẹ ilẹ̀ dáadáa ni pé ní tá a fẹ́ lò ibi tí ìdájọ́ wà gangan òun náà ni àìmọ́mọ́ láàbù ẹ́ ní tí láàbù yẹn tó bá gbogbo ní tí láàbù yẹn bá kó sínú tó bá kó sí abẹ́ ìláàbù yẹn òun náà ni a máa yọ̀ dájọ́ ń bẹ̀ láàbì kòsósì sábà kìí ṣe ẹnu tí sábàbí tán bá fi sọ̀rọ̀ nìkan láàmú sọ pé ìdájọ́ yẹn wà fún un so ìbáyìí ní tó bá jẹ́ pé báwọn lè fẹ́ sọ pé ìbáyìí ní sìn so ẹ ti bà ìdájọ́ tó pọ̀ jẹ́ nínú Islam a jẹ́ pé ẹ máa wá pé lórí ọ̀rọ̀ yìí o <laughs> so kí ni dẹ̀lílù ẹyọ kan tí so ìbáyìí ní sìn so tó sọ orú nǹkan báyìí so wal ibratu bi umumi lafz la bi khususi sabab so ìbáyìí ní sìn so tá a bá ti rí pé láwùjọ ó àmàmà gbogbo nǹkan so nínú ọ̀dọ̀ àwọn olùmọ̀ nípa ṣẹ̀ríà gbogbo ìdájọ́ tí láwùjọ yẹn bá tó bá kó sínú òun náà ni wọ́n máa lo wọ́n lo dẹ̀lílù yẹn fún so kì í ṣe kòsóso sábà pé pé nítorí pé àdìsí yìí nítorí tó fi wáyé nì òun nìkan náà lẹ́gbọ́n rẹ̀ ló fún so ọ̀rọ̀ yẹn ó tako ìmọ̀ gan so fọlọ́mọ àdìkẹ́lá kí ó dàkún kó sànà àfáyé àti gbogbo wa náà lápapọ̀ àtàwọn tí wọ́n nírú fíkọ̀rọ̀ yìí àti ibi tí wọ́n ti tàbá na fíkọ̀rọ̀ torí mo sọ pé èmi ò mọ ibi tí wọ́n ti tàbá na fíkọ̀rọ̀ yẹn o pé báyìí nìsín so ṣùgbọ́n mo ń kẹ́ sí bíbá wípé torá ẹni tó bá mi sọ̀rọ̀ nínú àwọn tó bá mi sọ̀rọ̀ náà so bóyá bíi tí ẹni tó àwọn tó yẹ kó ń gbà mọ̀ níbi táàbà ti ń gbà mọ̀ náà ni so kọ́ máa jẹ́ pé bẹ́ẹ̀ ni wọ́n ti tàbá ná irú fíkọ̀rọ̀ yìí tó bá yẹ pé bẹ́ẹ̀ náà ti tàbá ná rẹ̀ àti ṣe gbà ni o kò yí báyìí so èmi kọ́ ni mo dẹ̀ eh, ṣàlàyé bó ṣe já ṣiṣi pẹ̀lú gbọ́n wa mo fẹ́ gbé wa lọ́lé kí wà àwọn olùmọ̀ tí gbogbo wa náà gbà pé olùmọ̀ ni wọ́n ká lè mọ̀ pọ́rọ̀ tá a fa sọ so kọ́lọ́mọba kí ó sànà wa tó bá yẹ pé nìkan ìdìkan lẹ ti tàbá ná fíkọ̀rọ̀ yìí so ẹgbìyànjú ẹ pé àkíyèsí ẹni náà so yẹ bá ní ṣe so kó tún irú nǹkan yìí ṣe so ìsìtẹ̀mbáàtì tí ó dáa ni so yẹ bá ní sìn so ó lẹ púpọ̀ náà àwọn olùmọ̀sọ̀rọ̀ tó pọ̀ lórí ọ̀rọ̀ yìí inṣàlá mọ̀dẹ̀fẹ́ fi mọ̀dẹ̀fẹ́ àfádà wa mo fẹ́ ṣe aláǹfààní pẹ̀lú nǹkan táwọn olùmọ̀sọ̀ so kí àkọ́kọ́ náà kí yá lọ wo ọ̀rọ̀ àfáwà ibn tèmíyà rahma allah ta'ala lórí ọ̀rọ̀ yìí so ibn tèmíyà mo fẹ́ tọ́ka wa sáwọn tíra mẹ́ta kan tí ibn tèmíyà rahma allah ta'ala tó ti sọ̀rọ̀ yẹn so tabalawo majmu'u fatawa ibn tèmíyà rahma allah ta'ala majmu'u fatawa ibn tèmíyà arimbe tí tẹmẹrífà ya ti ibn tèmíyà ṣe arimbe tí a bá lọ wo majmu'u rasail wal masail ibn tèmíyà ari ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí náà arimbe tàbálẹ̀ lọ wọnú minhaju sunnati nabawiya so ti sheikhul islam bin tèmíyà náà ni a rí ọ̀rọ̀ yẹn bẹ́ẹ̀ so àwọn ọ̀rọ̀ yẹn tí mo fẹ́ sọ náà àwọn ọ̀rọ̀ mẹ́tẹ̀ẹ̀ta àwọn tíra mẹ́tẹ̀ẹ̀ta yìí ọ̀rọ̀ yẹn ìtumọ̀ kankan náà yẹn ṣùgbọ́n wọ́n ti gbé wá ó yàtọ̀tọ̀ síra wọn inshallah so súnmọ́ kí n ka àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí láti lè fi ṣe ẹni yìí ní àǹfààní so ẹ jẹ́ n kọ́ ka ilé tó nínú Majmu' al kí ó máa jẹ́ àǹfààní fún ẹni tó sọ̀rọ̀ yìí àtàwọn tó nírú fíkọ̀rọ̀ yìí kan ìmọ̀ pé nǹkan táwọn ń sọ ohun so àyè tí ó dá ni ilé tó wáyé àmì lẹ́nu ni pé afá yìí náà mo rántí pé ìgbà tí mi àti wọn jọ sọ̀rọ̀ nígbà alákọ̀ọ́kọ́ àtẹ́lẹ̀ kejì tí mo fi tán fi lówó àwọn táwọn so mo sàlà nígbà tán múru fíkọ̀rọ̀ yìí wá nígbà tí mo fún wọn lẹ́rìí tán múru fíkọ̀rọ̀ wá mo sàlàyé kíní fún wọn o àtàwọn tí mo ní wọ́n pè níhùn náà mo ṣàlàyé kíní fún wọn pé ìkíní tẹ̀ ń sọ yìí mo ṣàlàyé bó ṣe rí fún wọn pé kì í sọ̀rọ̀ nípa nìkáhù nìkan gbogbo ohun téèyàn bá ti fẹ́ ta àmàlà pẹ̀lú yẹn gbogbo ọ̀rọ̀ tó bá ti ní sọ fẹ́ ní muamala pẹ̀lú yẹn kan òun ni hadith ń dálà lé lórí tó bọ́n ṣe wá gbọ́ yìí ni ó ń yà mí lẹ́nu bóyá nítorí ibi tán ti ń gba tẹ́bi tán ti gba ọ̀rọ̀ yẹn tán ti tàbá ná ọ̀rọ̀ yẹn ló bóyá rẹ̀ ló kún wọn lójú tán fi ń sọ nǹkan tán sọ yẹn so ọlọ́run bó sànà wa so eléyìí tó bá jẹ́ ń bẹ̀ fatawa ní ebi Uh, ìgbà tí Shaykhul Islam Ibn Taymiyyah rahimahullah ta'ala page two twenty nínú Majmu' Fatawa so ní mujallad twenty eight nínú eré ìtọ́wà gbọ́dọ̀ mi báyìí so ẹni tí ó bá fẹ́ wo kọlọ̀ wo bí tí mo sọ yẹn naam wọ́n ní faman azhara al-munkara bàtà sọ̀rọ̀ nípa ẹni tí bá ń saburú faman azhara al-munkara alayhi al-inkar Sheikhul Islam tẹ̀míyà ní gbogbo ẹnikẹ́ni tí bá ń fi aburú hàn tí ń ṣe aburú láti hàn ó dọ̀ràn èèyàn ká takoro ẹni bẹ́ẹ̀ ká ṣe lórí ẹ̀ ká ṣe lórí ẹni yẹn. wa an yuhjar ọ̀ràn yẹn sì ní káyẹn lódì ẹni tó bá ṣe kíni tó bá ṣe izharul munkar tó bá ṣe aburú láti hàn ẹ́ àátún yẹn lódì wa yudham a sì ẹ́ wa yudham mà kí n kà tán bẹ́yẹn ẹ́ sọlẹ́ kan yẹn mo ṣe wákùú lórí mímu ni mo ní wa yudham so a sì yẹpẹrẹ rẹ̀ ala dhalika lórí aburú tí ń ṣe yìí fahadha ma'na qawlihim wọ́n lé léyìí báyìí òun ni ìtumọ̀ gbólóhùn àwọn olùmọ̀tán sọ pé man alqa jilbab alhaya fala ghibata kò sí ghibah kò sí ọ̀rọ̀ ẹ̀yìn fún èèyàn bẹ́ẹ̀ tá a lẹ́yìn wọ́n ní bìkìláàfi man kana mustatiran bi dhanbihi mustakhfiya wọ́n ní yàtọ̀ sí ẹni tó jẹ́ sí pé òun tiẹ̀ ń ṣe aburú ń ṣe ẹ̀ṣẹ̀ tiẹ̀ láti pamọ́ ni so wọ́n ní ìdájọ́ tẹni táwọn yàtọ̀ sí ìdájọ́ ẹni tó ṣe ẹ̀ṣẹ̀ láti pamọ́ tí tí ò fi hàn so wọ́n fa inna hadha yustaru alayhi wọ́n ní torí ẹni tó bá ṣe rí tọ́wọ́n bá rí báyìí á bo àṣírí rẹ̀ àní tu síta ńgbà ti máa ṣe ń gbangba wọn àwa náà ò ní fẹ́ díẹ̀ síta lakin yunsahu sirran ṣùgbọ́n a máa ṣe nàṣíhà fún ní kọ̀kọ̀ pé nítorí ṣe yóò dá o tó bá ikú sórí tó ń ṣe yìí ọlọ́run bó bínú sí ọ wayahjuruhu man arafa halahu gbogbo ẹnikẹ́ni tó bá dẹ̀ mọ ìṣesí rẹ̀ tí ń ṣe yóò yàn lódì hatta yatuba títí fá tí ó fi túbà so hatta yatuba wayadhkuru amrahu ala wajhi nasiha yóò dẹ̀ máa ṣàlàyé ọ̀rọ̀ rẹ̀ lórí wọ́n ní yóò dẹ̀ máa sọ̀rọ̀ rẹ̀ lórí wájú wo pé òfin sì nà ṣe àfọ̀n ni wọ́n ní àná ìfẹ́ ni ìran ẹlẹ́ẹ̀kejì bí táwọn lọ gan ni nínú àwọn àràn tí a fi lè ṣe rí báyàn tá a lè fi sọ̀rọ̀ yẹn lẹ́yìn nítorí pé njẹ́ òye àwọn èèyàn yẹn sáré yẹn yẹn ó ní pé al-ghibatu ghibatan ríbà ká sọ̀rọ̀ ẹni lẹ́yìn ọ̀nà méjì ló pín sí alákọ̀ọ́kọ́ ń bẹ̀ al-ghibatu al-madhmuma al-ghibatu ká sọ̀rọ̀ ẹni lẹ́yìn eléyìí tó pé ó burú mu ṣẹ̀ríà ẹ́ eh, ká sọ̀rọ̀ lẹ́yìn tó burú nínú ṣẹ̀ríà gbogbo àwọn afáàlọ́gbà pé yẹn nínú àwọn kàbáyọ̀rọ̀ zunubu ni. ẹlẹ́ẹ̀kejì òun náà ni al-ghaybatul mahmudatu al-matlubatu shar'an ghayba tó yẹ sí pé n tó dáa ni tá a fẹ́ nu ṣẹ̀ríà ghayba ni ọ̀rọ̀ ẹ̀yìn náà ni ṣùgbọ́n tó dáa ni tá a fẹ́ nu ṣẹ̀ríà irú ẹ̀ ni ghayba tó ń sọ yìí ni sheikhul islam ń sọ bí báyìí so torí mo gbọ́ wọn lẹ́nìkan náà ṣe khutba so wọn náà sọ pé ha wọn ṣe ghayba àwọn àfáà wọ́n ṣe hasadu àwọn àfáà ni wọ́n ṣe kíní kan ni wọ́n ṣe kíní àwọn àfáà àwọn kálukú kan sáà tara dé so wọ́n kálukú sáà ń sọ tẹnu ẹ̀ bá nítorí àtàásùbù nítorí kankankan pé wọ́n gbọ́dọ̀ sọ̀rọ̀ nípa ẹnìkan wọ́n gbọ́dọ̀ ṣe kíní kan wọ́n kálukú pààyà ọlọ́run bá lórí nǹkan tí yóò bá sọ so ká mọ̀ pé ẹnu wa yìí tó ọlọ́run bá dikẹ́lẹ́ bí wa lórí nǹkan tá sọ ká dẹ̀ má fi ẹnu wa sọ nǹkan ká fi tẹ́sìn so ibà nísìnyí àwọn ilé táwa ń sọ yìí àwọn tẹ̀sìn gbà wá láyé tá a lórí ẹ̀ táwọn afá tí wọ́n dẹ̀ sọ ni so àwọn olùmọ̀ tiwa táwa mú mọ̀ lọ́tọ̀dọ̀ tiwọn ni mò ń sọ yìí ẹ̀yin náà sọ òkúrú lẹ́nà marji'akum ẹ̀yin náà ibi tẹ́yin náà ti ń mú mọ̀ tí yẹn sọ fún wa àwọn olùmọ̀ àwọn àjìlá àwọn gbàngbàngbàngbà nínú màlàwà mú nam nítorí àsìkò àwọn ní ẹlẹ́ẹ̀kejì àná òsà ni أن يستشار أن يستشار الرجل أن يستشار الرجل في مناكحته ومعاملته ká lọ béèrè ìmọ̀ràn lọ́wọ́ èèyàn nípa pé sáà lè fẹ́ lágbájá sáà lè bá lò sáà lè interact pẹ̀lú ẹ̀ sáà lè transact pẹ̀lú ẹ̀ أن يستشار الرجل في مناكحته ومعاملته أو استشهاده àbí sáà lè fi jẹ́rìí ọ̀rọ̀ sáà lè fẹ́ sáà bá lò sáàlè gbàmà sáàlè fíṣẹ̀rí ọ̀rọ̀ wọ́n ni wa ya'lamu annahu la yasluhu li dhalik tẹ́ni tá sì ń béèrè béèrè lọ́wọ́ rẹ̀ tán béèrè mara lọ́wọ́ rẹ̀ tó sì mọ̀ pẹ́ni tó ń béèrè béèrè lọ́wọ́ tán béèrè mara lọ́wọ́ rẹ̀ nípa rẹ̀ lọ́wọ́ òun pé sáwọn lè fẹ́ sáwọn lè bá lò papọ̀ sáwọn lè fi ṣe eré tó pé kò lẹ́tọ̀ọ́ sí irun yìí tó pé kò tọ́kàn bá sí irun báyìí. Hmm? bíbáyáni halihi ẹni tí wọ́n lọ béèrè ìmọ̀ràn lọ́dọ̀ rẹ̀ yẹn yóò ṣe nasiha fẹ́ni tó wá béèrè ìmọ̀ràn lọ́dọ̀ rẹ̀ pẹ̀lú pé yóò ṣàlàyé bẹ́ni bẹ́ni tí ó béèrè nípa rẹ̀ ń ṣe rí fún ẹni tó wá béèrè nípa rẹ̀ lọ́dọ̀ mi bó ṣe rí lélẹ̀ kama thabata fi sahih ìgbà tí ibùn tẹ́mi ọmọ mẹ́rin wá lórí ilé ìta sọ yìí wọ́n ní ilé bó ṣe rinlẹ̀ nínú sahih ipe annannabiya sallallahu sallallahu alaihi wasallam qalat lahu sallallahu alaihi wasallam fatimatu bintu wípé kọ̀tọ̀bá ní Abu Jaham wa Muawiya Abu Jaham àti Muawiya wọ́n bá mi sọ̀rọ̀ fẹ́ faqala laha anábì wa sọ fún Fatimatu bintu Qais pé amma Abu Jaham farajulun darrabun lin nisa orí Abu Jaham tó kọ́ yìí a tárìkà paraku ni kò ní owó tó lè fi tọ́jú gani wọ́n ní sheikh islam wa ni fabayyana nabiyyu sallallahu alaihi wasallam hala al-khatibaini hala al-khatibaini lil mar'a anabi sallallahu alaihi wasallam ṣàlàyé ìṣesí àwọn méjèèjì tí wọ́n bá obìnrin sọ̀rọ̀ fẹ́ anabi sọ̀rọ̀ ìṣesí wọn fóbìnrin yìí hmm? bí wọ́n ṣe rí aburú tí ń bẹ lára wọn ni tánàbí sọ nípa abu jahmu yìí àti ní tó sọ nípa muawiya ìṣeròyìn dáadáa nù ẹ̀rí pé aburú tánàbí mọ̀ nípa wọn lànàbí sọ àwọn méjì sì ní sàhábì ànàbí ni wọn ànàbí sọ aburú nípa àwọn abíròyìn dáadáa ní kálí yẹn máa ń na obìnrin púpọ̀ ṣé ìròyìn dáadáa ní kéèyàn lè rẹ nítorí pé táwọn méjì bá gbọ́ yóò kó nira bá wọn yóò bí wọn yóò bá wọn jẹ ni lànàbí sọ pa wọn. wọn ní fahadi hujjatun li qawli hasan sheikhul islam ní eléyìí ni ẹ̀rí fún gbólóhùn alhassan alhassan sọ̀rọ̀ kan wọ́n ní dẹ̀lílù ọ̀rọ̀ tó sọ̀rọ̀ kí la alhassan sọ̀rọ̀ ó ní àtàrọ̀bùnà àdíkìrì fàájìr sí ẹ̀fẹ́ máa gúnrí kú níbi kẹ́ máa sọ̀rọ̀ ẹni tó jẹ́ pò kí èèyàn bí ni sẹ́fẹ́ máa gúnrí kú níbẹ̀ ẹ̀fẹ́ rò pé kò sínú ẹ̀sìn ẹ̀fẹ́ rò pé kò da ká máa sọ̀rọ̀ ẹni tó jẹ́ pò kí èèyàn fáwọn èèyàn nítorí kan lè bá sọ́ra fún ìjábúrú rẹ̀ kọ́ bá kábúrú bá wọn ó ní òzùkúrúhù ẹ máa sọ̀rọ̀ ẹ̀ fáwọn èèyàn òzùkúrú alhassan ni ẹ máa sọ̀rọ̀ ẹ̀ fáwọn èèyàn bí máa fíhì ní tí bá ń bẹ láàrẹ sọ yahdaruhu an-nas àwọn èèyàn sọ́ra fún tẹ́ bá ti ń ṣe bẹ́ẹ̀ fa inna nusaha fi ddin nítorí pé ká ṣe nàṣíhà fáwọn èèyàn nípa ẹ̀sìn pé lágbájá ni ẹ mẹ́sìn lọ́dọ̀ rẹ̀ lágbájá ẹ má mẹ́sìn lọ́dọ̀ rẹ̀ lágbájá ẹ sọ́ra fún pé aburú bá ń bẹ lára rẹ̀ fa inna nusaha fi ddini a'zamu mina nusahi fi dunya òun ló tóbi ju ká ṣe ká fún èèyàn nímọ̀ràn lọ nípa àlámọ̀rí ayé tẹ́mà wo wọ́n ní fa idha kana an-nabiyyu sallallahu alaihi wasallam nasaha al tó bá jẹ́ pé anabi sọlá ọ̀sán bá gba obìnrin yìí nímọ̀ràn nípa ètò ìsẹ̀mí ayé rẹ̀ àbí àlọ́kọ àlọ́kọ irú ọkọ olóyè káfẹ́ ṣe bí ètò ìsẹ̀mí ayé obìnrin òní bí irú ọkọ tí ó fẹ́ tí ó fi gbá lórí ọkọ lànàbí ń ṣàlàyé fún pé tó bá yẹ pé lágbájá lọ fẹ́ o lè nà ó ṣe léṣe tó bá yẹ pé tàmẹ̀rẹ̀ lọ fẹ́ o lè má lówó tí ó fi fún oúnjẹ so anabi ń sọ anabi ń gba obìnrin yìí ní ìmọ̀ràn òun fi ń nàṣíhà lórí ọ̀rọ̀ gbèsè ayé rẹ̀ pànàṣíhà tó fi dín ní àgàn káwá fún yẹn ní nàṣíhà lórí ẹ̀sìn òun gangan ló tóbi ju táyé lọ àbí nínú dọ̀rúrọ́tù dín àti dọ̀rúrọ́tù dọ̀rúrọ́tù dọ̀rúrọ́tù an-nafs wal-mal ẹ èwo lọ́wọ́ èwo ló tóbi jùlọ èwo ló ṣáájú ara wọn so yíba ní sìn so ṣéèkì ṣéèkì mẹ́rin wáyé pé tá a bá tí yàrá yẹn bá nẹ́bí sọ lọ́sọ̀rọ̀ máa ń fún obìnrin nímọ̀ràn lórí ọ̀rọ̀ ayé rẹ̀ bí ó ṣe ní ṣẹ̀ṣẹ̀ gbé ká fún yẹn nímọ̀ràn lórí ọ̀rọ̀ ẹ̀sìn wàláì òun ló tóbi jùlọ so ìyẹn ní dẹ̀lílù àdìsù yìí ni Ibn Taymiyyah lò ní dẹ̀lílù pé ẹ lè fún ẹ lè fi ṣe nàṣíhà fún yàn àbúrò tẹ́mi ọ̀gbọ́ yí pé hadith ọ̀rọ̀ nìkan nìkan ní bá wí ẹ ti rí ìsìnbá tó tí àfa súnà tó gbọ́ nǹkan yé ẹ ti rí tó ṣe ẹ́ so kìí ṣe irú ìsìnbá tó tí àfa àtọ̀hún ṣe òun ń hmm, ké ọ̀rọ̀ nìkáhù nìkan ni mo kí ni àwọn ọmọ sọ̀rọ̀ nǹkan bá wọn ẹ́ so ó jẹ́ nǹkan tó dùn mí púpọ̀ so yí báyìí so ẹ̀yìn mọ́ ibi tẹ́ ti rí so kọ́ má jẹ́ pé lọ́dọ̀ àwọn tẹ́ ń gbà mọ́ lọ́dọ̀ wọn tẹ́ rò kó bóyá bẹ́ẹ̀ náà lẹ ti rí tẹ́ sọ yìí ẹ́ owó sẹ tẹ́ ń ro báwọn ló lábọ́ mà so <laughs> bóyá bẹ́ẹ̀ náà lẹ ti gbárù nǹkan yìí so ó léwu tọ̀ ọlọ́run bó sànù wa so naam ala kulli hal so afáwà bí wọn ti ní à ń sọ̀rọ̀ lọ fi báyìí nísìn ipe bílé ìṣerí nìyẹn so mo ń tabalọ̀ wọn mọ̀jú fatawa ábá ọ̀rọ̀ yìí bẹ́ẹ̀ naam ìyẹn jẹ́ nǹkan alákọ̀ọ́kọ́ tí mo fẹ́ kí á rí látọ̀dọ̀ afáwà الشيخ الإسلام بن تيمية رحمه الله تعالى سوى قال ونو مجموعة الرسائل والمسائل لابن تيمية قال ونو يبينا كاون كاتب ابن تيمية صنوري نبينا ابن تيمية رحمه الله تعالى يباتون صورة ثم باوربو من قراءة المصينة مجموعة الرسائل والمسائل لابن تيمية المهم ابن تيمية صورة كان به وني أما الشخص المؤين fayudhkaru ma fihi min ash-sharri fi mawadi'i wọ́n ní ṣe rí èèyàn kan tá a dájú kọ àbí èèyàn kan tá a dá sàlẹ́sà a máa ṣàlàyé aburú tí ń bẹ lára rẹ̀ ní àwọn ọ̀nà tó pọ̀ nínú àwọn ọ̀nà yẹn wọ́n bẹ̀rẹ̀ sí máa ṣàlàyé wọ́n bẹ̀rẹ̀ sí máa ṣàlàyé àwọn ọ̀nà tá ti sọ aburú tí ń bẹ lára yẹn lẹ́yìn rẹ̀ tí ò sì ní tí ò ní sí ń bẹ̀ tí ṣẹ̀rí àti gbà wá láyè ká sọ aburú lẹ́yìn kò yé báyìí nísìnyí wọ́n bẹ̀rẹ̀ sí máa sọ àwọn ọ̀nà yẹn nínú ẹni kọjá sí pé al-mazlum lahu ẹ lahu an yadhkura zalimahu bima fihi al-mazlumu lahu an yadhkura zalimahu bima fihi imma ala wajhi daf'i dhulmihi wa istifai haqqihi kama qalat Hind so wọ́n bẹ̀rẹ̀ sí máa sọ̀lọ̀ wọ́n bẹ̀rẹ̀ sí máa sọ̀lọ̀ ẹ jẹ́ kí n lọ sí délé tí ó ní ṣe pẹ̀lú nǹkan tí àwọn sọ̀rọ̀ nípa rẹ̀ tó rọrọ̀ tó pọ̀ ni wọ́n ní wà minha nínú àwọn ọ̀nà tá a lè gbà sọ̀rọ̀ yẹn ní ẹ̀yìn tó jẹ́ pé ẹ̀sìn gángan ni n tá à ń ṣe wọn ọlọ́run bá àlekíra fẹ́ bẹ́ẹ̀ an yakuna ala wajhi nasiha jẹ́ pé àfin ṣe nàṣ à ń sọ̀rọ̀ yẹn kan lẹ́yìn nítorí pé àfin ṣe nasiha fáwọn míì nìkan bá kó sínú aburú ẹ̀ ala wajhi nasiha ti lil muslimina fi dinihim wa dunyahum à ń ṣe à ń sọ̀rọ̀ yẹn kan lẹ́yìn láti ṣe nasiha fáwọn mùsùlùmí nípa ẹ̀sìn wọn àti lórí ọ̀rọ̀ gbèsè ayé wọn min hadithi as so wọ́n lélẹ̀ yìí báyìí ààrí nínú hadith tó lálàáfíà an fatimata binti qais tó wá látọ̀dọ̀ fatima ọmọ qais lamma stasharat annabiyya sallallahu alaihi wasallam ìwọ́n àgbọn tí mo ti ń yà sọ pé nínú àwọn ọ̀nà tá a lè gbà sọ̀rọ̀ yẹn lẹ́yìn tí ó sì jẹ́ sí pé tá a sọ dáa ó ní pé kájẹ́ pé à ń sọ lójú pọ̀ nípa àbí ṣe nàṣíyà fáwọn mùsùlùmí nínú ẹ̀sìn wọn àti nínú ayé wọn nígbà tó wà mú dẹ̀rí ìlú wa ọ̀rọ̀ fatima ni wọ́n ná sọ pé àdìsù yìí nìkan nìkan náà máa ń lò fún tí ó ti rí báyìí so wọ́n ní lẹ́nu ẹ̀ ni hadithu Fatima bintu Qais lamma stasharat annabiya sallallahu alaihi wasallam ìgbà tó lọ bí anabi sallallahu alaihi wasallam léèrè nípa wípé man tunkihu talent wọn fẹ́ wa qalat annahu khatabani Muawiya wa Abu Jahm ó ní ìyá wa ìwà sọ fún anabi pé Muawiya àti Abu Jahm ti dànù fẹ́ kọ́ mi amma Muawiya tu fasu'ilukun la mala lahu ni sori Muawiya tó dànù fẹ́ kọ́ yìí tálíkà tí ò lọ́wọ́ tó lè fi bọ́yàwó ni wa amma Abu Jahm farajulun darrabun bin nisa ṣùgbọ́n Abu Jahm ń tiẹ̀ ọkùnrin kan tó yẹ pé ó lè na obìnrin púpọ̀ wàrúwìyà Ibn Taymiyyah àwọn gbẹ̀gbà wáyé pé la yada'u asahu an atikihi àdèmọ̀ pé bàbá yìí ní lálàáfíà pé Ibn Abu Jahm mòye sí kíni òkè gbé ọ̀pá kó léjìká rẹ̀ فبين لها أن هذا فقير قد يعجز عن حقك عن حقك wàlíyàjízú an haqqiki wọ́n ni ànábì sallallahu alaihi wasallam wá sàlàyé fún arábìnrin wípé ẹni tó lọ fẹ́fẹ́ yìí alákọ̀ọ́kọ́ yìí faqirun wàlíyàjízú an haqqiki aláìní ni tó pé ó lè má rí bùkátà rẹ̀ gbọ́ wa hadha fi ara ní ọ pẹ̀lú dínà ó fi nínà sí ọ وكان هذا نصحا لها إلي باي أنا بفين فني معني وإن تضمن ذكر عيب الخاطب kódà bó tiẹ̀ jẹ́ sí pé níta nàbí sọ yìí ó kó ìmọ̀ sọ àlébù ẹni tí àwọn ẹ̀tọ́ dànù ìfẹ́ kọ Fatima yìí ìmọ̀ sọ àlébù wọn ànábì ọ̀rọ̀ tánàbí sọ yìí kó sí ó kó ìsọ àlébù wọn sínú tó ń ti bí ànábì sọ nítorí ẹ̀ sọ nípa wọn. wàfìmáàna hàdà wàfìmáàna hàdà àwọn ní nínú ìtumọ̀ ilé ìbáyìí náà lọ́wà ẹ́ nushu rajuli fi man yu'amiluhu kò ní ká sínà inú ìtumọ̀ ilé náà lọ́wà ló kó sí pé ká sínà sí àfún èèyàn kan nípa àwọn tó bá fẹ́ bá lò wa man yuwakkiluhu àtẹni tó fẹ́ tó fẹ́ fọkànbalẹ̀ sí lọ́dọ̀ pé kọ́mọ bá wọn darí àlámọ̀rí kan àbí kó fi ṣe wàkílù lórí nǹkan kan Ibn Taymiyyah àwọn bá lọ lọ sí báyìí nísìnyí pé ọ̀yú sí iléhi wa man yastashhiduhu ẹni tí ó sì wà síyà fún pé tí n bá kú tán bá mi ṣe nǹkan báyìí ẹ abẹni tí ó bá fi sẹ̀rí lórí nǹkan kan ká ṣe nàṣíhà fún èèyàn lórí ẹni yẹn pé ẹni tó fẹ́ fi gbé nǹkan lé lọ́wọ́ yìí sẹ́ni tí yẹn máa ń gbé nǹkan lé lọ́wọ́ o. bal wa man yatahakamu ilay kódà ẹni tí yẹn bá kẹjọ lọ bá pé kó bá mi dájọ́ bóyá dájọ́ ẹ̀sìn ni o àbí dájọ́ ayé ẹ agbọ̀rọ̀ ṣe nàṣíhà fún èèyàn lórí ẹ. ẹ Sheikhul Islam sọ wípé وأمثال ذلك أتما بجوية جباي وإذا كان هذا في مصلحة خاصة tó bá jẹ́ sí pé ẹ̀rí wà fún pé ká ṣe nàṣíyà fún yẹn lórí àǹfààní tó kù nìkan yóò bá àǹfààní tara ti ẹ̀ nìkan فكيف بالنصح فيما يتعلق به حقوق عموم المسلمين من الأمراء والحكام والشهود والعمال so Ibn Taymiyyah ń bọ̀rọ̀ lọ pé báwo wá lẹ́yìn ṣe rò pé yóò jẹ́ nígbà tó bá jẹ́ sí pé ká ṣe nàṣíyà fún yẹn lórí àǹfààní tara ti ẹ̀ nìkan ńlá ń sọ yìí báwo wá ni irú nàṣíhà tó jẹ́ sí pé ó ní ṣe pẹ̀lú ìwọ gbogbo mùsùlùmí ẹ́ bọ́yá lẹ̀rẹ̀ látòrí àwọn aláṣẹ ni o àbáwọn àwọn adájọ́ ni o àbáwọn ẹlẹ́rìí ni o àtàbọ̀bọ̀ bẹ́ẹ̀ lọ so báwo lẹ ṣe rò pé èèyàn jẹ tó yẹ pé ìwọ gbogbo èèyàn nìyí kó sínú ṣé ẹ rò pé àní ṣe nàṣíhà fúrú nǹkan báwọn tó yẹ pé gbogbo èèyàn láburú tí wọ́n kó sínú nígbà tó bá yẹ pé àwọn ṣe nàṣíhà fún èèyàn kan tó yẹ pé àbúrú ìyìn àǹfààní ti ẹnìkan ni so ẹ wo báwọn afáàṣì ṣe ń spin back زواني فلا ريب أن النصح في ذلك أعظم wọ́n ní kò sí èméjì wípé ká ṣe nàṣíhà fún yàn níbi irú àwọn àlámọ̀rí tó yẹ pé gbogbo mùsùlùmí ní nǹkan yọba òun ló tóbi jù hmm? kama qala nàbí sallallahu alaihi wasallam gẹ́gẹ́ bá nàbí sọ wípé ad-dinu nasiha ad-dinu nasiha qalu liman ya rasulallah ya rasulallah anabi sọ pé ẹ̀sìn wọ́n bèèrè bá nàbí ta láti nà sí àyẹ̀ fún qala lillahi wa li kitabihi wa li rasulihi wa li a'immatil muslimina wa ammatihim ànábì náà sì nà sí àfọlọ́wọ́n bá àti tíra ọlọ́wọ́n bá àti òjíṣẹ́ ọlọ́wọ́n bá àtàwọn aláṣẹ òmìn ní àti gbogbo mùsùlùmí lápapọ̀ Ibn Taymiyyah máa sọ nípa àwọn ahlu shura tí wọ́n máa wù yàn pé kí wọ́n ṣe shura láàrin ara wọn kán mú èèyàn tí ó bá jí lórí láàrin wọn àwọn èèyàn sọ fún pé amir fulanan amir fulanan lágbájá ni kò fi ṣe amir wa fulanan àwọn mí sọ pé lágbájá ni kò fi ṣe amir faja'ala yadhkuru fi haqqi kulli wahidin mina sita Umar wá bẹ̀rẹ̀ sí máa sọ nípa àwọn mẹ́fẹ̀ẹ̀fà pé lágbájá tó ní kí n fi ṣe amir ìtì ń bẹ lára rẹ̀ tàmẹ̀rẹ̀ tó ní kí fi ṣe amir ìtì ń bẹ lára rẹ̀ Umar wá bẹ̀rẹ̀ sí máa sọ ntọ́mọ̀ lára ẹnì kọ̀ọ̀kan wọn láburú wahum afdalul umma Sheikhul Islam ní tàdé sọ tàdé tó lè jẹ́ pé àwọn ìyá wọn tó lórí ìdúnyà ló mà nù ẹ́ so wọ́n ní àwọn ọmọ bẹ̀rẹ̀ sí máa sọ nípa wọn faja'ala yadhkuru fi haqqi kulli wahid min as-sittati wahum afdalul umma ẹ́ amran ja'alahu mani'an lahu min ta'yinihi alámàrí tí wọ́n rú sọ nípa wọn yìí àwọn alámọ̀rí kan tó yẹ pé ó kọ̀ fún Umaru láti yẹn nìkan nu wọn pé òun ló jẹ lórí Umaru sọ nípa àwọn mẹ́fẹ̀ẹ̀fà tí ó jẹ́ pàwọn náà lọ́lá jù náà lùmọ̀ yìí wa idha kana nusuhu wajiban fil masalih ad-diniyati al-khassa wal amma so wọ́n ní tó bá jẹ́ sí pé kásìnà sóyà fáwọn yẹn jẹ́ ọ̀ràn èèyàn níbi àwọn àlámọ̀rí níbi àwọn àǹfààní ká sì nasiha fáwọn èèyàn nípa àwọn tí ń gba hadith wa alladhina yaghlitun àwọn tí wọ́n ń ṣàṣìṣe nínú hadith ń gbà wá aw yakdhibuna àbí wọ́n ń parọ́ kama qala Yahya bun Sa'id gẹ́gẹ́ bí Yahya bun Sa'id sọ pé sa'atu Malika òun bí Malik léèrè wa Thawriya òun sì bí Thawri léèrè wa Laytha ibn Sa'd òun sì òun rò pé والأوزاعي فسكون بير لو أوزاعينا عن الرجل يتهم في الحديث òun bí lè nípa ọkùnrin kan tó yẹ pé à ń kẹ́fín sí péyàn burúkú ní nínú hadith awola yahfaz abẹ́ni tí ò lè ha nǹkan òun bí lè rí pé irú wọn tó wà nínú hadith bó láti qalu bayyin amrahu ó lọ wá sọ fóun wípé ṣàlàyé rẹ̀ fáwọn èèyàn kan mọ́ faqala ba'duhum li ahmad ibn hanbal wọ́n ní apá kan wọ́n tún sọ fún ahmad bin hanbal pé annahu yastulu aliyan akula fulanul kaza wa fulanul kaza a máa ní mi lára ó tóbi lẹ́nu mi ó tóbi lára mi kí n máa sọ pé lágbájá ó ṣe báyìí tàmẹ̀dùn ó ṣàbúrú báyìí tàmẹ̀dùn ó ṣe kinní kan lẹ́yìn náà ṣe máa ń wíwù èmi ò lè sọ yìí yẹn o èmi ò lè yìí ò ti pọ̀ ju wọ́n ní ẹni yìí náà àwọn èèyàn pápá yẹn lọ bá ahmed bin abdul jẹ pé ah, ó ní mi lára gan kí n máa sọ pé lágbájá ó kó sí nǹkan báyìí tàmẹ̀dùn nǹkan báyìí ló ṣe lágbájá báyìí abújú báyìí ń dẹ́lára rẹ̀ faqal kí ni mama ahmadu dáfi dá lóhùn ìdá sakatta anta wa sakattu ana tí wọ́n bá dákẹ́ tó lówó lẹ́nu tiẹ̀ láti sọ tèmi náà dákẹ́ tí mo lówó lẹ́nu tèmi náà láti sọ famata ya'rifu al-jahilu as-sahiha min as-saqim famata ya'rifu al-jahilu as-sahiha min as-saqim ìgbà wo wà lẹ́ni tó jẹ́lá ìmọ̀ kan mọ̀ ilé tó lálàáfíà àtẹ́lẹ̀ tó ń sáàrùn nínú ọ̀rọ̀ tó ń gbọ́dọ̀ mú àtẹ́lẹ̀ tó ń gbọ́dọ̀ eléyìí báyìí ó ní ah, Sheikhul Islam tún sọ nínú Majmu' al-Fatawa ah, Majmu' rasail wal-Masail Ibn Taymiyyah so mo fẹ́ kí a máa kẹ́kọ̀ọ́ látọ̀dọ̀ àwọn afá yìí kálí máa pé nǹkan tá a fà sọ nínú ọ̀rọ̀ tá a fà sọ lẹ́ẹ̀kan yẹn pé yẹn ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ ọ̀rọ̀ nípa ìsìṣàrọ̀ nípa nìkáàbù nìkan lọ́wà fún ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ tí ò tó tó burúkú jáì ni o èyí bá yín sìn so àwọn ọ̀fọ̀ olùmọ̀ wọn kì í lu ọ̀rọ̀ yẹn bí afá sì lóyìn èyí bá yín sìn so ẹ jẹ́ kí n fi parí ọ̀rọ̀ Sheikhul Islam Ibn Taymiyyah kí n ka Minhaju Sunnati Nabawiyyah nǹkan kan sọ bẹ́ẹ̀ náà kí a tún kẹ́kọ̀ọ́ látara àfàgbà náà inṣàlá nínú nínú tíra yìí. Naam, gbà tí àfà ń bá rọ̀bọ̀ nínú Minhaju Sunnati Nabawiyyah so wọ́n ní wọ́n bọ́ rọ̀bọ̀ wọ́n ní amma nasiha wọ́n ní ẹ̀rí kásì fún ni famithlu qawlihi onírú gbólúwà nabi sallallahu alaihi wasallam tó sọ li fatimata binti qais lamma istasharatuhu fi man khatabaha faqalat anabi sọ gbólúwà yìí fún fatima binti qais nígbà tí fatima binti qais béèrè ìmọ̀ràn lọ́dọ̀ nabi tí wọ́n dànù kọfẹ́ ìfẹ́ kọ́ tí fatima sọ tálíkà ni tí ò ní owó lọ́wọ́ wà á máa Abu Jahm fàlàyàbọ̀rẹ̀ àsọ̀gbà ní àtìkìhì ṣùgbọ́n Abu Jahm tiẹ̀ òun ò kí ń gbé ọ̀pá rẹ̀ kú léjìká rẹ̀ wàfi lafzin wọ́n nínú lafzu kan yadrubu nisa a máa na obìnrin inkihi usamata anabi wa fún ní máa bí kọlọfẹ́ usama falamma stasharatuhu hatta tatazawwaj dhakara ma tahtaju li ìgbà tí obìnrin béèrè lọ́dọ̀ anabi sallallahu alaihi wasallam tó béèrè mọ́ra lọ́dọ̀ ànábì tí tí ó fi mọ ẹni tí yóò fẹ́ ànábì sallallahu alaihi wasallam sọ tóbìnrin yìí bùkátà sí àti gbọ́ wa kadhalika man istashara rajulan fi man yu'amiluhu dáwọn ọmọ Ibn Taymiyyah àkọ́tọ́ kọ̀rọ̀ nìkáwù nìkan náà ló fún ó ní bẹ́ẹ̀ náà ni bákan náà ni wa kadhalika bẹ́ẹ̀ náà bákan náà ni ìdájọ́ kan náà ni ẹni tó bá bí èèyàn tó bá béèrè mọ́ra lọ́wọ́ èèyàn nípa ẹni tó fẹ́ bá lò tó fẹ́ ní muamala Eh, tó fẹ́ wọ́n ní irú ìdájọ́ yìí náà ni hadith yìí náà ni dẹ̀lílù pé ó fún ní nasiha ẹni tó fẹ́ bá lò ìbá ìlú ṣe rí má bá lò torí pé aburú bá aburú bá ń lára rẹ̀ bá lò torí pé ìyàn rí ni wọ́n ní wa nasiha tu ma'murun biha wọ́n ní nasiha ní ká ṣe nasiha fáwọn èèyàn ní tí wọ́n pa wá láṣẹ bẹ́ẹ̀ náà ká pa wá láṣẹ lé lórí ni walaw lam yushawiruhu kí ni ìtẹ́ni àníkódà kéèyàn má béèrè màrà lọ́wọ́ rẹ̀ kéèyàn má béèrè màrà ó sì rí bóyá ó gbà mà lọ́dọ̀ rẹ̀ ni bóyá fẹ́ bá a ṣòwò papọ̀ ni bóyá fẹ́ bá a dá nǹkan papọ̀ ni bóyá fẹ́ bá a ṣe láwọn ọ̀nà kan sí kejì ni kódà kọ́ mọ́ bí ó lè rí mara tó sì rí kọ́ fẹ́ bọ́ sọ́wọ́ rẹ̀ ó fún ní mara ni ọgbọ̀rọ̀ sí nà sí ha fún ni fàkọ̀rọ̀kọ́lá nàbí sallallahu alaihi wasallam ó ní dájọ́jà nàbí sọ yìí pé fi hadith sahih nínú hadith lára pé ad-dinu nasiha ad-dinu nasiha sọ pé ad-dinu nasiha pé ẹ̀sìn yìí ó ń gangan nípa fún yẹn ní mara gidi tí èsì mọ̀ràn àṣẹ tí èsì mọ̀ràn ìtàn ẹ̀tàn jẹ ẹ́ kọlù ànábì sọ́bẹ̀ lẹ́mẹ̀ta wọ́n bí ànábì lè pe liman ya rasulallah ta láwọn àṣẹ nà sóhà ìfún rẹ̀ jíṣẹ́ lọ́nà bá kọ́lá lillahi wa li kitabi wa li rasuli wa li a'immati muslimina wa ammatihi mo ti tú hadith yìí lẹ́ẹ̀kan wọ́n ní wa kadhalika bayanu ilm wọ́n ní bẹ́ẹ̀ náà ni àlàyé táwọn olùmọ̀ṣe liman ghalata fi riwayatin anin nabiyyi sallallahu alaihi wasallam nípa àwọn tó bá ń ṣàṣìṣe nípa tí bá ń ṣàṣìṣe pẹ̀lú tó bá ṣàṣìṣe níbi ẹ̀gbà kan látọ̀dà náà táwọn olùmọ̀ rẹ̀ pé ẹni yìí وكذلك بيان من غلط في رأي رآه في أمر في أمر الدين شيخ الإسلام ní àdísù yìí náà tún ní dẹ̀lílù táàfi máa ṣàlàyé gbogbo ẹnikẹ́ni tó bá ṣe àṣìṣe níbi ráàyù kan ìròrí kan nínú àwọn inú ìròrí kan tó rí tó ní nínú àwọn àlámàrí ẹ̀sìn àdísù yìí náà ní dẹ̀lílù táwọn fi ṣàlàyé lórí ẹ̀ wọn sọ pé àdísù yìí nìkan ọ̀hún nìkan ní àlùfọ́ ẹ wá dúró tí Ibn Taymiyyah àti kájí lo àdísù fún pé onídẹ̀lílù fún kàbáyì kàbáyì ẹ wọ́n ti lò tó pọ̀ tó so níbo lẹ ti rí níbo lẹ ti tàbá náà ru fíkọ̀rọ̀ yìí mi ò mọ̀ pé àdìsí ìmọ̀ ọ̀rọ̀ nípa nìkáhùn nìkan ló wà fún ń ká mi lára púpọ̀ so ibùdó tí a ń sọ̀rọ̀ lórí ẹ̀ pé وكذلك بيان من غلط في رأي رآه في أمر رآه في أمر الدين من المسائل العلمية والعملية kò bá jẹ́ nípa àlámọ̀rí àkídà ni o àbẹ́lẹ̀ tí ṣe àkídà tó jọrọ̀ ìbàdá fi oríkèríkè ara ṣe ni tàbárì yẹn kan tó bá ṣe àṣìṣe nínú òròrí kan nínú àwọn òròrí tó ní nínú ẹ̀sìn nínú àwọn mọ̀sáìlú yìí á ṣàlàyé ẹ̀ Ibn Taymiyyah ní sọ̀rọ̀ ó ní ẹ̀dí fi náà ń dẹ̀dí ìlú lórí. so wọ́n ní fahadà idha takallama fihi al-insanu bi'ilmin wa 'adlin wọ́n ní irú àwọn èèyàn tó bá rí báyìí téèyàn bá sọ̀rọ̀ nípa wọn pẹ̀lú mà tó nímà nípa tó ń sọ̀rọ̀ nípa rẹ̀ lórí wọn wa 'adlin tó dẹ̀ sí déédéé tó sọ tí ò sí lára wọn tó dẹ̀ bù mọ́ wọn hmm? وقصد النصيحة ترى جاك انت بالر نيكو غي بي نصيحة فهو يعني فالله تعالى يثيبه على ذلك الله بو سن لس لو يساتو سي ترسن لسي اتسن لون دابو لا سيما إذا كان المتكلم فيه داعيا إلى بدعة فأقبع جلو تراجي جاك انت انصر نقاري وتم كتن في بدعة فهذا يجب بيان أمره للناس وللي تيواني أوران يعني كسر يا الأمر فهو فإن دفع شره فإن دفع شره عنهم أعظم min dafa sharri qati'i tariq wọ́n ní torí pé ká ti aburú ẹni yìí dànù fáwọn èèyàn kódà ó tóbi ju ká ti aburú ẹni tí ń dáná ká ti aburú ìdànù fáwọn èèyàn lọ nítorí pé ẹni eléyìí ń tiẹ̀ ẹ̀sìn rẹ lọ́fẹ́ bàjẹ́ ẹ̀sìn lọ́fẹ́ jalè lọ́fẹ́ gbà lára rẹ so rẹni tí ń dáná owó rẹ àtẹ̀mí rẹ lásán lòun fẹ́ lòun fẹ́ gbà so àwọn abéèrè pé náà daruratu din àti daruratu nafsi wal mal èwo ló wà muqaddama èwo láti síwájú èwo ló gbópọn jù so daruratu din ó wà muqaddama ala darurati ala darurati nafsi wal mal nítorí ọjọ́ pé ibùdó tí ma sọ pé fa inna dafa sharrihi anhum a'zamu min dafi sharri qati'i tariq so fafahamu so káyà lọ gbọ́ ilé báyìí so ọ̀rọ̀ Sheikhul Islam Ibn Taymiyyah ni mo tún kà fún wa yìí nínú Majmu'ul Fatawa now ẹ jẹ́ kí n tún gbé wa lọ sí ilé kéwù mi nínú àwọn ilé kéwù àwọn olùmọ̀ ìta bá lọ wo tuhfatul ahwadi bí sharhi jami'i tirmidhi àbá ọ̀rọ̀ tí mo fẹ́ kàyí àbá ń bẹ tuhfatul ahwadi bí sharhi jami'i tirmidhi ọ̀rọ̀ kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí mo fẹ́ fi ṣe wá ní àǹfààní àtàlù tíra yìí àfáàwá ni abul ala muhammad bin abdulrahman bin abdulrahim àwọn ni wọ́n ṣe <clears throat> tíra tí mo sọ yìí tuhfatul بشرح جامع الترمذي أولا صنن ترى يقي وني بعد ضربه وني قال النووي وهو غير أبي جهم المذكور في في التيمم وفي المروي وفي المرور بين يدي المصلي ومعاوية هذا هو ابن أبي سفيان بن حرب الأموي وصلى يتاني معاوية يتاني أبو جهم وتنصر حديث يأتي معاوية وأني أما معاوية ما بيرسم صنفي سيري bólú táwọn ìbísọ pé a máa muawiya sẹ́rí muawiya tó fẹ́ lọ́fẹ́ tó lọ́dẹnu kọ́fẹ́ rẹ̀ farajulun la mala lahu ẹnìkan tí ò lówó tó lè fi bá wà wọ̀nyí wàfẹ́ riwaya ti mùsùlùmí nínú ẹgbàá mùsùlùm fasu'ulukun la mala tálíkà ni tí ò ní wútu lè tọ́jú ìyàwó wọ́n ní wa su'uluku bí gómìnì su'uluku pẹ̀lú káfún sọ́ọ̀bù ní gómìnì dom alfaqiru tọwárí àbújáàmù so ẹnìkan tó yẹ pé ó le koko lórí àwọn obìnrin púpọ̀ ni àfẹ́rẹ́ wáyà ti lè mùsùlùmí nínú ẹgbàá ti mùsùlùmí farajulu darabun lin nisa ẹni tí máa ń na obìnrin púpọ̀ ni wàfi hadha sheikh ni nínú ilé báyìí ó wà ń bẹ dẹ̀lílù ala jawazi zikri insari bima fihi inda mushawara ẹ̀rí wà lórí eléyìí pé ẹ̀tọ́ ni ká ṣàlàyé tí bá ń bẹ lára èèyàn nígbà tí wọ́n bá ń bi wá léèrè mọ̀ràn nípa rẹ̀ inda mushawara wà tọ́lá di nàṣíhà àti ìgbà tán bá bèèrè nàṣíhà látọ̀dọ̀ wà pín lọ́fẹ́ sọ fún mi nípa alágbádá dẹ̀lílù wà nínú ọ̀rọ̀ yìí pé ká fi ṣàlàyé èèyàn sórí pé àwọn òlú fọ̀rọ̀ nìkáwù nìkan báyìí wọ́n ní dẹ̀lílù wà ń bẹ̀ lórí pé ká fi ṣàlàyé èèyàn ẹ̀ tẹ̀yìn tẹ̀yìn ọ̀fẹ́ gbọ́ yẹn wala yakunu hadha min al-ghibati al-muharrama wọ́n ní eléyìí báyìí sì ní kò ní sí nínú àníkà sínú ríbà tí àwọn sì léèwọ̀ fún wa kí a mọ̀ ṣe ṣe báyìí nìsín eléyìí báyìí náà mo tún fi ṣe wá láǹfààní inshallah ta'ala màá tún gbé wa lọ sí ilé kéwu ìkánú àwọn olùmọ̀ wa náà bákan náà tó tún jẹ́ àgbáfà tó yẹ báyìí nísìnyí tí mo tún fẹ́ kí akẹ́kọ̀ọ́ ní ara wọn lórí ọ̀rọ̀ tí à ń sọ yìí náà ẹni mo fẹ́ gbé lọ sí ilé ẹ̀ òun náà ni sheikh wa Salih Al-Uthaymin ta'ala sheikh wa Salih gbogbo àwọn náà gbàtà àwọn náà ń sọ̀rọ̀ nípa mas'ala yìí nínú majmu'atu ar-rasail wal masail hmm, astaghfirullah al-azim ah, wọ́n sọ̀rọ̀ yìí ọ̀nà méjì ni wọ́n ti sọ wọ́n sọ nínú fatawa nur ala darb wọ́n sọ nínú fatawa nur ala darb wọ́n dẹ̀ sọ̀rọ̀ nínú sharhu riyadu salihin sharhu riyadu salihin ẹ̀dẹ́ kọ́kọ́ kàti fatawa nur ala darb fatawa nur ala darb sheikh sọ ní òfìmí ṣùgbọ́n tán sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ yìí. naam ah, wọ́n takulu hadhihi sa'ila wọ́n ní olùbéèrè lóbìnrin yìí sọ wípé inna ba'dal akhwat àdájúdájú apá kan àwọn ọmọ ìyá lóbìnrin yanqulna bi annahu la shay'a fi an tadhkura al-mar'ata al-ukhra fi ghibatiha bima tattasifu bihi سواء كان ذلك من حسن من حسن في خلقها أو سوء في خلقها wọ́n ní obìnrin kan eh, obìnrin tí ń béèrè béèrè sọ yìí pé àwọn apá kan dájúdájú apá kan àwọn ọmọ ìyá lóbìnrin wọn máa gbé ọ̀rọ̀ wa nígbà kò sí nǹkan tó burú níbi kéèyàn sọ̀rọ̀ nípa obìnrin kan obìnrin míì ní ẹ̀yìn rẹ̀ kéèyàn wá sọ àwọn ìròyìn tí ń bẹ lára rẹ̀ bóyá iṣẹ́ bóyá dáadáa nínú ìwà tí ń bẹ lára rẹ̀ ni àbí aburú nínú ìwà tí ń bẹ lára rẹ̀ bí kò sá burú ni kéèyàn sọ. So wọ́n ní kí lẹ́fẹ́ sọ fún wa nípa nǹkan yìí. fàjábà rahimahullahu ta'ala sheikh mumba sheikh sọ́ọ̀lì mùsùlùmí wa sọ pé amma thanawala al-mar'i bima huwa muttasifun bihi fi ghibatihi fahadha tayyibun wa hasanun. sẹ́rí ká yíyàn ká yín ká ṣe ẹ̀yìn lórí yàn kan nípa àwọn òròyìn tí ń bẹ lára rẹ̀ ní ẹ̀yìn rẹ̀ wọ́n ní tí ò sí ń bẹ wọ́n lé lẹ́yìn tó dáa ni nítorí lóore ni. wa amma al-qadah fihi àmọ́ ká sọ tí ò dáa nípa rẹ̀ bima yattasifu bihi nínú àwọn òròyìn tí ń bẹ lára fàhádà haramun lè annahu wọ́n lè báyìí haramu ni lè annahu min al-ghiba wọ́n torí pé nínú ghiba lọ́wà nínú ìsọ̀rọ̀ mayẹn lẹ́yìn ni wal-ghibatu min kaba'ir adh-dhunub ghiba dẹ̀ ni nínú àwọn ẹ̀ṣẹ̀ tó tóbi ni wa Allahu ta'ala anha fi kitabihi ọlọ́run bá ní kíláyà ti kọ̀ fún wa nípa káṣe ghiba wọn yà nínú tíra rẹ̀ ومثلها بأبشع سورة فقال جل وعلا ọlọ́run bá àríkẹ́lá wá fi àpèjúwe tí ó burúkú jùlọ ọlọ́run bá àríkẹ́lá fi ó fi ìròyìn nǹkan yìí ọlọ́run bá àríkẹ́lá sọ pé ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه ẹ gbọ́dọ̀ apá kan yìí ò ṣe ríbà apá kejì so ṣé ẹ fẹ́ bẹ́ẹ̀ ni kẹ́ máa jẹ àwọn ọ̀yà yín lẹ́kùn bètè lẹ́yìn fákàrí ìtumọ̀ ọlọ́run lẹ́yìn náà kórìíra rún kan báyìí ọlọ́run fi ìsọ̀rọ̀ ọmọ ìyá yẹn lẹ́yìn ìwé kí yẹn jẹ́ ẹran kún bètè rẹ̀ lẹ́yìn kí yẹn jẹ́ ẹran kún bètè rẹ̀ tó bá kú tán wasu ila nabi sallallahu alaihi wasallam ta jiba ti faqala wa bi anabi ne bikin kan ya jiba anabi ne zikruka khoka bima yakra wannan ne kiyan wasu ma yayin ni to ya pe o kori na be to ba gbo kun so fala yajuzu wasfu almar'i bima yakrahu fi ghaibat fi ghaibatihi a kolleto kí a sọ̀rọ̀ ọmọ yá wa lẹ́yìn léyìí tó yẹ pé ní tó kórìíra ni tó bá gbọ́ illa idha kana dhalika ala sabili nushi lil mukhataba wọ́n ní àbí tó bá jẹ́ sí pé a sọ̀rọ̀ yìí nítorí pé a fi ń ṣe nà sí àfẹ́ni tá à ń bá sọ̀rọ̀ yìí fala ba'sa bi ma yakra'uhu min sifatihi wọ́n ní eléyìí kò sí nǹkan tó burú bí ká sọ̀rọ̀ èèyàn ní àwọn ọ̀rọ̀ tó yẹ pé òun gan kórìíra tó bá gbọ́ pé èèyàn sọ nípa rẹ̀ linushil akhir ìníṣẹ́ al-akhir nítorí ká lè bá fi ṣe nàṣíyà fún ẹnì kejì tí à ń bá sọ̀rọ̀ wa mithalu dhalika anna Fatimata ẹ̀rù nígbà tó wà mẹ́rin wá lórí pé a lè sọ̀rọ̀ yẹn lẹ́yìn láti fi ṣe nàṣíyà fẹ́ni tá à ń bá sọ̀rọ̀ ẹ́ àwọn náà wà mẹ́rin wá wọn mẹ́rin ti Fatima wá wọn sọ pé níbi nìka nìkan lè hadisi nìkan ló ń dá lálẹ́ lórí mo fẹ́ ká gbọ́ yé ni ó jẹ́ kí n sí báyìí wọ́n ní dẹ̀lí lórí pé èèyàn lè sọ̀rọ̀ yẹn lẹ́yìn nítorí wọ́n fẹ́ ṣe nàṣíhà torí àníyàn pa fẹ́ ṣe nàṣíhà fún èèyàn kan torí kó lè sáfà burú tí ń bẹ lára ẹni ẹni ní nǹkan tó yẹ pé ẹni yẹn ò ní gbọ́ kò ní dùn mọ́ tó bá gbọ́ pa aṣọ nípa àwọn bí a lè ṣe kílẹ̀ rí rẹ̀ wọ́n ní òun náà ni pé anna fatimata binta qaisin radiyallahu anha pé fatima ọmọ qais kọ́nà bàbá wa kẹ́ ó ní istasharat annabiyya sallallahu alaihi wasallam fi thalathati min al-muslimin khatabuha wa hum abu jahm wa muawiya wa usamatu bintu abun zayd pé àwọn mẹ́ta kan náà mùsùlùmí ni wọ́n bá sọ̀rọ̀ fẹ́ àwọn náà ni abuja muawiya àti usama bin zaid faqala nabiyyu sallallahu alaihi wasallam ànábì wa sọ wípé amma abuja fadarrabun lin nisa wa fi riwaya fala yadru al-asa an atiki إشارة إلى كثرة ضربه للنساء وأنه يضربهن بالعصا wọ́n ní anábì sọ nípa àbújá mú pé ó lè na obìnrin púpọ̀ wọ́n ní ọ̀rọ̀ tánàbì sọ yìí ìtọ́ka ni pé a máa na obìnrin púpọ̀ jù a sì máa na wọ́n pẹ̀lú ọ̀pá kìí ṣe ẹgbà náà wọn pàgà ní mafi náà ibi tó burú dé aw isharatan ila annahu kana kathira al-asfar tàbí ká sọ wípé anabi ti ṣe ìtọ́ka lọ síbi wípé ẹni yìí o ó máa ń ṣèrìn àjò púpọ̀ li anna al-musafira ghaliban wala siyama wọ́n ní fíma sábàkọ alhadithu sáfà fíma sábàkọ haifu asáfàrà lẹ́nu ibili wọ́n ní torí pé ẹni tí ó bá ń tó bá máa ń ṣèrìn àjò gẹ́gẹ́ bá a ṣe ṣàlàyé síwájú lọ́pọ̀lọpọ̀ gbà pàápàá jùlọ ẹni tí bá máa ń ṣèrìn àjò pẹ̀lú ẹṣin ẹn yahmilu alhasa yahmilu alhasa wọn a máa mú pọ̀pá dání wa amma muawiyatu fasu'ilukun la mala lahu inkihi usamata ibn zaidin wọ́n ní àmọ́ muawiya òyìn tálíkà tí olùwúlọ́wọ́ ni lọ́fẹ́ usama ibn wọ́n ní fawasafa nabiyyu sallallahu alaihi wasallam anábì ròyìn Abu Jaham wa Muawiya wa Muawiya tàbí máa yẹ kọ́rọ̀ ha àti Muawiya anábì ròyìn wọn pẹ̀lú tó jẹ́ sí pé àwọn gẹ́gẹ́ ó kórìíra ẹ̀ tán bá gbọ́ ní tán kórìíra ìròyìn tí ó dára fi ròyìn wọn. bima yakrahani an yusafa bihi ní táwọn ẹgbẹ́ òní fẹ́ gbìyànjú ròyìn wọn lànà fi ròyìn wọn lakin hadha min babi nasiha lakin na haza min babin nasiha wa nabi sai lai bai latara kufin si nasiha fún ìyáwáyé ni wa ala haza يحمل ما يوجد في تاريخ الأمم wọ́n lórí eléyìí báyìí lórí dẹ̀lílù iná lágbé ìṣesí tí a rí nínú tàríkùl umam nípa tàrí nínú ìta àwọn àlùmà tó ti kọjá lọ òun lágbé lórí pé dẹ̀lílù iná lágbára lé. wa kutubi rijali hadith àti níta rí nínú tíra tí wọ́n fi ń kọ nípa àwọn èèyàn tó ń gba hadith wa tó mọ̀ sọ pé lágbájá ẹni bú ni lágbájá àlègbọ̀n lọ́dọ̀ rẹ̀ níta gbára lé náà rí ìmọ̀ hadith iná lágbára lé ṣé ẹ ti ní nǹkan tí ṣe ń sọ sìn ẹ wo bí tán lu àdìsí fún wọn sọ pé ọ̀rọ̀ ìyá ọ̀rọ̀ àfẹ́yàwó àlọ́kọ nìkan làdìsí wà fún mo lẹ ti fíkọrọ yìí ń yà mí lẹ́nu gan hmm? so من القدح في الشخص لأن ذلك من باب النصيحة لله والكتاب ولرسوله ولأئمة المسلمين وعامتهم tó tó jẹ́ sí pé àríkú wọ́n máa ṣe ọ̀rọ̀ tí ọ̀dà wọ́n máa sọ̀rọ̀ àbùkù nípa èèyàn kan wọ́n ní eléyìí ni wọ́n gbẹ́rìí lé gbára lé lẹ́rìí nítorí pé eléyìí báyìí kọ́ ò ìṣìnà sí àfọlọ́ọ̀ba àti tìrọ̀ lọ́ba tó jíṣẹ́ lọ́ba àtàwọn aláṣẹ mùsùlùmí àti gbogbo mùsùlùmí lápapọ̀ ní eléyìí báyìí já sí. nínú fatawa Nur al-Darb so nǹkan Sheikh Salih al-Fawzan àti ah, Salih al-Uthaymeen ta sọ nìyẹn. now ẹ̀dí ká tún wá lọ wọnú um, Sheikh Riyadus Salihin Sheikh Riyadus Salihin tí Sheikh tó sọ ń bẹ̀ náà mo fẹ́ kí akẹ́kọ̀ọ́ ń bẹ̀ so ó tako ohun tí àwọn olùmọ̀ tí wọ́n gbọ́yé ọ̀rọ̀ yìí sì rinlẹ̀ púpọ̀ lọ́dọ̀ àwọn olùmọ̀ wípé nǹkan tí anabi sallallahu alaihi wasallam sọ so òun náà nìkan tí nǹkan tí a lè yọ nídàájọ́ nínú hadithi òun náà ni pé gbogbo nasiha gbogbo tó bá ti ní ṣe pẹ̀lú kéèyàn fẹ́ ní ìbálòpọ̀ pẹ̀lú yẹn ó fẹ́ lọ kọ́mọ lọ́dọ̀ rẹ̀ níbẹ̀rẹ̀ jẹ́ nìkan ni ò á mọ̀ sí nasiha fún tábàjẹ́ pa bá ti mọ̀ tí ń rẹ̀ so ẹ jẹ́ ká gbọ́n kàdí Sheikh Salih Uthaymin sọ nínú Sharh Riyadh as-Salihin page one ten so so nínú nọ́sùkọ̀ ilé tó wà lọ́dọ̀ mi bíbáyì mujalladu ẹlẹ́kẹfà naam àgbà tí sheikh sọ́lù fèmí tán bọ́rọ̀ bọ̀ wọ́n ní illa anna al-ghibata wọ́n ti ń bá ọ̀rọ̀ lórí ghiba tí ò da ghiba tí ò da wọ́n ní illa anna al-ghibata wọ́n ẹnu mọ́ ni pé jájújájú ìsọ̀rọ̀ ẹni lẹ́yìn idha kanat lin-nushi tó bá jẹ́ sí pé níta fi ń ṣe o ni pé a fi ń ṣe nàṣúyà fáwọn èèyàn adẹ́ fi ń ṣàlàyé fáwọn èèyàn ni a fi ń ṣàlàyé ẹ̀sìn fáwọn èèyàn adẹ́ fi ń sọ wọn lára ni fàyín náà wùlá bá sàbíhà Ibn Taymiyyah eh, ẹ̀gbọ̀n Ibn Taymiyyah sọ pé kò sí nǹkan tó burú bí nǹkan yìí kàmá law arada insanun an yu'amila shakhsan minan nas wọ́n gẹ́gẹ́ bí gbàyí pé wọ́n ní ẹni tó wá fẹ́ báyàn kan sí tó fẹ́ báyàn kan dà nǹkan kan pọ̀ yẹn àbọ̀ fẹ́ báyàn kan lò yẹn ọwọ́ bá ọ wọ́n á béèrè ìmọ̀ lọ́dọ̀ rẹ̀ yakul wọ́n sọ fún ẹ pé má takul kí ló fẹ́ sọ nípa alágbájá hal wàhámìlú fulana kí ló fẹ́ sọ fún mi tí mo lè bá alágbájá tí mo lè bá lò papọ̀ wa anta ta'lamu anna hadha sayyi'ul mu'amala tí wọ́n dẹ́mọ̀ pẹ́ni tí ń béèrè nípa rẹ̀ yìí ìwà bú wọ́n ní nírú sí sí báyìí yajibu alayka ẹ̀díká kama sí báyìí yajibu alayka ẹ̀díká sí mura'atu àwọn alfáàzù tí wọ́n sọ yìí yajibu alayka wọ́n ní ọ̀ranyàn ló jẹ́ ọ̀ranyàn wájib tó pítọ̀ bá sì wà gbẹ̀sẹ̀ ọ̀ranyàn ṣéfè ní nírú sí sí ọ̀ranyàn ló jẹ́ fún an tubayyina ma fihi min min báàbí nùsùlì látara ní báàbù ní lábala pé ọfẹ́ fi sí nasiha fẹ́ni tó wá béèrè béèrè lọ́dọ̀ rẹ̀ ni. ودليله أن فاطمة بنت قيس رضي الله عنها ولا لنوري لي لا يعني فاطمة وما قيس كل ما يجا كبا وكي خطبها ثلاثة من الصحابة أما تنا الصحابة نوا دانو فقه أسامة بن زيد على فقه ني أسامة بن زيد ومعاوية بن أبي سفيان إليك معاوية بن أبي سفيان أبو جام أبو جام فجاءت تستشير النبي صلى الله عليه وسلم تقول له خطبني فلان وفلان وفلان هو با النبي صلى الله عليه وسلم وادي رولا النبي بي لا باجا لا باجا لا باجا ودانو في قومي ودا قامتك فقال لها عليه الصلاة والسلام على بعضهم في أما أبو جهم سورة أبو جهم متولدان في قومي فضرب للنساء كل النوبة وأما معاوية فسعلوك لا مال له سي معاوية نا ذلك أن يكون يولو إن كيحي أسامة lọ́fẹ́ Usama fàdákàrọ̀ hadhaini ar-rajulaini bima yakrahan anábì sọ̀rọ̀ àwọn méjèèjì yìí ní ọ̀rọ̀ tó yẹ sí pé wọ́n kó ìlà kan gbọ́ nípa àwọn lànàbì sọ nípa àwọn ọ̀rọ̀ tí ò dá ní ọ̀rọ̀ tí ìròyìn tí ò dá ti bẹ̀rẹ̀ àwọn lànàbì sọ kí ti pánàbì yìnyín wọn. láàkì min babi nasiha ṣùgbọ́n ànábì ṣe kíní nítorí kó fi ṣe nasiha fóbìnrin yìí ni la min babi nashri al-aibi kí ti pánàbì fi ń tú àṣírí wọn ń tú kọ̀kọ̀ wọn síta ń tú àlébù wọn síta. ẹ́ sọ آه، إن لفت النبي صلى الله عليه وسلم في سيده وفرق بين هذا وهذا يا تتوسين بومبلاني كي يصير نصيحة فنيا أتي كي يتواصل يسيطة يا إيه، تومبلاني ميجي وكذلك لو جاء إنسان يستشيرك قال من بين أن تين كم أباو تين بيولي ما نتوصي أطلب العلم عند فلان سيبولي مولي قوي ما ندولا بجا وأنت تعلم أن فلانا ذو منهج وحرف تودي أما يكني توابيري نقاري منهج ري منهج تيو داتو واني فلا حرج عليك كسسف وقسس لوديري إيه؟ كسيك لا تطلب العلم عنده أقوم لدوريو ابن ثمين صوري مثل أن يكون في عقيدته شيء واني فجع فرنسي طبعا يكون كما بروك كما أنبينو عقيداري أو في فكره شيء أبيا بروك كما أنبينو رؤية أو في منهجه شيء أبين منهج إذا كان بنبه وتخشى أن يؤثر على هذا الذي جاء يستشيرك أيطلب العلم عنده أم لا ó wá ń bẹ̀rù wípé tẹ́ni yìí bá bẹ̀rẹ̀ sí máa bá lò àbí tí bá lọ ń kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ rẹ̀ irú ìròrí àbákídà burúkú àbí manhaj ẹ̀ tí ò dáhùn ó lè lápa lọ́dọ̀ lára ẹni tó wá béèrè béèrè lọ́dọ̀ rẹ̀ hùn pé sóun lè kọ́mọ lọ́dọ̀ àbí òun lè kọ́mọ lọ́dọ̀ rẹ̀ wájàbá àlíkà ṣéèkì ní ọ̀ràn yẹn lọ jẹ́ lé ọ lórí à ń tuba yí ni lahu kó o ṣàlàyé fẹ́ nìyẹn pé ẹni tó fẹ́ bá lò yóò dá yóò kó bá o taqul la tatlubil ilma indahu wàá sọ fún pé o gbọ́dọ̀ kọ́mọ lọ́dọ̀ rẹ̀ لا تتب العلم عند هذا ما كما رجل نتنويه هذا فيه كذا وكذا تريد أن تنشوي إن كان باي إن كان باي من بلاري من العيوب إنه علبو تن بلاري حتى لا ينتشر عيبه بين الناس هما سيلي باي نتريد كي àléébù rẹ̀ kan bá máa fọ́n káàkiri láàrin àwọn èèyàn káwọn èèyàn bá máa kó virus lára rẹ̀ wal amthilatu ala dhalika kathiratun wọn láwọn àpéjú ìtàlẹ̀ mú wáfílẹ̀ pọ̀ gan wal muhimmu annahu idha kana dhikruka àkọ́ọ̀ka bímọ yẹkọ̀rọ̀hù wọ́n ní in tó pàtàkì jùlọ ni pé tó bá jẹ́ pé sísọ̀rọ̀ ọmọ ìyá rẹ̀ tó ń sọ̀rọ̀ rẹ̀ lẹ́yìn nínú nǹkan tó yẹ pé ó kórìíra láti gbọ́ ni min ajin nasiha falabas wọ́n ní tó bá jẹ́ pé nítorí pé òfin ṣe nasiha ni kò sí nǹkan tó burú níbi eléyìí báyìí hmm? kò sí nǹkan tó burú so ẹ wọ́rọ̀ Sheikh Salim Femi lẹ́gbẹ̀ẹ́ kẹ́lẹ́ bá ń pín nǹkan táwa ń ṣe àti nǹkan táwa ń sọ àwọn táwọn olùmọ̀ wà lórí ẹ̀ ni wọ́n sọ pé ẹ̀yin náà máa máa rọ́jú wọ̀nyí wá àwọn tẹ́ ń sọ yìí àwọn fíkọ̀rọ̀ tẹ́ ń gbọ́n ká pé ti rí ẹja mà ibo ibo ti ibo ti tàbá na àwọn fíkọ̀rọ̀ yìí mọ́kìfì ibo lẹ ti tàbá na rẹ̀ ẹ́ ta ni àwọn tí wọ́n sọ orú nǹkan báwọn tó yẹ bá ní sìn ẹ bọ́ ta ìsàlàyé fún wa ká mà ká wọn sẹ́gbẹ̀ẹ́ àwọn ń kà fún yìí mo bá ọ́ bí láyà tí bá wà fún mi ní pé ọ̀rọ̀ ni sheikh sọ́lù fi mí sọ̀kalẹ̀ ọ̀rọ̀ ni sheikh mumbai sọ̀kalẹ̀ ẹ̀ sheikh alalba ẹ̀ sheikh ibn taymiya sọ̀kalẹ̀ ọ̀rọ̀ ni al-Mubarakfuri ló sọ̀kalẹ̀ yìí ọ̀rọ̀ ni àwọn tí ẹ̀yin náà mú ti lọ́dọ̀ wọn náà sọ̀kalẹ̀ yìí ta ni kí n mú náà méjèèjì sọ́sọ́ fún mi bí kí n ṣubú àwọn àyè mọ̀ ilẹ̀ kí n lọ mú tàwọn sẹ́yìn mi mo mọ̀ pé wọn náà ò ní advice mi báyà fi tó bá advice mi tó bá fún mi dá ìmọ̀ràn bú lọ́yà kù ẹ so ẹ ká dákun ẹ ká dákun torí ọlọ́run bá manhaj dàrú ọmọ ìyá dàrú manhaju clear allah yẹ mọ́jà dàrú hmm? ọlọ́run bá lè kẹ́lá òfin àbòsí so ibà nísìn so ẹ jẹ́ ká sọ́ra so ẹ jẹ́ ká sọ́ra gidi gan ká má kọ̀ dásà ara wa hmm? àbáwọn èèyàn kan ju bí tí ó yẹ ká kọ̀ dásà wọn lọ ọlọ́run bọ̀ kódà tó bá yẹ pé àwọn èèyàn yẹn gẹ́gẹ́ sí nà sí àwọn tó bá yẹ pé wọn bá máa gbà tán jẹ́ pẹ̀lú ntí tó bá yẹ pé ìṣètò ọ̀nà bá sì wọ nǹkan yẹn mọ́ kálukú lọ́wọ́ yẹ ká lè sọ fún wa pé ń ń ṣe yìí ò dáa wọn kì í ṣe súnà báyìí alhaku ahaku an yutaba wa an yunshar òdodo ló yẹ ká máa tẹ̀lé òun ló yẹ ká máa fọ́n káàkiri ẹ fi tààsùwù ẹnìkan lẹ̀ pẹ̀lú àwọn ìsìn so ẹ jẹ́ ká sọ̀rọ̀ fa aláì àfihàn torí bẹ́ẹ̀ ń sọ̀rọ̀ báyìí ẹ ṣe ń sọ̀rọ̀ manhajù yìí kò yé mi tọ̀ ọlọ́run ló sì máa fi sẹ́ńkà lóko náà bílọ́ǹgì sí ẹlòmíì jẹ́ ẹlẹ́gbẹ́ lòun gan tí kan pretend bíbà pé kì í dọ́kàtà máa dá wàhálà lẹ̀sùn sún náà ṣùgbọ́n àǹfààní táwọn ilé táwa ń ṣe yìí tí ọmọ ṣe ni pé tó ẹni tó bá lọ́wọ́ balẹ̀ yóò máa ṣe sábà bí ìmọ̀ àti ìmọ̀nà fẹ́ni tí ọlọ́run balẹ̀ yára fẹ́ kó kẹ́kọ̀ọ́ kò yẹ báyìí nìṣó tó fà á jẹ́ pé àwọn ṣe nǹkan tá à ń ṣe nìyẹn so ẹni tó bá fẹ́ mú òdodo yóò lè mú òdodo kò yẹ báyìí ẹni tó bá dẹ̀ fẹ́ tàá ṣubú pé lágbájá àfìgbà tí wọ́n jẹ́ pé lágbájá ló bá sọ àbí nítorí pé lágbájá jẹ́ báyìí tó yóò lè àlà ìṣàfà abdulal so etí dédé àná ni òun wà so kọ́nà bàbá ìgbà padà kún kí ó sọ wá fún bí àná náà ilé ìjẹ́ ọ̀rọ̀ sheikhul islam ọ̀rọ̀ sheikh ibn fèmí rahimahullahu ta'ala so ẹ jẹ́ kí n fún wa gbọ́ kí n kà sí tí bọ̀ abákan náà ọ̀rọ̀ sheikh wa sheikh bin baz rahimahullahu ta'ala àwọn náà nínú fatawa nura ala titi wọn náà àwọn náà sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ yìí so inshallah mo fẹ́ kí a gbọ́ yẹn náà kí a gbọ́ dáadáa nínú fatawa nur aladar sheikh mubaz àwọn náà sọ̀rọ̀ lóye kí wọ́n sọ so mo fẹ́ kí a gbọ́ so wọ́n bí wọ́n léèrè yìí pé at-tahdhiru mimma yughaluna fil awliya ìsọ àwọn èèyàn lára níbi aburú àwọn tí wọ́n máa ń ṣe àṣejù nípa àwọn tó ń jẹ́ wòlíì wọ́n bí wọ́n léèrè pé idha kanat qad idha kuntu qad haddhartu ba'd an-nas min al-ashkhas alladhina yaqulun wọ́n ní tí ó bá yẹ pé mo ti ṣe ìsọnilára fápá kàwọn èèyàn nípa àwọn èèyàn kan tó yẹ sí wọ́n máa ń sọ pé nahnu abna'u mashayi abna'u mashayikh àwa ọmọ ṣéwù ni wá aw abna'u awliya àbí ọmọ wòlíì ni wá ويعتقدون أنهم أولياء أولياء ويعتقدون أنهم أبناء الصالحين وهم أحياء tuma da ladi sọkan pe àwọn ẹni rẹ làwa ṣe àwọn bàbá tiwa wòlíì ọmọ wòlíì làwa àwọn bàbá tiwa ajogun wòlíì ni nǹkan kan ni tó yẹ pé wọ́n dẹ̀ wà ní ayé àwọn tí wàá sọ ẹyin wá ní tó bá yẹ pé òun ti sọ̀rọ̀ òun ti sọ àwọn lára nípa burú wọn. hal akunu mukhtaban aw namaman ṣé mo ti jẹ́ ẹni tí ń sọ àyàn lẹ́yìn ní àbí mo ń sọ òfófó ni lè ànà ayé tata kúrò nítorí padà sọ pé wà láyọ̀ tó bá àbùkùn bá àbọ̀ so ó béèrè béèrè lọ́wọ́ sheikh bombaz sheikh ní ala kulli hal ad-din an-nasiha ju gbogbo ẹ̀ lọ ìtẹ́ mi máa ń tọ́ ìtọ́wọ́ tẹ́sẹ̀rẹ́ ni pé ẹ̀sìn gẹ́gẹ́ tẹ́ ń wò yìí nàṣíhà ni ká fún àwọn yẹn ní mara ìmara òdodo ní ẹ̀sìn. يقول النبي صلى الله عليه وسلم أنا نفسك الدين النصيحة أنا نفسك الدين النصيحة فإذا رأيت من بعض الناس ميلا عن الحق wọ́n tó bá rí lára apá kan àwọn èèyàn ìgbóríkùn bí òdodo wà da'watan ila al-batil àti máa pèpè lọ síbi ìbàjẹ́ sawa'un kanu yusammawna mashayikh aw yusammawna aw kanu yantasibuna ila mashayikh kò bá jẹ́ sí pé ṣéwù náà ń pè wọ́n ni àbí àwòlíyá náà ń pè wọ́n ni sawa'un kana so wọ́n àwọn bá pè wọ́n ní ṣéwù ni o wọ́n bá pè wọ́n ní wàlí ni o àbí wọ́n ti ń fira wọn ti sí ọ̀dọ̀ ṣéhù ni so wà àwòlíyá àbí wọ́n ti ra wọn ti sọ́dọ̀ wòlí ni hmm, fa innaka tuhadhdhir ikhwanaka min haula ìwọ́n tiẹ̀ wọ́n máa sọ àwọn ọmọ ìyá rẹ̀ lára níbi àbúrò àwọn yìí pé ẹni aburú ni wọn lè alá ìdìlúhù kọ́ má bàa sọ wọn nù wàhádà laysa min bábìl ríbà eléyìí báyìí ṣe kò sí inú báàbò ríbà tí ò da tààtà láàgbọ̀rọ̀ ṣe wàlá min bábì nàmímà ilé ẹ̀jẹ̀ pé òun ṣòfò òdìdí lakinnahu min bábì nasihati lillahi wa li ibadihi eléyìí báyìí ibi tá a gbé ni pé òun ṣe nasiha fọlọ́ọ̀ba àti fáwọn ẹ̀rọ ọlọ́ọ̀ba ni fannasihu la yusamma mughtaban wọ́n ní tí wọ́n ń ṣe nàṣíhà ànípe ní ẹni tí ń ṣe rírà ànípe lẹni tí ń ṣe rírà ní tí wọ́n ṣe nàṣíhà ànípe lẹni tí ń sọ̀rọ̀ èèyàn ní ẹ̀yìn láìda wọn nàbí sallallahu alaihi wasallam gbà táwọn náà wà mẹ́rin wá àwọn náà wà mú hadithu Fatima yìí wá àwọn náà sọ pé nìkáhù nìkan ló wà fún bẹ́ẹ̀ tí ń sọ yìí wọ́n ní ànábì sọ yìí pé wọ́n ní ànábì sallallahu alaihi wasallam ja'atu Fatima Fatimatu bintu Qais Fatima ma Qais wà bá ànábì taqulu ya Rasulullah wọ́n lè rí jíṣẹ́ ọlọ́ba iná ọkọ̀ tó bá ní fúlàánù ọkọ̀ tó bá ní fúlàánù lágbájá bá mi sọ̀rọ̀ fẹ́ lágbájá bá mi sọ̀rọ̀ fẹ́ nasahaha anabi wa sina suya fún wa qala laha anabi sọ fún pé amma fulanu sórí lágbájá falaya bọ̀rẹ̀ asọ́hu wa ní àtìkèyí tó bèèrè nípa rẹ̀ òun ní tiẹ̀ kìí gbé ọ̀pá kò léjìká o ay dọ̀rọ̀bùn lè nìsa ìtumọ̀ rẹ̀ ni pé alẹ́ ó anábì sí nàṣíyà fún wàlám yakun hadha ghibatan ma annahu sammahu wọ́n lélẹ̀ yìí dẹ̀ sí ríbà tó ń ti pa anábì dákọ̀ wọn qala fulanu wa fulanu anábì sọ pé fulanu àti fulanu yẹn pé muawiya sheikh wa ni muawiya wa abu jaham muawiya àti abu jaham là ń sọ torí wọ́n tó bá sọ pé fulanu gẹ́ni sheikh gan sọ wọn àdákọ̀ rẹ̀ sheikh ti maru yín wọ́n ti ní muawiya àti abu jaham anábì dákọ̀ wọn sẹ́ńtà àdéhìsì tí àfáà yìí sọ yìí pé nìkáwù nìkan la máa ń lò fún ẹ tún wo bí tí sèfù bá tún náà tún ṣàlàyé kò sábà súnà tí ń sọ tẹ́ ń sọ yìí ẹ dẹ̀ máa pèpè pé ìmọ̀ kan ìmọ̀ kan ìmọ̀ kan àwọn kan ń lábọ̀ mọ̀ àwọn kan ní ní dídì mọ̀ àwọn kan odidi ìmọ̀ náà ní gbogbo eléyìí náà ọlọ́run sànú wa dé ọlọ́run sànú wa ẹ má jà da ọ̀rọ̀ manhajú yìí rí wàláì wàláì so wàláì ẹ má jà da ọ̀rọ̀ manhajú eléyìí wọn ni máa ká èmi lára ṣe bá ní ìsìn so tá a bá dẹ̀ ródòdó á sọ ṣe ní ìsìn gbogbo ẹni tọ́nà bá lè kára ní kó bá wí kó tún ṣe ni ṣe bá ní ìsìn so ká iná mọ̀ ká so torí pé alhaku abúlíìnà so òdodo ni ó làwọn nífẹ̀ẹ́ sí jùlọ so òdodo la nífẹ̀ẹ́ sí jùlọ so a lè nífẹ̀ẹ́ yẹn kan ju òdodo lọ hádà hùwà kò yẹ bá ní ìsìn so àìlè báyìí dẹ̀ ní nǹkan táwọn afáàsùn náà sọ là ń sọ ẹni bá rí bá a sọ nǹkan táwọn afáàsùn náà sọ kó pè wá sákìyèsí ọlọ́ọ̀hì àgbàkìyèsí ṣùgbọ́n ìrọ́jẹ́ yìí dáhà bá súnà bàbá sọ kẹ́nìkan máa sọ pé kìnìkan tó èyí ò lè èmi ò lè gbà èyí ò mi lè gbà ẹ̀mọ́jì ń tàn yìí ó ti bá ìṣúná bá èmi lè gbà so akú ń jàbàtà ń tòótọ́ wàláyà kú ń bẹ ọlọ́run sì sànù wá ṣùgbọ́n kẹ́tẹ́ pàfẹ́ máa ṣe ránà wàláyà kété pàtó ọmọ ṣèrànù kẹ́nìkan mọ́rú fún bàtà tí kún jàbàtà àwọn òṣòwò afẹ́mu wá ṣèrànù ni <laughs> torí pa arígbé jàbàtà ń ṣàṣejù arígbé tí ń sọkọ̀ sáwọn afásúnà tí ń sọ láti kún bẹ́ẹ̀ tẹ́tà bá tó ń jẹ́nìká bá tó ń sọ ọ̀gá tá àbàsúnà kan náà sọ tó yí afábàsúnà sọ á ṣàlàyé inú òwe kò ní nǹkan kan nú tó bẹ́ẹ̀ sí ọlọ́run bá ṣe rí nìyẹn tó ẹ̀ṣẹ̀ ọlọ́run bá bó ṣe rí nìyẹn náà nínú àwọn akẹ́kọ̀ọ́ tó mẹ́bi sí wa láǹfààní wàláhì ọjọ́ ti lọ gan ṣùgbọ́n ẹwà àǹfààní pọ̀ gan wàláhì àǹfààní pọ̀ gidi gan insha Allah mo fẹ́ ká ṣe lórí àwọn àlámọ̀rí tí à ń gbé yẹ̀wò yìí mo fẹ́ ká lọ sí ilé kéwu ìkan àgbàfà wa náà ni Sheikh Abdul Muhsin Al-Abbadi ṣùgbọ́n ká tó lọ sí ilé kéwu Sheikh Abdul Muhsin Al-Abbadi mo fẹ́ ká wo ọ̀rọ̀ kan tó wà nínú Tafsirul Alam tó fi Sharhu Umdatil Ahkam so àwọn náà àwọn náà sọ̀rọ̀ nípa hadithu yìí so bá a ṣe ń gbọ́ yé yìí òun náà ni àwọn náà gbọ́ yé àwọn náà tún gbọ́ yé bí àfa yìí ṣe sọ pé ọ̀rọ̀ fífi ọ̀ asafẹ́ra pé ọ̀rọ̀ nìkáhù lásán ni hadithu yìí ń tọ́ka sí so pé pọ̀tọ́ka sáwọn muhammadu tó kù so ẹ̀ẹ́dẹ́ka ah, wo tẹ̀ sírù làlám tàfi sharh umdatil ahkam. Eh, nínú nuskọ tó wà lọ́dọ̀ mi báyìí page six o two ni mujallada alákọ̀ọ́kọ́ page six o two nínú nuskọ tó wà lọ́dọ̀ mi. bàtà wọn náà mú hadithu Fatima bintu Qais tí ó gbajúmọ̀ tá a ti ń kà yẹn tá à ń sọ̀rọ̀ lé lórí táwọn náà mọ̀ wá. wọ́n á bẹ̀rẹ̀ sí máa sọ àwọn àǹfààní táàrí nínú hadithu yẹn gẹ́gẹ́ bí wọ́n ṣe máa ń ṣe ti wà náà ti mọ̀ yẹn. so àǹfààní ẹlẹ́ẹ̀kẹfà tí wọ́n fàyọ nínú hadithu yẹn òun ni wujubu nusuhi likulli ahadin la siyama almustashir wọ́n ní hadisi yìí wọ́n jẹ́ dẹ̀lílù fún ìjọ́ràn èèyàn wùjúbù ọ̀ràn èèyàn ní ká ṣe nàṣíhà fún gbogbo èèyàn làásì yàmọ́ àlùmọ̀sẹ̀ṣẹ̀ pàápàá jùlọ tó bá tẹ̀sùn jẹ́ ẹni tí ń béèrè màrà lọ́wọ́ wa. àbí mi lè mara kó dáadáa ni kí n sọ èmi ò rí sí gbogbo tá à ń sọ ìfà wàláì èmi ò rí sí o so ọ̀ràn èèyàn ní ká ṣe nàṣíhà fún gbogbo èèyàn pàápàá jùlọ ẹni tí bá ń béèrè màrà lọ́wọ́ wa. Hmm? famani stasharaka fọkọ́dì amánàkà ẹni tó bá béèrè ìmọ̀ràn lọ́dọ̀ rẹ̀ ó ti gbé àmánà lé lọ́wọ́ ni ó ti fẹ̀yìn balẹ̀ sí ọlọ́dọ̀ ọ̀nà kó ní jàǹbá òun wàdáwùl àmánà wájibù ká sì pé àmánà kan gbé kan lọ́rùn wájibù ni ẹwù bí táwọn tó ń ti sìn bá ẹwù bí tó fa ìdájọ́ wojú rẹ̀ yọ ẹwù bí táwọn àfa wàlá àwọn olùmọ̀ ọlọ́run bá yarhamuhumullahu jami'an ọlọ́run bá bá kẹ́ gbogbo wọn àwọn istinbatu tó lálàáfíà ni àwọn istinbatu tó ní àlàáfíà ìrẹ̀lẹ̀ báyìí so àwọn sọ̀rọ̀ fẹ́nu o haṣa wakala kalla kò yẹ bá nísìn àwọn òdẹ ní máa gbọ́ hadith yìí sórí ìfẹ́nu àmọ́ àwa ń fi àwọn afá yìí ṣe ìrí náà à ń fi àfá à ń fi wọ́n ṣe ìrí náà ẹ̀ àlàfin rí náà kì í ṣe pé a kàn máa ṣe tààṣùbù kan so èyí ò sínú manhaj kò yẹ bá nísìn so ọ̀rọ̀ manhaj ò dàrú mo ṣe ń sọ ẹ má jà dàrú ẹ ká wá lọ sí ilé kéwu Sheikh Abdul Muhsin ó ní àfikúnlẹ̀ insha Allah wọn ni àfikúnlẹ̀ insha Allah ká lọ sílé kí Sheikh Abdul Muhsin Al-Abbadi ká gbọ́ nǹkan tí Sheikh Abdul Muhsin Al-Abbadi náà sọ ẹ̀rí ká kọ́ lọ sínú sharhu al-arba'in an-nawawiyya sharhu al-arba'in an-nawawiyya ká kọ́ lọ síbẹ̀ insha Allah ká bá dé bẹ̀ ká wọ nǹkan tí wọ́n sọ Sheikh Abdul Muhsin Al-Abbadi mo sábà mọ̀ pé tó o bá gba ti Sheikh Rabi' ọ̀sà gba ti Sheikh Abdul Muhsin Al-Abbadi wọ́n bá ti gbà sí àbí musa abad náà jẹ́ káyé mà sóyè káwọn èèyàn mọ bí a ṣe bá ń kálukú lò. almuwazanatu bayna alhasanati wa sayyi'at wa ha. ṣẹ́rí ní tẹ́fẹ́ sọ̀rọ̀ nípa rẹ̀ ní báyìí ó ní ká sọ pé tẹ́ bá ti ń sọ aburú yẹn kan ẹ máa sọ dáadáa rẹ̀ náà ẹ máa sọ dáadáa rẹ̀ istiqlalan ní ní àdáyẹrí àdádúró ní ní dàpapọ̀ nǹkan mi máa padà sọ̀rọ̀ nípa almuwazana manhaj burúkú kan táwọn èèyàn tó ń fọ́n káàkiri láwùjọ wa náà ní fíkọ̀rọ̀ burúkú kan tó ń yẹ almuwazana tí wọ́n á bi sheikh abdulmusin al-abbad léèrè wọ́n fẹ́ sọ̀rọ̀ nípa almuwazana tó bẹ́ẹ̀ ní alhassanat wa sayyiat wa halatuha muwazana tí bẹ́ẹ̀ bá ti sọ dáadáa yẹn ẹ gbọ́dọ̀ máa sábúrú rẹ̀ àti pé kí làwọn ìṣesí tí ó wà fún muwazana ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí wọ́n sọ wọ́n ní wọ́n ní hadithu hadithu kan bẹ tó wá látọ̀dọ̀ Humayd bin Abdurrahman wa Yahya bin Ya'mar so tó jẹ́ sí wípé àbí kọ́kọ́ gbọ́rọ̀ ní láti bẹ̀rẹ̀ question ni pé zikiro fi sábàbí riwayatil hadith inda muslimin anna Humayda ابن عبد الرحمن ويحيى ابن يعمر قد مدح القائلين بنفي القدر ونوان صو نبي سببي تنفي حديث طوال صحيح مسلم و wípé dájúdájú Humayd bon Abdulrahman àti Yahya bin Ya'mar àwọn méjèèjì wọ́n yin àwọn tí wọ́n ń sọ ọ̀rọ̀ nípa pé kò sí kádàrà wọ́n láwọn méjèèjì àfáwọn àgbà àwọn méjèèjì yarhamuhum Allah bí wọ́n ń yin wọn ففيه العمل بقاعدة موازنة بين الحسنات والسيئات wọ́n ní sáwá lè yọ nínú ọ̀rọ̀ yìí ipe ká máa ṣiṣẹ́ tó kọ́ ìdá al-muwazanatu bayna al-hasanati wa sayyi'ati pé tàbá ti ń sọ dáadáa yẹn ká máa tàbá ti ń sọ aburú rẹ̀ ká máa sọ dáadáa rẹ̀ náà fa kayfa yakunu ar-raddu ala hadhihi shubha àti pé tàbá fẹ́ ṣe rọ́dù fáwọn tí bá ń fọ́nrú shubha yìí káàkiri ìrújú yìí káàkiri bó láti ṣe rọ́dù yìí wọn lórí wọ́n bí Sheikh Abdul Muhsin Al-Abbad lérè bẹ́yẹn Sheikh ní qadiyyatul muwazanati بين الحسنات والسيئات ليست في كل kulli waqtin ṣe rí ọ̀rọ̀ pé yẹn tá a bá ti ń sọ dáadáa yẹn a bá ti ń saburú rẹ̀ a máa sọ dáadáa rẹ̀ wọ́n ní kì í ṣe gbogbo ààyè la ti máa ń ṣe irú ẹ̀ kì í ṣe gbogbo àsìkò la máa ń ṣe irú nǹkan báwọn bẹ́ẹ̀ tẹ̀ sọ káàkiri yẹn kì í ṣe gbogbo àsìkò wàfi kulli hin kì í ṣe gbogbo ìgbà la máa wàfi báàbìl àhìyàn wọ́n ní láwọn àgbà míì yumkin an yakuna muwazanati bi dhikri al hasanati wa sayyiati wọ́n ní ọ̀rọ̀ nípa pé ká máa sọ dáadáa àtàbúrú tí ń bẹ lára àyàn ó lè wọlé ìyẹn ní pé tá a bá ń sọ tàgbésí ayé rẹ̀ tá a bá ń sọ tàrífù rẹ̀ gbogbo tó gbélé ayé ṣe láṣọ àti dáadáa àtàbúrú èyí ò ní àwọn àyè màmá ń ṣe tá a bá ń sọ̀rọ̀ ẹwà ní mọ́mọ́ Dhahabi nínú Siyaru A'lami Nubala ìtàn ní sọ gbogbo ohun yóò máa ṣe tó ẹ̀yin lè dẹ̀sẹ̀ rúmọ́ alójú kó clear ọlọ́run bá nígbẹ́lá ti jẹ́ kí ọ̀rọ̀ yìí kó clear so èèyàn kan ò lè gbà kan jẹ́ so afáàná sọ wípé kìí ṣe gbogbo aláàmọ̀ sí lẹ́yìn tí máa ń sọ ọ̀hún kìí ṣe gbogbo àsìkò ni ó lásìkò tá a máa ṣe so wọ́n ṣàlàyé bẹ́ẹ̀ pé ìgbà míì ń bẹ́ẹ̀ pé ó lè níwájú pé ká ṣe irú nǹkan báyẹn wàdálìkà mìsílámà já fi hadith fi hadha al hadith wọ́n ní irú eléyìí báyìí irú nǹkan tó wá nínú hadith yìí tẹ̀ ń sọ ìyẹn gbọ́ dáadáa o لأن هذا تمهيد لبيان الشيء الذي وجد wọ́n ní eléyìí dáyìí wọ́n fi ṣe ìpele ọ̀rọ̀ ni wọ́n fi ṣe ìpele ọ̀rọ̀ fún àlàyé àlàyé nǹkan kan tí wọ́n rí kí ni nǹkan náà wa annahu indahum fi dhahiri istiqamatun wa ibada wọ́n wípé nǹkan fi ń ṣe ìpìlẹ̀ fún ni pé àwọn wọ̀nyí tẹ̀ ń sọ̀rọ̀ wọn yìí fi dhahir nínú tó hàn sí yín tẹ́yìn náà mọ̀ rí lára wọn istiqama ń bẹ lára wọn ìgbódédé àti àyíbádà ń bẹ lára wọn fi zọ́hìr wọ́n ní wa anna an-nasa qad yaghtarruna bihi àwọn yẹn sì ní gbàtàn jẹ pẹ̀lú ẹmọ́ nǹkan ṣe kì ń sọ kẹ́lẹ̀ máa pé tẹ́yìn sọ kẹ́lẹ̀ ń sọ wọ́n ní àwọn yẹn sì ní gbàtàn jẹ pẹ̀lú istiqama tí wọ́n rí lára wọn fi zọ́hìrì fi zọ́hìrì ni wọ́n pè ẹ máa ṣe mura'atul alfaz ẹ máa de ẹ máa takókò àwọn lafzu wọ́n ní inú oní zọ́hìrì ẹ̀rí pé isi máa ń bẹ lára wọn ìbáàdà ń bẹ lára wọn torí ẹ̀ máa rí wọn pọ́n sáwọn kankan àwọn yẹn sì lè gbà kan jẹ́ bí alágbájá yìí múra sẹ́sìn ní zahir àwọn yẹn lè gbà kan jẹ́ wàdáìka lima yàrá ní èhà tìhì wọn ní ilé ìbáyìí ń tó fà sáwọn ilé sẹ́yìn pé àwọn libayani shay'il azim nítorí àlàyé nǹkan kan tó tóbi tán fẹ́ ṣe alladhi alladhi ankaru alayhi ilé tó yẹ sí pé wọ́n ni wọ́n sọ ilé yìí báyìí nítorí àlàyé nǹkan tó tóbi ilé tó yẹ sí pé ọ̀tà kò lé lórí. tó wọ́n ní afahadha qaluhu katamhid لبيان الشيء العظيم الذي أنكر عليهم الكبر pé wọ́n fi ṣe ìpìlẹ̀ ọ̀rọ̀ ni fún àlàyé tó tóbi tí wọ́n takùn wálé lórí fáwọn aléṣu fahum laysu unasan majhulin wọ́n tó káwọn tán sọ̀rọ̀ nípa àwọn yìí wọn kì í ṣèyàn kan tí àwọn èèyàn dámà aw unasan ghayra ma'rufin wọn àdẹ kì í ṣèyàn kan tí wọn gbajúmọ̀ bí ibadatin kì í ṣe pé wọn gbajúmọ̀ pẹ̀lú ìbádà àwọn èèyàn rí pọ́ńsẹ̀ ìbádà aw ma'rifa kìí sọ àwọn tán gbajúmọ̀ gbajúmọ̀ pẹ̀lú mà àwọn èèyàn mọ̀ pé mà ń bẹ lọ́dọ̀ wọn wàyí nàmá indahum ma'rifatun ìmọ̀ ń bẹ lọ́dọ̀ wọn wàlẹ̀ hadha yahsulu al-ightiraru bihim wọn ni tó lè làwọn èèyàn fi ń gbà tẹ̀jẹ̀ pẹ̀lú wọn fadhakara dhalika min ajli an yubayyina anna an-nasa yaghtaruna bihim wọn ni tó fà tó fi wá sọ kì í ṣe pé òun kì pé bóyá ó ní mí nìkan pé ẹ máa sọ ni wọn ní nǹkan tá fi sọ nítorí páwọn èèyàn ń gbà tẹ̀jẹ̀ pẹ̀lú nǹkan pé àwa náà rí nǹtẹ́ ẹlẹ́rìí nǹtẹ́ fi rò pé ẹni rẹ ni wọ́n pé in tó fà tán fi sọ nìyẹn fàdákàrọ̀ dhalika min ajli an yubayyina anna an-nasa yaktaruna bihi láti lè ṣàlàyé fáwọn yẹn pé àwọn yẹn ń gbà tàjẹ pẹ̀lú àwọn ìbáàdà tẹ̀rí lára wọn pẹ̀lú ìsìkọ́mọ̀ tẹ̀rí ní zọ́hìr nítorí tán fi sọnù nítorí tẹ́ni tó sọ fi sọ nìyẹn wa anna hadha min asbab al-ightirar bihim eléyìí báyìí sì náà wọn sábàbí táwọn yẹn fi ń gbà tàjẹ pẹ̀lú wọn ni li anna alladhi indahu ma'rifa torí pé ẹni tó bá ní ìmọ̀ yóò tàrú bihi àwọn yẹn máa ń gbà tàjẹ pẹ̀lú ẹ̀ wàlẹ́dìn ìndàhù jahadun àmẹ́ni tó bá yẹ káyìmọ̀ kan bẹ̀rẹ̀ dọ̀rẹ̀ láyò tafatu ilé tàlẹ́ni tí ó tàlẹ́ni tí ó dájú kọ tàlẹ́ni tí ó sì ju ọ̀rọ̀ rẹ̀ tàlẹ́ni tí ó wù tàlẹ́ni tí ó wù lẹ́gbẹ̀ẹ́ àwọn èèyàn ní wù láíláí wà láyò tàrò bí i kọ̀lẹ̀ sẹ́nìkan tí ó kó jàjẹ́ pẹ̀lú kàdín sọ wàhùnáka halat láyàkùn máa zikru hasanat wọ́n ní irú àwọn sísí báyìí lè fi yẹn fi lè sọ hasanat a kà sọ hasanat wọn nítorí pẹ́yìn náà rí nítorí pé ìyìnà rí káwájí kẹmọ̀ wípé íńtẹ́rí tí ń bẹ̀rẹ̀ àwọn èèyàn mọ́gbà tàjẹ pẹ̀lú ẹ̀ a sọ nítorí pé tí ọ̀pá mọ̀ ni kì í ṣe pé nítorí pé ẹ ó ti wá dọ̀rọ̀ yẹn pé bá ti ń ṣàbúrú yẹn ká máa sọ àìdá rẹ̀ ká máa sọ dáadáa rẹ̀ nù mm. nítorí tọ́fà tán fi sọ nìyẹn ẹ gbọ́ngbọ́ yìí súnà wọ́n ní ọ̀húnáka hàlátù láyàkúnù máa ha zikiru hasanat wọ́n ní àwọn hàlátù wá pọ̀ tó yẹ pé tẹ́ bá ń sọ àìdá yẹn ẹ gbọ́dọ̀ sọ dáadáa rẹ̀ láíláí وذلك كما جاء في قصة المرأة التي استشارت الرسول صلى الله عليه وسلم باسمه عن لغانو وني يرو إليه باي وني إليه باي ودا جبي أبني إتنا أبني توابع النبي صلى الله عليه وسلم توابع من غدر في معاوية وأبي جهم نبقى معاوية أبو جهم اللذين خطباها لا أهم تقول أهم تجي ما بصرفه فقال لها النبي صلى الله عليه وسلم النبي صلى الله عليه وسلم أما معاوية fasun ilukun la ma lalaku sori muawiya talika ni kò lówó tó lè fi bá obìnrin wa amma abuja falayadọ ilẹ aṣọ àná àti kì í sún abuja mú tẹ òun wèé kì í gbé ọ̀pá kù léjìká wàlẹ yóò dùkú ṣé àmì hasana ti hìmà wọn náà lẹbi ọsọ dáadáa tí ń bẹ lára àwọn méjèèjì yìí kò sọ nǹkan kan dáadáa tí ń bẹ lára wọn tẹyin lẹ́yìn máa sọ òun tẹyin níbi yẹn bá ti lè ṣàyídá rẹ tẹyin bá ti sọ dáadáa rẹ ẹfẹ lámà rẹ nìyẹn ẹfẹ lámà rẹ nìyẹn ẹ bá ti lè ṣàyídá yẹn ìgbàlá máa sọ dáadáa yẹn ni káńfà ẹfẹ lámà rẹ ẹ ọ̀rọ̀ dẹ́rù sọ wọn bá máa ń hajù mu alẹ́bí sọ lọ́sàn án lọ́sọ àìdá tí ń bẹ̀rẹ̀ àwọn àwọn àtàbí jáàmù yìí wàlẹ̀ mi yẹ́fù ṣé án min hasanati ma kọ́ sọ yóò kánú dáadáa wọn. lian al maqama maqamu bayani shay alladhi yunasibuha ma'rifatuhu. wọ́n ní torí pé àyè tánàbí wà yẹn àyè tó ti fẹ́ àyè tí ó ti ṣàlàyé nǹkan kan tó jẹ́ sí pé ó bá a mú kóbìnrin kọ́ mà ní gbogbo dáadáa ń àti mọ̀ pé àmọ́ ní tí mo fẹ́ mọ̀ lára rẹ̀ tó yẹ kó fi yẹ kí n sá fún un wá bẹ̀rẹ̀ so ọ yẹ kó mọ̀ yín wà innama al-qadiyatu hiya qadiyatu ash-shay'i alladhi yu'abu bihi ar-rajul hatta takuna ala bayyinatin min amriha so kọ̀díyà tó wà nílẹ̀ yìí kọ̀díyà láti ṣàlàyé nǹkan tí ń bẹ lára èèyàn ní dára nítorí pé káfílẹ̀ bá a mọ̀ lórí àmọ̀dájú nípa àlámọ̀ rẹ̀ faqala amma Mu'awiya fakadha làwọn níbi sọ pé muawiya báyìí lọ́rọ̀ rí wa ama abuja fakada abuja báyìí lọ́rọ̀ rí falam yadhkur shay'an min hasanatihima anabi ọsọ nǹkan kan nu dáadáa àwọn méjèèjì ma anna muawiyata radiyallahu anhu lahu mahasinu tó ń ti bí pé muawiya láwọn alẹ ó ní dáadáa tó pọ̀ rẹpẹtẹ àbí òní dáadáa ni anabi ọsọ yọ kan bẹ. faqad kana min kutabil wahyi nínú dáadáa rẹ̀ ni pé inú àwọn tí máa ń kọ wáhìí lọ́wọ́ ẹ wo ipò ńláńlá ni wa nínú àwọn tó yẹ pé ó gbárí nínú àwọn sàhábà lọ́wà so wa ma'a dhalika lam yadhkur mahasinahu tó ń ti rí ànábì ọ̀sọ́ gbó dáadáa ti ń bẹ̀rẹ̀ rẹ̀ yìí anna maqama laysa maqama madhi torí pé àyè yẹn iṣẹ́ àyèdájú fẹ́ yìn àyèdájú fẹ́ yẹpẹrẹ ti ń bẹ̀rẹ̀ rẹ̀ tí yẹn rí sá fún mi ẹ má máa sọ̀rọ̀ tí ò méèkì sẹ́ǹsì mọ́ ẹni ká ẹni yẹn àtọ̀ máa àwọn yóò mọ̀ pé ìwà ni ká mú bẹ́ẹ̀ èyí náà lè sọ pé kínní ẹ̀tún ní máa ń kírun dáadáa ẹni tìlà wá tó koran ẹni lọ́ha koran ẹni ti kínní kan ẹ̀tún ní kínní ẹ má jẹ́ kí dáwà wá lójútù ìwọ náà lọ sọ fún yẹn pé ejò da o tún wá ní àmìjù wàláhì ara rẹ̀ máa ń dán kódà àti yàrá fẹ̀ gbẹ́nu nù báyọ̀ mọ̀ wá tutù mọ́yàn lára ọ fẹ́ kó bá wọn nù ọ kó bá wọn nù ọ kiri ibú bá wọn yẹn nù àpẹ àmọ́ kìnnìún pa kìnnìún wàláhì kìnnìún burú gan ṣùgbọ́n àbíyàn bá yẹra pa látòrí kìnnìún gùn Ah, kìíní lágbára yóò máa gbé ọ sáré ọ̀fẹ́ kiri ibú bá wọn pé ìjọba ti ń sọ dáadáa bí irú kí la máa ń sọ báyìí gbogbo la ṣe máa ń ṣe báyìí náà wàláyé àwọn ọ̀rọ̀ yẹn kàn máa ń dùn mí ni àwọn máa ń hàjù burúkú táwọn yẹn kàn gbé wá sáwùjọ wa yìí ní kàn máa ń dùn mí ni wọlé yóò sínú súnà wàláyé ẹjẹ ká sọra fún wa kí ni kí ni máa ń ké mi lára fa ṣéèkì ní sọ̀rọ̀ yìí àbí ṣéèkì abdulmusin alabadi aláṣejù làwọn náà tó bá yẹ kọ́rọ̀ ṣéèkì rọ̀bì ni mò ń kà fún ọ nísìnyí ó ti yẹ gẹ̀rẹ́ nu ó ní ṣéèkì rọ̀bì nu àmọ́ náà á ju wọn ọ̀dà náà á ju wọn ni wọ́n wọlé tẹ̀lé mọ́ náà á ju ṣe ṣéèkì náà tún rèé o abdulmusin alabadi mo ní mò ń bọ̀ wá lórí ọ̀rọ̀ muhazana mò ń bọ̀ wá lórí diwalayi ń kó àwọn ọ̀rọ̀ abámu fún wa lórí ọ̀rọ̀ muhazana tá à ń sọ yẹn so kí ni wọ́n fà níbẹ̀ ni pé mo kàn mélòó wa nítorí hadith ta fẹ́ lò yìí káyìí bá àwọn ibi tí ń lò sí ni so wọ́n ní wàdákàrọ̀ ṣẹ́yà ọ̀yìn náà mú wàmà kọ́ ń bọ̀ yá ni hálìhì wọ́n láyè tá nàbí wà nàbí fẹ́ sàlàyé hálù rẹ̀ ni kò fẹ́ yìn torí ẹ̀kọ́ nídìí kọ́ máa sọ dáadáa rẹ̀ wàdákàrọ̀ ṣẹ́yà lẹ́ni kọ́lá yunásíbù mara minhu ànábì wá ń sọ tó yẹ sí pé ó ṣeé ṣe kí ọmọ bá obìnrin lára mu lára rẹ̀ ìyànkan tó yẹ pé tó ànábì wa bẹ̀rẹ̀ sí máa ṣàlàyé hmm? eh, kàkáwùnìhì fàkíọ̀rọ̀ lẹ́sà ìdáhùn ṣe ń yùn fi kòhó alànàfsíhì wà láàlẹ́hà ẹgẹ́ bíi pé ó jẹ́ tálíkà tẹ́lẹ̀ kò ní tó lè nẹ́rẹ́ ẹ̀ lórí gan gbèlè tí ó nà lóbìnrin lórí. wàkáwùnì àbí jahal dọ̀rọ̀bà lè nìsà àti jíjẹ́ tí àbújá mo jẹ́ ẹni tí máa ń nọbìnrin púpọ̀ àwọn anahu kẹfìrù asfar àti pé ó máa ń sìnrìn àjò púpọ̀ láyàm kùsù ìndàlmọ́ bíhà kò sì ní máa wà pẹ̀lú ẹ̀ bistimrari ní ọ̀pọ̀lọpọ̀ gbà ní gbogbo gbà fataratan tudkaru alhasanat wataratan tudkaru sayyi'at ìgbà mi bẹ̀tẹ̀ pé dáadáa nìkan lásọ̀ ìgbà mi bẹ̀tẹ̀ pa burú nìkan lásọ̀ wataratan yujma'u baynahuma ìgbà mi sì ní àlékò méjèèjì papọ̀ níbi maqamu ni tá a bá ti tarikh a méjèèjì papọ̀ wá fà tá ti tarikh a méjèèjì papọ̀ tá a bá jẹ́rù kò yíyọ kò yé báyìí nísìn ìgbà míì sì ní tọ́jú pé àwọn mahasinu ní kálámàkà so ẹ bẹ jẹ́ kí manhaj lọ clear ẹ jẹ́ kí manhaj lọ clear ẹ kọ́kọ́ wò yín nínú sharhun arba'in an-nawawiyya títí sheikh um, abdul muhsin al-abbad nípa rí tọ́dọ̀ sheikh abdul muhsin al-abbad ibadallah mo fẹ́ ká wo ọ̀rọ̀ sheikh abdul muhsin al-abbad kan sí nínú sharhu sunan abi dawud sharhu sunan abi dawud ẹ máa wo àfáà tẹ́yìn ìfẹ́ gbókọ̀ rẹ̀ o sheikh rabi ti máa ń bá yín lẹ́gùn tẹ́yìn fẹ́ gbókọ rẹ̀ ẹ gbọ́ nǹkan tí sheikh ẹ gbọ́ ìbéèrè tán béèrè sheikh lọ́dọ̀ sheikh abdul musin albert nípa sheikh rabi kẹ́rì báwọn pé àwọn tí wọ́n ń tako manhaj sheikh rabi àwọn tí wọ́n láìkì Sayyid Qutb àwọn tí àwọn ẹlẹ́gbẹ́ tó yẹ kí wọ́n sọ̀rọ̀ nípa Sayyid Qutb àwọn náà máa rò pé sheikh rabi ń le jù torí kò sí nǹkan táwọn yẹn fi hate sheikh rabi láyé ju pé tó káwọn náà fásirì àwọn ẹlẹ́gbẹ́ lọ wọ́n dẹ̀ ṣàlàyé Sayyid Qutb àti Hasan Banna ní àtàwọn al-Ikhwan so àwọn tó bá ń gbéra wọn pamọ́ náà lọ́pọ̀ àwọn ẹlẹ́gbẹ́ làwọn náà wọn àti ìbọ́ta ni hmm? àwọn náà máa láwọn hẹ́ẹ̀tì ṣe kọ̀rọ̀ bí wọ́n wà ní kinní kan wọn nílé ẹ bọ́ta ẹ sọ tí wọ́n bá ṣe tí ò dá ẹgbọ́n sìn wọ́n bèèrè lọ́wọ́ Sheikh Rabi pé manhaju Sheikh wọ́n bèèrè lọ́wọ́ Sheikh Abdul Musin al-Abbari pé manhaju Sheikh Rabi al-Madkhali fi raddi ala Sayyid Qutb manhaju Sheikh Rabi ń lò al-Madkhali nípa rọ́dù sọ́n fún Sayyid Qutb al-ba'du wọn láwọn apá kan máa ń sọ yí pé ẹ̀yẹ bí irú yíyan náà إن منهج الشيخ ربيع المخالي حفظه الله dájúdájú منهج الشيخ ربيع lò kọ́nà bá lè kọ́ bá sọ wọn fi rọ́dí على سيد كتب nípa rọ́dù tó ń ṣe fún سيد كتب باطل ìdájọ́ tí ó dá ní ìdájọ́ tí ó dá ní tẹ́yìn náà hate wọn sínú àrí لأنه لم يذكر حسناته torí kò sọ dáadáa rẹ̀ kankan sí kò bá ní dáadáa kankan ní ẹ̀rí lẹ́yìn náà sì máa ń sọ mu torí kò sọ dáadáa rẹ̀ kankan ní zọlámà rẹ̀ ní afáàyẹ ti ní kíní jù afáàyẹ ti ẹ̀yin ò máa sọ pé àwọn kan sì jẹ́ hù ẹ̀yin náà dẹ̀ ń ṣe ẹ̀dá yìí náà máa ń pa àwọn kan ní màdáhìlà ṣé màdáhìlà tẹ́ ń pè wọn só kọrin ní lọ́dọ̀ yín kò kọrin ní màdáhìlà ṣé báwọn èèyàn tí ò dáa lẹ́nu jẹ́ màdáhìlà lọ́dọ̀ yín kí lẹ́yìn náà ṣe jẹ́ hù náà nù ẹ̀ ń bọ́ àwọn èèyàn kápá ṣe kínní kan ẹ̀yin náà tún ṣe òye báyìí nísìnyí màdáhìlà ṣèyàn rí ní jẹ́bẹ̀ lọ́dọ̀ yín ẹni ìsìn tẹ̀ ń bú Sheikh Rabi sí ni àti gbogbo àwọn tí bá ti ń sọ pé lágbájá ẹ má gbàmọ́ lọ́dọ̀ rẹ̀ kò dá tàmẹ̀dùn ẹ má sì kíní kan tàmẹ̀dùn tí ń ṣàlàyé àwọn èèyàn tó yẹ pé àwọn yìí ń sọ àlùmọ̀ ni inna hadha al-ilma dinun falyanzuru ahadukum amma yakhudhu dina ọ̀rọ̀ al-Awza'i nìyẹn ẹ́ tí ọ̀rọ̀ àwọn sálàfù kílẹ̀ àwọn aburú nìkan ní sọ lásán fama ra'yukum kílẹ̀ kí ni ra'yu yín lórí ọ̀rọ̀ yìí. شيخنا قضية القائلين بأنه لا بد من ذكر الحسنات مع ذكر السيئات ليست ضرورية ọ̀rọ̀ àwọn tí ń sọ wípé èèyàn bá ti ń sọ àìdá àyà àfikọ́ máa sọ dáadáa wọ́n ní kìí sọ ọ̀ràn àyà níta ń sọ wòye sọ ọ̀ràn àyà rárá. faman yuridu an yuhadhdhira min shay'in ẹni tó bá fẹ́ ṣe ọ fẹ́ sọ àwọn yàrá nípa nǹkan kan hal yabhasu an hasanati dhalika alladhi yuhazir minhu been mean who tó wá máa wá kí n dáadáa tó yóò ṣe tó wá máa yóò ṣe àmọ́ ṣe báṣù yóò máa wá ṣe ìwádìí dáadáa tó fẹ́ sọ àwọn èèyàn nípa aburú nípa rẹ̀ yẹn yóò ṣe tó wá máa wá dáadáa rẹ̀ káàkiri bí èèyàn fẹ́ ṣàlàyé pé nǹkan aburú nìkan yóò ṣe tó wá ayatul kursi yìí tẹ́ máa ń lò lẹ́rìí wọn mọ̀ ń bọ̀ wá sọ̀rọ̀ lórí ẹ̀ ẹ̀ tẹ̀lé kìnìún kan náà ànábì sọ dáadáa ìbílísù wàláyé ọ̀rọ̀ tí ọ̀dà lẹ̀ sọ wàláyé ọ̀rọ̀ mo sọ fún yín pé àwọn ìsìnkú àtọ́tù tẹ́ máa ń ṣe yìí àwọn àwọn tí ò dáa ni wàláyé ẹ ẹ yìí tọ̀ ọlọ́run sànù wa súnà ti yé kọjá gbogbo ilé ìfà wàláyé ẹ so ká فمن يريد أن يحذر من شيء هل يبحث عن أسانات ذلك الذي يحذر منه ẹni tó bá fẹ́ ṣe tààzírù nípa nǹkan kan kí ó sì tún wá wá dáadáa tó fẹ́ ṣe tààzírù nípa rẹ̀ káàkiri bí. الرسول صلى الله عليه وسلم لما جاءته المرأة التي تستشيره في معاوية في معاوية وفي أبي جهل ولا النبي نية باتو بنت وابري من الله دور نبا معاوية أبو جهل وصدر ماذا قال لها رسول الله صلى الله عليه وسلم كلا نبي صفو هل قال لها معاوية كا معاوية كاتب الوحي tí alẹ́ bẹ̀rẹ̀ sí máa sọ dáadáa màáwíyà kì í ṣe irú màáwíyà yẹn òní máa ń kọ wá yìí á kódà ó dáa gan ọwọ́ kádà ọwọ́ kádà ọwọ́ kádà kódà báyìí lórí kódà báyìí lórí ọwọ́ báyìí lórí ọwọ́ sàn lóògùn ọkàn jẹ́ ọkàn jẹ́ aláìní ni láàmà làlàhù ṣùgbọ́n dáadáa rẹ̀ pọ̀ gan sánà bí ń ṣẹlẹ̀ lẹ́yìn tí máa ń ṣe o. pé ọ̀rọ̀ nípa ànáwó yẹn jẹ́ aláìní yẹn jẹ́ tálíkà ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ nìkáhù ni because obìnrin nídìí ká náwó lé lórí ẹni yóò sì lówó lọ́wọ́ so gbogbo pé máa ń kọ wáyé yẹn kò sí tọ́ka sóbìnrin fẹ́ jẹ wáyé tí ń kọ ni ṣé wáyé tí kárí tí àṣà tí ṣe gbogbo dáadáa ti ń ṣe fórí ara rẹ̀ ni ìyún òyò obìnrin kò sì gbọ́ bùkátà obìnrin òun ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ obìnrin ànájì òwúlẹ̀ dákọ̀ ní lọ́kà ànájì pẹ̀lú ẹnu dáadáa ẹnu aburú tí ń bẹ wàá ma abujahamu wàá ma abujahamu ṣùgbọ́n abujahamu tiẹ̀ falaya bọ̀rẹ̀ aṣọ àná àti kì í òun ò kí ń gbé pákó lójú kan tiẹ̀ wọ́n mi náà mi àlùmọ́ rẹ̀ kọ̀rí yàtọ̀ àríyá kọjá fi tàhírì níta ni يتطلب بيان الأشياء التي يكون الناس على علم بها حتى يحذروا مثل هذا الكاتب wọ́n ní ọ̀rọ̀ tàhírù dẹni ó bùkátà ó ń béèrè fún ká ṣàlàyé àwọn nǹkan tó yẹ pé àwọn èèyàn mọ̀ tó yẹ pé tán bá gbọ́ pé lágbájá irú nǹkan báyìí ní bẹ̀rẹ̀ ọ̀dọ̀ rẹ̀ àwọn gáàtì mọ̀ pálá burú ni ńlá fẹ́ ṣàlàyé fáwọn èèyàn ẹ́ hatta yahdaru kán lè bá sọ́ra fún mithla hadal katib irú ẹni irú sẹ́ẹ̀dì kútùbù tí ń kọ̀ kúkú kọ̀ yìí kán lè bá sọ́ra fún walau kana indahu hasanat wa indahu hadhihi sayyi'at wọ́n ní tí kò bá pé dáadáa pọ̀ lọ́dọ̀ rẹ̀ aburú náà tún wá pọ̀ lọ́dọ̀ rẹ̀ ayasluhu anna al-insan هل يصلح أن الإنسان يقرأ كتابا في هذا الخلق wọ́n ní sọ wá tọ́ kí èèyàn máa ka tíra tó jẹ́ sí pé gbogbo àdàrúdàpọ̀ báyìí lè mẹ́rin àti dáadáa àti aburú náà ní bẹ́nu tíra wọ́n ní sọ tọ́ kí èèyàn máa karú tíra irú àwọn tíra tẹ́ní káwọn èèyàn máa kanu tíra tó jẹ́ sí pé àti dáadáa àti aburú ló wọ́n ní sọ kí èèyàn máa karú tíra ṣéèkì ní ń béèrè lọ́wọ́ yín bẹ́ẹ̀ dákun ẹ̀ dáhùn ẹ̀ dáhùn jàre so wọ́n ní sọ bẹ́ẹ̀ in tó tínrín àti tó sanra yìí wọ́n fi ṣe wọ́n fi ṣàkàlẹ̀dẹ̀ lórí dáadáa ta burú ní gbogbo tí ń bẹ́ẹ̀ nù. التحذير من هذه الكتابات ومن هذه المؤلفات wọ́n ní ká sọ àwọn ìlara kó bí àwọn tíra yìí irú àwọn tíra burúkú báyìí التي يخرج الإنسان منها بمضرة tó yẹ pé téèyàn bá fi lè bẹ̀rẹ̀ sí máa ka aburú ní òmùjáde kún bẹ́ẹ̀ ولا يخرج منها بفائدة محققة kò lè ráǹfààní kan tó rinlẹ̀ tẹ́yẹ tó já fàǹfààní gidi kan mú bẹ̀ láíláí hádà wà lẹ́bi yambari ká sì tàhàbíù fún àwọn tíra òun gan lọ́dà jùlọ bí sheikh rọ̀bì sì ń ṣe wọn tẹ́yìn ọ̀láìkì yẹn ni sheikh abdulmusin abadi ń sọpọ́tì wà màálùmù anna kathiran min al-ulama al-mutaqaddimin al-muta'akhirin ó lẹ́yìn níta àdé ma ní And you an yuhadhdharu minha wọ́n kàn máa sọ àwọn àlámà yìí fẹ́ kọ́ ẹ ká sọ yẹn lára kú mẹ́ lásán ni ntáwọn afa àti ẹtì àwọn afa jọ̀hún àti tìsín máa ń ṣe nù àwọn àmọ́ bíi tẹ́yìn tí rí máa ń hájú ti yín wa amma ma indahu min as-sifati at-tayyiba gbogbo dáadáa ti ń bẹ lára rẹ̀ wàlhásánà àti dáadáa rẹ̀ fàhádìhì láhù òun ló ní kò sí nǹkan tó kàwá pẹ̀lú ẹ̀wọ̀n nìkan ní ó sàǹfààní pẹ̀lú ẹ̀ kò sí nǹkan tó kàwá pẹ̀lú dáadáa tó ní walakinna an-nasa yahdharuna min ad-darar àmẹ́lẹ̀ ìtafẹ́ káwọn èèyàn sọ fún tọ́ra fún tó lè kó báwọn èèyàn láburú tí ń bẹ lára rẹ̀ torí pé èèyàn lè ran àwọn èèyàn sẹ́rí dáadáa òun fún rẹ̀ ni fún rẹ̀ ni aburú gangan ni àwọn máa target nítorí káwọn èèyàn má bàa kí dáadáa tó wà lára rẹ̀ kọ́ ń bà kọ́ ń bà fún wọn gbàtàn jẹ́ kí kọ́ tó ń bà kó sáburú náà ti ń bẹ lára rẹ̀ wa min al-khatar alladhi yakunu fil kutub á dẹ̀ máa ṣàlàyé àwọn ewu tí bẹnu tíra wọn Sheikh Abdul Muhsin Al-Abbari náà ṣé ní ọmọ bí tẹ́ ti ráhùn máa ń háàbì tẹ́ ń lò yìí wàlá kò yé mi rárá tó bóyá kẹ́ ẹ̀ ṣàlàyé fáyé bóyá kẹ́ ẹ̀ ṣàlàyé o yọ bẹ́tà kẹ́ ẹ̀ ṣàlàyé o torí mi ò he wàlá wàlá èmi ò ní tàn yẹn o èmi ò mọ bí tẹ́ ti he àwọn mọ̀nà híjù yìí o èmi ò mọ àrà súnà ò sí lórí àwọn mọ̀nà híjù jagunjagun báyìí kò yẹ báyìí nísìnyí so àkíyàn ọ̀rọ̀ Sheikh Abdul Muhsin Al-Abadi kan náà tún bẹ̀ kò yẹ báyìí nísìnyí so nínú sunanu tìrìmì nínú sharhu sunan Abi Dawud náà ni kò yẹ báyìí nísìnyí tó yẹ sí pé wọ́n tún ṣàlàyé pé pé àǹfààní bẹ́ẹ̀ púpọ̀ gbàtán sàyẹ nípa ahamiyatul jarhi wa ta'dil pàtàkì ká máa sọ pé lágbájá aláburú ni lágbájá ìyàrá ni wọ́n ní al-jarhu wa ta'dil khasun bi hadithi rasulillahi sallallahu alaihi wasallam àwọn kan máa ń sọ bẹ́ẹ̀ pé jẹ́rù àti tàdí yẹn gan àwọn àwọn ìmọ̀ hadith nìkan ló wà fún káàkà fi mọ talágbà hadith rẹ̀ tálà nígbẹ̀dísì rẹ̀ ọ̀rọ̀ jákujàku lè ń sọ ẹni ká fi mọ talágbà hadith lọ́dọ̀ rẹ̀ tálà nígbẹ̀dísì lọ́dọ̀ rẹ̀ ṣùgbọ́n kò wúlò fún ká mọ talá mẹ́sìn lọ́dọ̀ rẹ̀ àtẹnitá ní mẹ́sìn lọ́dọ̀ rẹ̀ àbí tàlẹ́ntà mú ẹ̀sìn lọ́dọ̀ rẹ̀ àbí tààlà ní mẹ́sìn lọ́dọ̀ rẹ̀ yín òwúlò títí hadith nìkan ló wúlò fún hmm? fa ina hunaka ba'dun nas يغتاب بعض العلماء apá kan àwọn èèyàn kan bẹ tó yẹ pé wọ́n máa ń هذا من الجرح والتعديل يوم أني لي نو náà جرح والتعديل شيخ إن الغيبة ليست من الجرح والتعديل الغيبة أسين جرح والتعديل الغيبة هنا نكار الإنسان يتحدث عن آخ عن آخر من غير مصلحة هنا نكين ما صار nípa كان láì ṣe pé mọ́ṣúláhà kan ni ó fi ń sọ hmm? kéèyàn máa sọ̀rọ̀ nípa kéèyàn nìkan máa sọ̀rọ̀ nípa ẹnì kejì láì ṣe pé mọ́ṣúláhà kan ni ó fẹ́ rí bẹ́ẹ̀ fàábì mi rìbà wọ́n ní ilé ìwọ̀n ní rìbà alimaharoma ilé ìtàsí ilé ìwọ̀ yẹn pé rìbà pé méjì nìyẹn alimahmuda wọ́n ní pé nítorí mọ́ṣúláhà ló fi ń sọ nítorí àǹfààní tá fẹ́ kọ́ bá àwọn èèyàn nínú ẹ̀sìn ló fi ń sọ fẹ́ ليس خاصا بالحديث wọ́n ní kìí ṣe hadith nìkan ló wà fún o bẹ́lẹ̀ عند القضاة kódà àwọn bẹ̀rẹ̀ àwọn adájọ́ gan عند جرح هناك جرح والتعديل وتزكية للشهود wọ́n ní jẹ́rù àti tàdíl lágbádé èèyàn bú yẹn rí ni àti ká sí àfòmẹ́rin tó fẹ́ jẹ́rìí àwọn tó fẹ́ jẹ́rìí alladhina ah, yudli bihim almudda'i àwọn tó yẹ pé ẹni tí ń pèpè àpèrún apóhùn lòún ní ẹ̀tọ́ kan tó kó wọn wáyé gẹ́gẹ́ bíi pé àwọn ẹ̀rí òun lélẹ̀ àwọn ẹlẹ́rìí òun rìn lórí ohun lòún lẹ̀tọ́ yìí a sì jẹ́rìí àti tàdílù tiwọn náà iṣẹ́ lágbájá yìí sa lè fi jẹ́rìí ọ̀rọ̀ sa sẹ́ni rí lélẹ́yìí tá a lè fi jẹ́rìí ọ̀rọ̀ ẹ́ والمدعى عليه يجوز له أن يقدح فيه sẹ́rẹ́ ẹni tí wọ́n ń pàpè mọ́ra pé ẹni tí wọ́n sọ pé àwọn làwọn lẹ̀tọ́ kan lórí rẹ̀ yẹn ẹni tó yẹ pé ẹni tí ń pàpè mọ́ra ẹ̀tọ́ ẹ́ so ẹni tó wá ń pàkín máa rẹ̀ tọ́kàn pé látọ̀dọ̀ ẹ̀ làwọn ti gba ẹ̀tọ́ òun ó tọ́ fún kó ṣe kọ́dà kó ṣe àbùkù fún àwọn tí wọ́n kó wa ń pè sẹ́rí lè òpùrọ́ ni mo ṣe mọ̀ tẹ́lẹ̀ yìí jẹ́rìí kìíní máa ń jẹ́rìí káàkiri kódà ẹ̀rí rẹ̀ rí òun náà ṣe jẹ́rìí àti tàbí ọ̀yẹ́ kúrò yóò bá wọn fún àwọn àlébù burúkú níbẹ̀ lára wọn tí ò fi gbọ́dọ̀ tí àwọn gbọ́dọ̀ jẹ́rìí lórí ọ̀yà kúrò yóò máa sọ àpèjọ pé hmm? mislu hada la yasihu li shahada sẹ́rú eléyìí òun ò lè fi jẹ́rìí láéláé إيه؟ so wàlá tahkum alayya bi shahadati ó sì gbọ́nà dábìlì jọ́lé mi lórí pẹ̀lú ìjẹ́rìí tí eléyìí bá jẹ́rìí torí eléyìí bẹ́ẹ̀ ṣe irọ́ ti dẹ́kun agbárí ẹ̀ ìyáná wo kaza wa kaza nítorí pé lágbájá nítorí pé báyìí báyìí ló ṣe rí faljarhu laysa maqsuran ala alhadith wọ́n jẹ́rìí òkè sọ̀rọ̀ hadith nìkan náà lò fún walakin la shakka an alhadith wa qabulahu yanbani aljarh wa ta'dil wọ́n ní ṣùgbọ́n kò sí iyèméjì pé hadith àti gbígbà rẹ̀ wọ́n má lórí jarhu àti ta'dilu ni ó wúlò fún hadith náà ṣùgbọ́n kí hadithu ni ló wúlò fún wọ́n ní wa kadhalika ahkamul qudat wọ́n ní bẹ́ẹ̀ náà ni ìdájọ́ àwọn adájọ́ tambani ala jarhi wa ta'dil òun náà má lórí jarhu àti ta'dil ni wa kadhalika al umuru al ukhra wọ́n ní bẹ́ẹ̀ náà làwọn alámàrí náà mí náà مثل المشورة إذا دي كان بما ردويا يحتاج فيها من يرون كينا يحتاج فيها إلى الجرح والتعديل أبوكاتا آه، الجرح والتعديل بينه كما لو كان الإنسان يريد أن يصاهر إنسانا فيسأل عنه أجابي بقي إن كان في فين كانيس قوالو بيني باري أسي جلوة التعديل بينه فالمسؤول يذكره بما فيه إرتا بليري نباريو إرتا بليرو تبيا يليري نباريو يوصن طبع ولا ينفن لأن هذا من النصيحة تركي لبا النصيحة لوا والرسول صلى الله عليه وسلم لما جاءته فاطمة التي طلقها زوجها وباء, وباء آه، وبات طلاقها وقالت إن معاوية وأبا جام خطب خطباني فقال أما معاوية فسلوك لا مل له وما أبو جام فلا يضع عصاه عن عتيقه فالجهر والتعدي ليس خاصا في الرواية بل يكون في الحكم والقضاء وفي غير ذلك سواء مو حديث ما غير مرسلين إلى كائنان سواء الجر والتعديل كي سكوا سبيشا فون رواية نكا بل من يوا فون حكم إداجة ناتي قضاء سو أتي بكورا من كباين الجر والتعديل وفون سو على كل حال مفلين شيء ولا فاني lórí ọ̀rọ̀ àti à ń ṣàlàyé pé báwọn afáàṣì máa ń lo hadith yìí ò nìyẹn insha allahu ta'ala insha allahu ta'ala màá padà wá sọ̀rọ̀ ní ṣókí náà lórí Sheikh Rabi' bin Hadi al-Madkhali so yíba nísìnyí so inshallah ní ní àdásálẹ́sà ṣùgbọ́n bóyá kí n ti rọra sọ ní ṣókí náà báyìí kí n kà sọ ṣókí nípa Sheikh Rabi' bin Hadi al-Madkhali so ṣẹ́rí ọ̀rọ̀ táwọn táfà sọ yẹn pé àwọn ẹgbẹ́ kọ́ máa jẹ́ ká ń ṣe ẹgbẹ́ àwọn afáwẹ́ kọ́ máa jẹ́ ká ń hasada wọn ni ọ̀rọ̀ tí ò dá nìyẹn wallahi èmi ò ṣe ríbà èyí ṣe hasad ẹnì kankan kó ní kò sí kẹtùmọ̀ ẹbí hasad wọn ṣe kí wọn ẹbí hasad ẹnìkan ṣe so yìí bá ní sin so nítorí wà lára ń kálukú ònìyàn sọ àti pọ̀pọ̀lọpọ̀ àwọn tá a kà yìí gan èmi ò sọ̀rọ̀ nípa wọn ẹnìkan pé náà ni mo sọ̀rọ̀ nípa rẹ̀ afákànkan tó pọ̀ sí mi lọ́rùn ni afákànkan tó pọ̀ ni mo rò pé gbogbo àwọn àfa gbogbo àwọn gbogbo àwọn ẹni tí àfa kà kalẹ̀ yìí nísìnyí nísìnyí bó ló ti gbọ́ tí mo sọ̀rọ̀ nípa wọn níbo ló ti gbọ́ tó ẹ̀yin gbọ́dọ̀ máa pààyọ̀ ọlọ́run ba ní téèyàn bá sọ gbọ́dọ̀ máa fi kún fa subhanallah mo sọ téèyàn bá fẹ́ sọ̀rọ̀ wáyé ìdá kúlù tó fa àdílù tẹ bá fẹ́ sọ̀rọ̀ ẹ ṣe déédéé níbi ọ̀rọ̀ tẹ fẹ́ sọ ẹ má ti torí pé wàlá yàjìrì má nàkùn ṣàǹhánù qawmin àlà àlà tá àdílù àdílù wa qarrabu lit taqwa ẹ má ti torí pé bínú àwọn èèyàn kan àbí torí pé ẹ láìkí wọn àbí kẹ máa sọ ní kọ́ wọn sọ kẹ má lè ṣe déédéé kẹ má lè ṣe dọ́gbadọ́gba nígbà tẹ bá ń sọ̀rọ̀ nípa wọn ẹ ṣe dọ́gbadọ́gba òun ló súnmọ́ payọ Ọlọ́run bá o sọ fẹ yẹn ṣe nà sí àfàfà gba àwọn atọ kàkalẹ yìí nìsín kẹ àwọn ṣe ìfẹ́ nìkan àwọn dọkítọ kìnìkan àwọn kìnìkan kankan so ìbò ló ti gbọ́ pé mo sọ̀rọ̀ pa wọn. ìbá ní ẹni tábí mílíọ̀nù tí mo sọ̀rọ̀ pa rẹ̀ mo sì sọ tí mo mà so ìbá ní sìn so kí wàá ní ní kíní sọlọ bó sànù wa gbogbo ọ̀rọ̀ tó ń yà fà sọ pé hasadu kankan sẹ́rí gbogbo yẹn kò lè túrún kankan lára tèmi nítorí pé ìwọ kọ́ ló sàn mí lẹ́sàn wallahi èyí ń dá mi lójú dáadáa pé èyí sàfà ni ó sàn mí lẹ́sàn ǹdẹ̀ please ǹdẹ̀ fẹ́ please yẹ èyí báyìí nísìnyí so ìlọ́kàn mi pẹ̀lú wíwé kínní so wọ́n ti sọ tó jù bá lọ nípa wà nẹ́bí ọlọ́run ọba wọ́n fẹ́ fi wọ́n fẹ́ fi sẹ́rí àwọn èèyàn kó ìlú òdodo náà ni èyí nísìnyí so wọ́n ti sọ àká tó jù bá lọ nípa àwọn tó jẹ́ màṣáyéhù wa wọ́n fẹ́ fi dá wọn lákẹ́ bí òdodo náà ní ká máa bàmìyàn ló kọjẹ́ ẹ̀yìn hasadu ní kíní kankan kan ni gbàgbé yẹn gbàgbé yẹn so níparí mo rò pé ó dáa kí n sọ sójú kan báyìí kí n kà sọ ṣókí nípa ọ̀rọ̀ Sheikh Rabi ibn Hadi al-Madkhali ṣé Sheikh Rabi tí àfa sọ yìí àwọn olùmọ̀ tó pọ̀ àwọn olùmọ̀ àwọn sì tà náà wùlé wọn lórí o àwọn olùmọ̀ sọ ẹ̀yìn lórí wọn Sheikh Sheikh Sheikh eh, Fawzan hafizahullah wọn sọ̀rọ̀ lórí wọn Sheikh Bumbaz rahimahullah Sheikh Salih Uthaymin rahimahullah Sheikh Yahya an Sheikh al eh, eh, Sheikh Ubaida Jabiri kò yí báyìí nísìnyí àwọn mashayikh tó pọ̀ tó pọ̀ tó pọ̀ gidi gan sọ̀rọ̀ nípa sheikh rabi ibn hadi mirkhali sókè yẹn káwá dé nìyẹn kó wá bẹ̀rẹ̀ ní ma sọ nǹkan tí ò dáa nípa sheikh rabi awolé gbà yẹn tó bá àwọn tá a ní tá a ní fíkọ̀ sí nínú àwọn olùmọ̀tẹ́yìn náà sì ní fíkọ̀ sí àwọn gan ti sọ wọn pé yẹn dáadáa ni wọn ṣùgbọ́n àrùn téèyàn bá fẹ́ ṣe nípa sheikh rabi kò tiẹ̀ túrú kankan àti wa àhàtú burhanakum fún sọ̀dẹ̀fì fún nígbà bá ṣe tí ọ̀dà ni kò mú wa tó bá tẹ̀lé bí kọ̀dà ń tòótọ́ á sọ pé kọ̀dà kò sí nǹkan tó kàn wá kò bá lè ṣe sọ ṣe àwọn àfáà tó yìí jù wọn lọ àbí táwọn àníkù kan náà pẹ̀lú wọn náà lápadà fi yanjú ẹ̀ pé ẹ̀wù kátà àfa sọ nǹkan tí ṣètò ọ̀gbìn sọ́ńbì tó ká ló wà sọ pé mi ò rí tó ìwọ tó bá rí mú wá ká mọ̀ mọ́tà máa ṣe fáànù lásán tó yíyún láàfẹ́ tó bá tó kò yára nísìnyí so àwọ̀ òsì tá a súbẹ̀ nìkan kan naam ṣùgbọ́n mo fẹ́ jẹ́ ká lọ wo kinní kan wàláyé ọ̀rọ̀ tó sáadà kọ́kà ni àtẹ̀síyàtú wà tẹ̀rẹ̀bíyàtú sàlàfíyà mo ń ká lọ wo ọ̀rọ̀ yẹn lórí ọ̀rọ̀ Sheikh Rabi náà sọ̀rọ̀ yìí lórí wọ́n kà sọ̀rọ̀ nínú kété pé ibi tíra yìí kété pé Sheikh Rabi náà sọ̀rọ̀ lórí o ṣùgbọ́n níbi bíi nínú tíra yìí wọ́n sọ̀rọ̀ lórí Sheikh Rabi bẹ́ẹ̀ àtẹ̀síyàtú wà so in tó fi ṣe ìwánu ni pé kayfa ta'rifu ar-rajula as-salafiyya kayfa ta'rifu ar-rajul báwo ló ṣe mọ̀ pé èèyàn kan ọkùnrin kan bóyá sálàfí ni o àbí kìsì sálàfí kò yẹ bá ní sí bó lè fẹ́ mà. nam wọ́n ní wa min al-umur allati ta'rifu biha salafiyyata ar-rajul nínú àwọn nǹkan tí yóò fi mọ̀ sálàfí yá èèyàn kan pé sálàfí ni àbí kìsì sálàfí wọ́n ní al-imtihanu ni ó ṣe záàmù fún ni. wọ́n rí su'ila ash-shaykh Ubayd al-Jabiri hafizahullah wọ́n bí Sheikh Ubayd al-Jabiri lè kọ́lọ̀ pàpọ̀ bá sọ wọn wọ́n ní wa qadiman qalu ó ti pẹ́ táwọn èèyàn sọ pé imtahinu ahlal madinati bi Maliki ẹ lọ ṣe ìdánwò fáwọn ará Madina pẹ̀lú Malik ẹ fi Malik Imam Malik ṣèdánwò fún wa ẹ gbọ́rọ̀ tó ń sọ nípa ìmáàlì máàlìkì lẹ́yìn màbí ní súnà ní àbí ìzèmọ́ súnà bí asálàfì àbí ìsálàfì sọ̀rọ̀ nípa àwọn màlìkì fún wa tààrà màdínà tó bá fẹ́ màbí tó bọ́ sí ẹ̀fìn máa máàlìkì ṣe ìjìhárùn fún ìṣẹ̀dáwò fún وامتحنوا على الشام بالأوزاي أورا الشام متبافع ما أمم بيا سلفي ما دي سلفي الإمام الأوزاي نكيف سزام فما كلا بس فني قال الإمام الأوزاي الأوزاي لكن ما هو بتو بتو بلونجسي وامتحنوا على على مصر على مصر على مصر جارية سفر لغين وامتحنوا على مصر بالليث إلوسي امتحان إلوسي دين وفاو على مصر فالليث بالليث ابن سعد ليس بن سعد نبي سيدنا رفاوان آه، أهل مصر وامتحنوا على الموصل بالمعافى آه، ابن عمران so آه، LOC امتحان فورا موصل بلو المعافى ابن عمران وني شيخ وانا شيخ بيت الجابي وزكوي ونمتحن الرجال في هذا الزمان táà bá fẹ́ iṣẹ́ ìfòbédè àlìjábìrì ní sọ̀rọ̀ ìwọ́n táà bá fẹ́ ṣe ìmtìhánu fún yàn lásìkò yìí pé ṣe sálàfì àbí ìsálàfì nàìmtíhánu rìjára fi hàdà zaman bí sheikh rabi hafizahullah wọ́n ní sheikh rabi láti ṣe zámù fún ọ afẹ́ marúkú rẹ̀ ìhàwó lọ́kùn sí sheikh rabi ó hìtì àbó hìtì ẹ̀ tó bá hìtì ẹ̀ kí ló dé ṣe nítorí pé ń ta kẹlẹ́gbẹ́ náà ni ẹ jáde ẹ jẹ́ ká mọ̀ yín àti mọ̀ yín tẹ́ so sheikh rabi sheikh obeid sọ pé a ṣe záàmù fún àwọn èèyàn lásìkò yìí pẹ̀lú sheikh rabi sheikh obeid ni àbí sheikh obeid náà yẹn bú làwọn náà mọ́nájú tí wọ́n náà dá ẹja mọ̀ bí tẹ bọ́ sí hmm? walaysa hadha ghuluwan fihi ma'adha Allah wọ́n ní ẹ̀rọ tá a sọ ìgbélé pa ń ṣe gùlúwù nípa sheikh rabi ọlọ́run kò sọ àkóbẹ̀ walakinahu kama qala imam abu hatim wọ́n ní ṣùgbọ́n tá à ń ṣe yìí ó wà níbàámu sí nǹkan tí imam abu hatim sọ pé min alamati ahli bid'ah yìí nínú àpẹẹrẹ tá a fi máa oníbídíà àlùwàkí àtúfi àrí àṣà òní bí kán máa kán máa kán máa kán máa yalu àwọn àlùl àṣà kán máa yalu wọn hmm? kán máa bọ́ sínú ọgbà wọn níbọ̀kúbọ̀ ní láti mọ àlámọ́tò àrí bídà ẹni tó bá fẹ́ mọ béèyàn ti jẹ́ lásìkò yìí ẹ fi Sheikh Rabi ṣe imtihanu fún láti mọ bóyá ní sunna ní àbí èso ní sunna fàyínà mi ní àlàyé ti ahli bídà yìí nínú àwọn àpẹẹrẹ tá àwọn oníbídà àwọn àlámà àwọn àmì tá a fi mọ wọn lásìkò yìí alùwàkí àtúnfi sheikh rọ̀bì sheikh rọ̀bì ìdàjáde sọ pé ẹni tí bá ti ń jáde sheikh rọ̀bì tí ń sọ̀rọ̀ sheikh rọ̀bì láìda nínú àpẹẹrẹ tá a fi mọ àwọn oníbìdí alásìkò yìí ta ni sọ̀rọ̀ jama sheikh rọ̀bì àlìjábírì abẹ́ mọ̀ wọn ẹ̀ má sheikh rọ̀bì àlìjábírì hmm? fa inna ahla al-bid'ah tí ó bá wọn níbi dá mujmi'una ala bughdihi gbogbo wọn papọ̀ lórí pé wọ́n kórìíra sheikh rọ̀bì kò sí nǹkan kan tí pé ń takò wọ́n ni tí pé ń takẹgbẹ́ rẹ̀ kama anna ahla sunnati kama anna ahla sunnati mujmi'una mujmi'una ala hubbihi ẹgbẹ́ bó jẹ́ pàmò àlù sunna wọn kójọ papọ̀ lórí pé lórí nífẹ̀ẹ́ Sheikh Rabi báwọn bí láti kójọ papọ̀ lórí ìkórìíra Sheikh Rabi yẹn àwọn àlù sunna wọn kójọ papọ̀ lórí ìfẹ́ Sheikh Rabi ni tí ó léyìí jẹ́ náà tó ń yẹ sí ọ̀rọ̀ ọ̀rọ̀ ṣókí nípa ní wẹ́sọ nípa Sheikh Rabi ìwọ náà mú bí tó bá bọ́ sí gẹ́gẹ́ bí Sheikh Rabi dàjábìrì ṣe sọ yìí níbo ni wọ́n bọ́ sí nípa Sheikh Rabi tí wọ́n bá fi ṣe ọ̀rọ̀ bí ṣe ti hànú fún ọ ibu rọ́bọ̀ sínú méjèèjì ẹ́ so sínú àwọn àdáwù àdáwù ṣe ọ̀rọ̀ bí lọ́wọ́ ni àbínú àwọn àbínú àwọn ọ̀rẹ́ rẹ̀ sínú àwọn ọ̀tá rẹ̀ lọ́wọ́ ni àbínú àwọn ọ̀rẹ́ rẹ̀ so ọlọ́run bá ṣe fẹ́ràn sáré nìkan kan wa ẹ́ so a ti mọ àwọn tí máa ń sọ̀rọ̀ nípa ṣe ọ̀rọ̀ bí a ti mọ ibi tí wọ́n bí lọ́ngì sí ẹ̀ wọ́n máa ní ẹgbẹ̀lú àfáàyẹ pọ̀ ẹ̀ àfáàyẹ ẹ̀ní kankankan Eh, ẹlòmíì stylishly ní ma fi condemn Sheikh Rabi stylishly ẹlòmíì ma fi condemn Sheikh Rabi ẹlòmíì ó yàtọ̀ síta ẹlòmíì ó máa dá aṣọ kọlí ń kọ̀ láàrin àwọn ẹ̀mẹ̀wá rẹ̀ yòókù orí wa nísìnyí so ẹ lọ pààyàn ọlọ́run bá pẹ̀lú nǹkan tí yẹ́fà sọ Sheikh Obeid al-Jabiri wọ́n ń sọ̀rọ̀ yìí so sọ fún wa pé Sheikh Obeid al-Jabiri náà manhaj wọn ọ̀dà so mo fi léyìí mo fi ṣe nàṣíhà so kọ́lọ́mù àdìgbà kó dàkún kí ó sọ ẹnì kọ̀ọ̀kan wa kó níbi aburú kọ́lọ́mù àdìgbà kó sọ ẹnì kọ̀ọ̀kan wa kó níbi ìfẹ́ inú la ilaha illallah so eléyìí báyìí mo gbèrò pé ẹni tí ó bá ń wá òdodo yóò rí òdodo níbi àwọn nǹkan tí a sọ yìí so <clears throat> ẹni tó bá dẹ̀ fẹ́ sọnù náà tó abẹ́lẹ́wọ̀n bá lè kíra kí ọlọ́run bá kí ó má jẹ́ kí ẹnì kankan kí ó ti ara wa sọnù ẹni tó bá fẹ́ sọnù so ó rọrùn láti sọnù níbòmíì yàtọ̀ fún nǹkan tí àwa ń sọ yìí kò yé báyìí nísìnyí so so ká ṣọ́ra gidi gan kò yé báyìí nísìnyí so kí a gbìyànjú ká máa gbọ́rọ̀ pẹ̀lú insof àti àdì ká máa gbọ́rọ̀ hm, pẹ̀lú zulm pẹ̀lú àbòsí kò yé báyìí nísìnyí àti bọ̀gínà àti bọ̀gínà hm, àti kórìíra ìbínú èèyàn kan kò yé báyìí nísìnyí so ọlọ́run bó sànù wa eléyìí tèmi ṣe yìí mo fi ṣe nàṣíhà mo fi ṣe nàṣíhà fún gbogbo àwọn tí wọ́n bá tí wọ́n bá ṣàkíyèsí ara wọn ẹ jẹ́ ká sọ́ra wa ẹ jẹ́ ká kálukú yẹ manhaj ẹ̀ wò ẹ jẹ́ ká kálukú yẹ manhaj wò ẹ jẹ́ á sọ́ra wa o ẹ sọ́ra wa o ẹ má jẹ́ ká dààmú àlùmọ̀ yìí o wàláyé wàláyé má jẹ́ ká dààmú àlùmọ̀ yìí o hm? nǹkan lóko wa náà mọ ibi tá a tá à ń gbé bọ̀ o òǹkàlùkù wa máa ti ń pèpè sí òǹkàlùkù wa máa bi tó bìlọ́ǹgì sí o ẹ òkùnkùn ní kùn kún nínú máa máa nú o ẹni tí ń pèpè sí ìjọ TMC tó ní kò sí nǹkan tó burú lára wọn ẹ ẹlòmíì ẹlòmíì títí dòní àmọ́ lẹ́kṣọ̀ kan tó fi ṣàlàyé tẹ̀blíìgì rí àmọ́ títí dòní ẹlòmíì ṣé tẹ̀blíìgì náà ṣe alùsùn náà làwọn náà àwọn náà tó dáa ẹ má má ta lórí wọn yìí fa tẹ̀blíìgì dòní sẹ́ kódà kódà kọjá kálímà ẹyọ kan ṣoṣo àgbọ́lé lòlùmí nípa tẹ̀blígì àti nígbà tó sọ pé wọ́n dá lọ́yà kò gbogbo àwọn TMC gbogbo àwọn ẹlẹ́gbẹ́ gbogbo àwọn tààwùnù gbogbo wọn àwọn tán gbà yí pé àdáwọ́látú mọ̀kọ̀dámọ́tún la tawhid pé ìjọba láwọ́kọ́ lọ gbàdán síwájú tawhid ẹgbọ́rọ̀ burúkú tán sọ wàláì